ah mo ti lọ sórí láìsà ah mo bẹ̀rẹ̀ fẹ́ ṣe nǹkan oh god bá mi dispose. ó dàbí pé tí bàgì yẹn ó máa ń jẹ́ kójú èèyàn lè tí bàgì. Hmm. aago mẹ́wàá ẹja sọ̀rọ̀ Koko Zaria Koko Zaria apààyàn Koko Zaria mo sọ pé mi ò ní sọ̀rọ̀ sí tẹ́lẹ̀ but let's talk about Koko please share it olórí burúkú ẹ̀ ó máa ó máa mọ́nú platform bíbá yìí ni àwọn olórí burúkú tó máa ń ba platform jẹ́ wọ́n máa ń lẹ̀pọ̀ mọ́ gbogbo platform ni olórí burúkú wọn please cross post for me darling ẹ bá wa share Koko I want to quickly brief you Before I, I'm going to be posting Kokosaria's video, the baby mama, for all the world to see that we don't lie against against him. But me see wo video. There's one one that I saw. That lady in America, I don't know him. Yeah, I don't know him. But the one that is the baby mama, that eh, the one that wọn ló bímọ fún Coco Zaria but the girl the lady the girl them leg lẹgẹ ọmọ ni irú ọmọ ni wọn máa jẹ sí ló you see ọmọ uh, that baby girl actually speaking the truth I fẹ́ gbọ́ truth o okay you know that you are going to hear the truth from here God bless you for saying that we don't lie here okay so I'm going to post Koko video okay I mean the wife those things you know the wife Kudi also been talking and Kudi came out said òun gan ògbólógbò àṣẹwó lòun and let me just tell you the truth ìyàwó Koko Zaria I mean èyí tó bímọ fún Zaria tó wà lamẹ́ríkà yẹn the one in America please share it if you want to be if you want me to be giving you give me you know just amebo is not even easy to do amebo like to tell you not amebo I mean amebo but you are telling you the truth something that people don't know you understand me Koko Zaria is a man is is ọmọ jẹ n sọ òyìnbó mi ìfẹ́ sọ ní òyìnbó olórí burúkú ni bọ̀bọ̀ yẹn náà ṣé o mọ̀ pé lẹ́ẹ̀kan tí mo kó lórí kínní tó sọ pé mi ò mọ̀ nípa ìfẹ́ sọ̀rọ̀ ó ní tán bá bí ẹ̀rẹ̀ wọn ò bí ẹ̀rẹ̀ ọlọ́ọ̀ Elédùmarè torí yín tẹ́ máa ti ẹ̀fẹ́ alẹ́ pé ìwọ ìfẹ́ àgàn ọgbà tí mo wà ní Nàìjíríà yàtọ̀ sí kékeré ọbọ̀ ọmọ mi ní skul kí ló lè ṣe mo máa ń ṣèdè mọ́ yín ni ẹ̀yin wèrè wo because ẹ nífẹ̀ẹ́ kó pariwo yín ayédè ti gbọ́ are not good so now I want to tell you nothing but the truth you see I don't know that girl but I know Kudi very well Kudi knows me because ṣé Kudi àti Bímbọ́ ni ọ̀rẹ́ ni àbí òun àti Búkì àkọ́bí tá làkọ́bí ṣé Búkì ni àbí Bímbọ́ ok Búkì ni Búkì success òun ni first born àti rẹ̀ mọ́ right òun àti Kudi lọ̀rẹ́ so but òun kọ́ ló ń sọ̀rọ̀ fẹ́ mi ò you know but you know I know mo ṣe mọ̀ pé mo pé mo mo rent lé nílé kó sáré àrí and I will talk about uh, Mr. Igwe too. Let me even start with Igwe. <laughs> That's funny to me, girl. You see? <laughs> oh. <laughs> oh, God. I don't want to laugh. I, laughing since in but I don't want to. It's not funny, you know? You know, because at times you need to be, when you are praying, you are fasting like that, you need to be praying, you need to be born. See? Mumbo igwe má jẹ́ gbàgbé igwe igwe ńgbà tí ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti <laughs> igwe <laughs> mísà ẹ̀bù olóyèdè mo ti díràgì igwe ni beginning of my chat ní like five years ago <laughs> you know because he's very close so I know him he's close to MC he's close so he came to my house before you know what funny to me Do you know this Igwe that some money that said uh, eh, Esabod is giving, begging him so to shout out for him? I mean for her. And she refused. Do you know the, uh, eh, Mr. Eboloede asked me for money that time that he want to go to London and she bought him ticket. But that time kò sówó lẹ̀. He was asking me, I didn't give him more. But somebody now gave him money for you to know that. And when gan go one, dání, wọn ní kò gbà owó wà ní <laughs> nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ó dàbí kí n gbọ́ kó sọ pé kéwọ̀nù pé àwọn ọkọ̀ olówó wá kó wò wọ́n pẹ̀lú with all your atrocities with all the evil that I you know owó wọn á rùn sí ẹ owó ẹ sábọ̀dù rùn sí igwe <laughs> to God ask him he he ask me for money that that time that he want to go to London that I you bought him I should get him a ticket that you bought him a ticket but that time ẹ kò sówó lẹ̀. I didn't have money like mi ò ní kò yọlẹ̀ láti ra because Bukata pọ̀ gan so tiye ìgbà tó wá bá mi yẹn ni ọmọ Ìjẹ̀bú Òde kan wọ́n máa ṣe tán máa ní mò ń bú Jẹ̀bú ọmọ Ìjẹ̀bú kan báyìí tó ah jọ jọ jọ I don't ah ó wá tọrọ lọ́ọ̀mẹ́ I bought him ticket ẹni tó wá ra tíkẹ́tì wọ́n ra tíkẹ́tì fún yẹn ó ní ṣọ́ọ̀bù o ó bá yé ọmọ yíbò kan jẹ́ níbẹ̀ yẹn o mi ò fẹ́ go deeper ọ̀rọ̀ Koko Zaria la fẹ́ sọ ó lè ní Koko Zaria Koko Zaria ń gbọmọ gbọmọ gbọmọ ìwà burúkú wà lọ́wọ́ Koko Zaria tẹ bá wọlé Koko Zaria òtẹ́ Koko Zaria ẹ máa bá àjálẹ̀ ńbẹ̀ àjálẹ̀ Koko Zaria is a ritualist ẹ gbọ́ àbẹ́ ìdáhùn ó ti yé tó bá ti di lọ́dà kó máa gbọ́wọ́ òṣì ẹ̀yẹn kó máa ṣe ó ti yé bẹ́ẹ̀ yẹn so kò sí peace for you Koko Zaria a lè má da ẹ lóhùn a lè má sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá tún ti tó time kan a máa tún sọ̀rọ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ṣó mọ̀ pé now Koko Kokosaria, hmm. Kudi ìyàwó kokosaria. Zaria kò ń ṣòun ní first born àmì kí ṣòun ní first wife Koko Zaria ṣe mọ̀ pé Ìjẹ̀bú náà ni Kudi Kudi in fact ká má kúrò ká má jalè ẹni tó kọ́kọ́ fẹ́ Kudi rí tòótọ́ ni o kò ń ṣe rọ́ o kó tó di wípé Zaria Afẹ́kúdí girlfriend MC Olú ọmọ ni Kúdí jẹ́ ṣóńgbọ́ ẹ̀yin tẹ́ bá tí ó bá ń sọ pé ó ń dùn ẹ́ ó ṣe kíríkan girlfriend Olú ọmọ MC Olú ọmọ Musiliu ló kọ́kọ́ fẹ́ Kúdí ìyàwó Koko Zaria àkòdẹ̀ jẹ́ tuntun fún wọn ṣé rí gbogbo ìgbà yẹn wọ́n máa ń post ni ṣe mọ̀ bóyá wọ́n máa ń post lójú mi kì í máa ti yé bẹ́ẹ̀ wọ́n máa ń post they be stalking all these people kò sí nǹkan tó máa fi bò ó tí wọ́n bá lo obìnrin tó náà irú kí lorúkọ ẹ̀ náà ń sìn o irú tọ́pẹ́ tó jẹ́ mi ìyẹn o wọn irú tọ́pẹ́ tó jẹ́ ìyàwó MC kò tí ì dọ́dọ̀ tiẹ̀ ń sìn girlfriend Wàsíù ni wọ́n ló jẹ́ kó tó di pé MC gbà lọ́wọ́ ara nǹkan tó fa wàhálà fún MC secretly mò ń sọ yìí o ara nǹkan tí ó fa wàhálà fún MC kò ṣe rọ o ó ti yé Kúdí ìyàwó Sárì Àbọ̀tì ẹ̀yin èèyàn tí bá ti play àmì tí bá ti gbé kíní Koko Zaria àyàwó ẹ̀yẹn síbẹ̀ ẹ lọ lísì sí Koko Zaria involve in baby factory ìgbà kan wà bẹ́ẹ̀ yẹn tí mo sọ pé mo gbọ́ nípa ìbejì ẹ̀ mo ti ẹ̀ gbọ́ pé wọ́n ní ìbejì tó kọ́kọ́ bí bóyá ètò ń bí gangan fúnra rẹ̀ bó ní ó lẹ̀pọ̀ ní àbí kankan ṣó ti yé yín mo sọ níbi ìbàdí láti about four years ago She four years or five years ago ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn so ní girlfriend ìyàwó tó bímọ fún Zaria yẹn tó wà ní American sin now saying that Koko Zaria and the wife could Kudi involved in baby factory. Ah. Tí wọ́n bá ní Zaria involved nínú anything. Tó bá no involved nínú anything, don't doubt it. Saria, and you will listen to it. I don't want to play it. I will just show you part of it. But you are going to listen to, I'll put the full video on my platform. Listen to the, the lady. Ṣó ti yé? Ó ní ṣẹ̀ǹsì Koko Zaria bá ti nà Kudi ó ló máa sáré lọ sọ́dọ̀ MC a máa sọ pé ó ń dòun ó ń dòun torí pé ó ti fẹ́ rí ni kó tó di pé ó má rí kó tó di pé ó wá bímọ fún Koko Zaria in fact <laughs> so wọ́n ti máa ń jọ ṣòṣì bí olórí burúkú tó yẹ pé wọ́n máa yọ obìnrin kan kúrò nínú ilé tán máa fi míì sí àwọn nǹkan tó ń fa mc tó ń fa wàhálà fún mc mò ń sọ yìí o ó ń tó yàwó níyàwó ó ń fẹ́ yàwó níwà yàwó ó máa ń gba yàwó níyàwó ṣó ti yé bẹ́ẹ̀ yẹn mò ń sọ pé ìyàwó kẹta tó wà lọ́wọ́ MC girlfriend Wàsíù ni Tọ́pẹ́ lórúkọ ẹ̀ tó wá ní mo purọ́ kó jáde kó wá búra sí ṣó ti yé mhm. so Kudi Kudi Kudi àbí mo parọ́ ṣé mo parọ́ mọ́ ẹ torí pé hmm, gbogbo ìwà ló pé sọ́wọ́ sáríà ṣó ti yé bẹ́yẹn so Kudi náà dẹ̀ jáde ó wò pé ah, kí bèbí tó blast òun sí títì aṣẹ́wó lòun o nígbà tó ń ṣe lọ sọ́dọ̀ àǹtí Ayọ̀ Balógun lady àǹtí tó máa ń kọ sọ̀ni tó ń kọrin bíi sọ̀ni adéyẹn ni òun tó ń sọ kọrin bíi ọ̀básọ̀ni yẹn òun ni ayọ̀bálógun àbó nǹkan òun náà ni ṣé ti yé bẹ́yẹn hmm. so ó nígbà tó máa ń lọ kí ló máa lọ ṣe ń bẹ̀ aṣẹ́wó ni runs ni ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń gbọ́ tó máa ń pa òwe pé owó lè òun lọ́kọ aṣẹ́wó àwọn mọ́dúrà àwọn kidnapper àwọn ọmọ burúkú ni wọ́n máa ń fẹ́ kò sí wọ́n ṣe lè ní fígọ̀ tó dáa tó ṣé ó ti yé so èyí tó wà ní amẹ́ríkà yẹn náà ibi tí mo jókòó sí ọ̀dọ̀ òǹgbà kan wà tó yẹ pé wọ́n gbé sórí kí lorúkọ ẹ̀ tó ń drag àdùnní tó ń gbé wá fún mi tó ní kó máa gbé wá fún mi báyìí tí wọ́n ẹ ti understand àdùnní gbogbo wọn yẹn kírù ìwọ tó fún ìbẹ́ yẹn tó ò tí ì rí tó wà educated ó wá ń bu ipe kò lè mọ̀wé kò mọ̀wé kan kò mọ̀wé kà kí ló rí lára ẹ̀ kí ló bí ń ṣe wà yìí bí ń ṣe wà yìí tí mo tún ti dàgbà jù yín lọ yìí kò sí èèyàn kò lè fẹ́ anybody anyhow ó ti yé bẹ́yẹn anyway ṣá Kudi ṣá girlfriend MC ni kó tó di pé wọ́n tó fún shut up eh, first first wife Koko Zaria tó bí first born náà yẹn fún ìyá shut up ṣó ti yé ó ní wọ́n dọ́gbọ́n plan fún torí pé wọ́n fẹ́ gbé Kudi torí wọ́n ti jọ lọ wọ́n ti jọ lọ ṣe wọ́n jọ ṣe gúrùpù àjálẹ̀ gúrùpù wọn ṣó ti yé Ìjẹ̀bú àǹkó ó ti yé bẹ́yẹn so wọ́n lé kú níbi mo ti sọ story yẹn rí o tẹ́ bá lọ rí mi o lórí mi díẹ̀ ó wà ń bẹ̀ mo sọ fún chistẹ̀ but èmi ò fẹ́ mi ò ráyè fún orí burúkú for now so ti yé but Kudi o Kudi o tó ló máa lọ́mọ MC ẹ máa sọ pé ó ti dóhun ó ti ṣe girlfriend MC ni kó tó pẹ́ fẹ́ sáré à bẹ́ẹ̀ náà dẹ̀ ni gbogbo wọn gbogbo wọn yẹn wọ́n máa exchange gbogbo obìnrin tó wà lọ́wọ́ wọn wọ́n ti mọ́ máa jọ exchange ẹ̀ ni ìmí ìwà afẹ́ wọ́n lè wà afẹ́ pátápátá kí mi ìwà afẹ́ pátápátá ìtọ́jú afẹ́ pátápátá ó máa dìjà ó máa di wàhálà ṣé ti yé sọ ní gbogbo wọn ní mìdí ní àárín wọn yẹn wọn máa sọ ẹ tó bá ti fẹ́ tojú ẹ sí ẹ lórí ẹ sórí kí ni ẹ tó lè sọ pé ò fẹ́ wá sí o ti fẹ́ wá sí rí ẹ kí wá sọ pé torí ẹ ò lè fẹ́ nìkan ẹ ìyàwó Wàsíù gan ẹ ìyàwó last born last wife MC yẹn Tọ́pẹ́ Wàsíù ọwọ́ gẹ Wàsíù ló ti gbà ẹ ń gbọ́ lára àwọn nǹkan kì í dẹ̀ ṣe yẹn nìkan ọmọ tó ṣe kíní ọ̀fíìsẹ̀ tó ń pè ní ọmọ Ògúndé Ògúngbè ìyàwó Ògúngbè tó ń sọ pé MC ló ń fẹ́ Wàsíù wọn jọjọ ń pin gbogbo wọn jọ pin sọ́wọ́ ni all of them àti gbogbo àwọn àǹtí yẹn bọ̀tí ẹ má jẹ́ kẹ́ fi wọ́n lẹ̀ àwọn tó jẹ́ bíi gúrùpù tó ti dàgbà bíi fifty something yẹn ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ bí wọ́n ṣe ń ṣe fún wọn nìyẹn àti àwọn màmá wọ̀nyẹn tó ti ẹ̀ tó stage kan báyìí yóò ti yé tó use dára mọ́jọ́dì mo ṣe yí lọ so when you see these people don't believe that you have seen somebody eléyìí tó sọ pé ó wà lórí mídíà yẹn náà sáré a máa fẹ́ sábọ́ọ̀dù ẹ máa gbọ́ ẹ máa rí ẹ máa cast lórí ijọ́ mẹ́ta ẹ̀ ó máa tó cast èyí tó máa sẹ́pẹ́ ọmọ òun ni ọmọ òun ni ó lè jọ máa ṣe wọ́n lè jọjọ máa ṣe ẹ̀mí wánkíwánkì lórí fídíò bẹ́ẹ̀ ni kò just, you know, àjọ ìró bóde ṣe wà yẹn náà àti ẹni to tó bá tiẹ̀ fẹ́ kó òun àti ẹ̀ tiẹ̀ jọra wọn ṣé ti yẹ yín bẹ́ẹ̀ so kókó Saria. Eh. ẹ́ gbogbo ohun tí wọ́n bá sọ sí gẹ́ẹ̀ tó wà lamẹ́ríkà yẹn bá So kò parọ́ mọ́ o ṣó ti yé kò parọ́ mọ́ ó ní Koko Zaria lè pa irú ọtí ọ̀lálẹ́ ó ní kò sí ọtí ò ó ní ìgò tán fọ́ lórí ó ní gẹ́ ó ní Koko Zaria ló máa ní kọ́ lọ fẹ́ Koko Zaria ló ní lórí torí ẹ̀ ló ṣe gbé kúrò lórí stage ẹni tí ò bá mọ Koko Zaria wo ṣe é rí story kan mo dárúkọ bọ̀bọ̀ kan kò yẹ kí n dárúkọ ẹ̀ níjọ́ yẹn tó ń pè ń gódì yẹn kérúbù and seraphim ló ń lọ ọmọ Ondo township ni ó wà educated kò dẹ̀ ṣe bẹ́yẹn normally tí ò bá bá Koko Zaria ṣiṣẹ́ ó lè má yàwèrè tó tó ó lè má yàwèrè when you see that guy you wá máa rò pé calm person ni tí Koko Zaria bá sọ pé kó gbé ìbọn fún yàn ó máa gbé ìbọn fún ni Koko Zaria ló pe láwọn orí sọ̀kalẹ̀ lórí stage ó ní kó lọ pè wá torí pé tó bá lọ ní kó lọ ṣe ní orí pulpit orí stage party yẹn máa dàrú wọ́n dẹ̀ máa mọ̀ pé yes òun ló you know ó wá fi system pè wá sí ọ̀dọ̀ ẹ̀ ó dẹ̀ nìkan fọ́gò mọ́ lórí tí bọ̀bọ̀ yẹn bá kú ní ọjọ́ yẹn because ó fẹ́ kó gbọ́ pé ẹnìkan ti kú à ń sọ fún yín pé ó máa ń lòyàn ó ń ṣe ritual ẹ ti understand ó ń ṣe ritual reason tó dẹ̀ fi lọ sí ọ̀dọ̀ Esabod ń bẹ̀ yẹn tó lọ dúró síbẹ̀ because ó bìlì pé Esabod lè conquer anybody you understand me ó bìlì pé Esabod can go for anybody you understand what I mean and a lot of things ẹ tún rí pé wọ́n gbé marketing ẹ rí ó ní wọ́n gba ó ń gba tó ó ní albert tó ní òun gbà lọ́wọ́ ẹnìkan lóṣòdì ẹni tó lòun gba albert lọ́wọ́ ẹ̀ lóṣòdì yẹn do you know what tó ló ń sanwó àti kí lorúkọ kendu kendu tó jẹ́ pé òun ló fẹ́ bá òun àti ṣé mo pé mo sọ́ngbà yẹn pé kendu pé òun ni kí lorúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀ Jennifer Fúnkẹ́ Akíndélé ṣó ti yẹ yín mẹ́yẹ tí mo sọ ń gbà yín pé bí ó ṣe fẹ́ tí wọ́n dà sí lọ́wọ́ torí pé ó ṣe advert kan inú ilé máa jókòó sí tán máa gbé story wọn wá fún mi mi mọ̀ wọ́n ni do you understand what I mean I know these people Zaria ó wà ọ̀rọ̀ tó di kọ́ Zaria òun ni master planner olóńdà gbogbo ìgboro Oṣòdì yẹn àti gbogbo Nàìjíríà I mean Yorùbá eh, Èkó yẹn Zaria ló ń da gbogbo ẹ̀rú I tell you a lot of people go. ọgbà tí fídíò ṣì wá ṣe kíní náà ṣe ẹ̀dá MC mọ́ ọ sáré àná máa ń rò pé òun lẹ́mísí ibi tí sáré àgbóná dé ní oògùn àti ní gbogbo ìkà ṣíṣe àwọn ọ̀gá ẹ̀ MC yẹn gan ó máa ń kúrò lọ́fíìsì ẹ̀ ẹni tó bá mọ ọ́fíìsì MC ìkọ̀pọ̀ èèyàn ló mọ ọ́fíìsì MC ọ́fíìsì sáré àní MC máa ń resume sí every day ẹ̀ ń gbà bẹ́ẹ̀ dáhùn ọ́fíìsì Koko Zaria ni gbogbo wọn máa péjọ sí tó máa fẹ́ rí sáré tó máa fẹ́ rẹ́mi sí gan ṣé irọ́ ni àbótọ́ irọ́kọ̀ irọ́kọ̀ Zaria ló ń da gbogbo ẹ̀rú Zaria tó bá lo obìnrin tán nígbà yẹn a gbé fún pàṣọ ló máa kọ́kọ́ lò wọ́n tí pàṣọ bá ti lò a gbé fún Zaria torí pàṣọ àti Zaria bọ́ ṣe ríre òun pàṣọ gangan àti Zaria lọ̀rẹ́ so tó bá ti lò ó tán a gbé fún Zaria tí Zaria bá ti lò tán a wá gbé fẹ́m sí bóyá ńgbà yẹn náà níbi tó ti exchange ó ti yé bóyá ńgbà tóun náà lo kú títí wá rí pé òun ò nílè fẹ́ kú ló wá gbé fún sáré àgbé kó fẹ́ tí o tó bá lọ ń sọ fún gbà mí pé ondo ó ṣe ó mọ̀ pé ó ti fẹ́ rí torí ẹ̀ tó bá rí obìnrin kan ṣó ti yé ń gbọ̀gbà tó máa sọ̀rọ̀ fún mi tó máa ní ẹ ọ ẹ̀ mọ̀ nǹkan sáré àyẹ̀ ń kọ́ ẹ̀mí mc yẹn ń kọ́ òun ló ń lo ilé òun ló ń lo ilé ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn nítorí pé ńgbà tí mò ń ṣe ilé òun ló ní kó máa ba ilé mi jẹ́ torí pé it was sent by K1 yẹ́n mi pé mo ní mi ní sọ̀rọ̀ wọn mọ́ mi ní kán dá nǹkan padà bọ̀ tí ẹni tó bá ti jẹ mí lówó tó dẹ̀ jà mí lólè tí ò bá ti san lágbára ọlọ́run ẹ̀mí ẹ̀ lọ́lọ́run máa bá mi fi dì ọlọ́run bá mi gbẹ̀mí ẹ̀ mi ní bèrè owó yẹn mọ́ ìgbọ́n èyí tó bá ti san owó fún mi tó sọ pé bọ́lá gbà o tí ò bá ti ẹ̀sán pé kó ṣàtì ẹ̀sán pé gbà o nǹkan kò ní ṣe ṣùgbọ́n tó bá tí ò bá ti san owó fún mi ikú burúkú ẹ̀mí wọn náà máa fi dì kò ń yẹrọ ọlọ́run máa bá mi gbẹ̀mí wọn báyìí tó bá ti wọ́n bá ti wá kú pípípípípí ìjà lẹ́ máa parí ẹ máa kàn rí mi máa bẹ̀rẹ̀ sí fẹ́yìn lórí mídíà ni ṣé ti eyín mẹ́yẹn kì í ṣe rá o torí wọ́n sọ pé ẹni tí ò bá ti san owó olówó tó bá ti jẹ gbèsè tí ò bá ti san ó ti eyín mẹ́yẹn ó lè kú kó òjijì tó bá dẹ̀ kú kó òjijì kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ ó ti yé gbogbo nǹkan tí mò ń sọ fọlọ́hún nìyẹn so ìyàwó Koko Zaria èyí bẹ́bí bẹ́bí mama ẹ̀ tó wà lamẹ́ríkà ó ní wípé Zaria ń kọ́ òun ló ní kó ń fọ́ gòmọ́ lórí ó ní wọ́n sọ pé òun fẹ́ MC ó ti yé torí pé wọ́n ṣe máa ń ṣe nìyẹn ìgbà tó wá ń bínú tó ń wò pé ẹ wọ́n lòun fẹ́ nìkan wọ́n bá òun lórúkọ jẹ́ kò ń ṣe bíbà lórúkọ jẹ́ is in their kakọ that's where they live their life you understand me they share obìnrin máa jọ gbogbo wọn yẹn torí ẹ̀ tí bá rí àwọn obìnrin míì kì í ṣe gbogbo àwọn ìyá yẹn ẹ̀yin bàbá náà tí bá rí àwọn obìnrin tó ń ṣe tí wọ́n máa ń lò fún gbogbo kinní ojú òkín tì wọ́n wọ́n ṣe kú òde lè tó bá ti kú lọ́dọ̀ èlé abọ́sọ̀dọ̀ èlé abọ́sọ̀dọ̀ èlé abọ́sọ̀dọ̀ èlé abọ́sọ̀dọ̀ èlé wọ́n fún wọn rand tó bá ti tó wọ́n rà máa sọ gbẹ pátápátá kò jẹ́ newton so ẹ̀yin wá rò pé gbogbo tá à ń sọ máa ṣe là ń parọ́ àparọ́ ṣe bá ti sọ gbó kiri kó tó di pé kó tó di pé kẹ́yìn ẹ̀gọ́ bóyá kó tó di pé ó bímọ bóyá ó dẹ̀ ti bímọ ká torí mi ò mọ́ yọnísàmì àparọ́ tó bá ti lò wọ́n tán èyí tó bá dẹ̀ wù nínú wọn náà bọ́n ṣe ń lò wọ́n yẹn náà má fi ṣètùtù ayé àwa la ń já la ń já èèyàn sí láti sọ pé ìgbà ti sọ pé òkè o àwọn obìnrin yẹn o wọ́n ń pa wọn o wọ́n fi wọ́n ṣe o kí ló ń ṣẹlẹ̀ sí wọn o wọ́n ṣe bọ́ sórí ọkùnrin systematically you understand me they use anybody usable but Koko Zaria ó ń fìyàn ṣe àjò owó ó ní Kúdíjáde ẹ òun kó tóun aṣẹ́wó lòun ọkọ òun kúkú mọ̀ sáré àmọ̀ kò ń ṣọkọ òun òun gbàdúrà ní kọ́lọ́hún ṣàánú fún un bó ṣe wà yìí ẹ akánú kó délẹ̀ ní ìmánú tó ṣe bóyá òun wá visa fóun àtàwọn ọmọ ẹ̀ láti kó Nàìjíríà ìyẹn Kúdí kò lè ju visa lọ kírú àwọn irú ẹ̀jẹ̀ àwọn sáré àyẹn sìn wọ́n á kó àwọn ọmọ wọ̀nyẹn wọ́n á kó wọn lọ sí Amẹ́ríkà kó wọn lọ Canada kó wọn káàkiri ìlú òyìnbó tó bá di lọ́la ń sin meanwhile DNA ẹ̀jẹ̀ yìí hmm, wo àwọn ọmọ ọmọ yẹn wọ́n máa rí tó máa jọ wọ́n nínú àwọn ọmọ yẹn wọ́n máa rí wọ́n ṣe ń pààyàn ní orílẹ̀-èdè nàìjíríà sí ìlú tó bá lọ dìvẹ́lọ́pù sí wọ́n máa ṣe kíní wọ́n á dàgbà èyí tó máa bẹ̀rẹ̀ sí pààyàn ó máa wà nínú wọn kò ṣe rọ́ kò ṣe rọ́ because bàbá ńlá wọn bàbá wọn ń pa èèyàn ṣe oníṣẹ́mi á wà nínú wọn èyí tó máa jọ bàbá yẹn tó máa jọ sáríà bíi mu ó máa wà nínú wọn but thank God now they are planting them everywhere in the world you understand there is nothing we can do about it who is this olúfúnmi ẹlẹ́bọ̀dà i'm fine you understand so Koko Saria, Koko Saria, òpùrọ́ ni bó ṣe wà tí Esabod ń gbìyànjú tó ń tẹra kókó yẹn ó máa máa ṣe wákìwákì pẹ̀lú ẹ̀ báìbù lélẹ̀ Kudi ti ń ṣàlàyé systematically torí ẹ̀ tá Ba, bá fi àyè gbà wọ́n bó ṣe wá yẹn tó bá yá Kudi fúnra rẹ̀ Kudi fúnra rẹ̀ àtàwọn obìnrin àtàwọn tó bá ná ìmá jáde náà máa wọ ẹsà board you see wait for it a time is come because Kudi ti sọ already pé you know what mi ìfẹ́ sọ̀rọ̀ Kudi púpọ̀ ṣé o ti yé bẹ́ẹ̀ yẹn mi ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀ kò sí ìwọ̀kan tó lè ṣe fún mi o kò lè bú mi àbó ìṣirè ni kò lè bú mi nígbà tí kò lè bú ó ṣe máa bú mi ó ti yé but in mi ò fẹ́ fi sọ̀rọ̀ ẹ̀ púpọ̀ ni pé tó bá ti yá fúnra ẹ̀ ẹ́ fúnra wọn náà ì máa wọ ẹsà bọ́ọ̀dù náà máa tú gbogbo àṣírí síta nígbà tó ti ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ kan tó sọ iye olórí burúkú tó ṣara ń hún jọ tó wà lamẹ́ríkà kò fẹ́ sọ pé tó bá dárúkọ pé dublin wọ́n ti mọ̀ pé sábọ̀dù ló bá wí Kúdí ti sọ̀rọ̀ bọ̀tẹ́yìn ṣé mo ń gbà mí mi ò ní fẹ́ sọ̀rọ̀ jáde because ọ̀rọ̀ mi ò ń tètè ọ̀rọ̀ yẹn táwọn èèyàn máa ń sọ kò ń yé wọn they just speak ọ̀dọ́ kì í ṣe gbogbo ẹ̀ ló máa yé yín ṣùgbọ́n bó ṣe sọ̀rọ̀ yẹn ó ti yé mi báyìí mo ní òkè òkè ìyẹn mo fi gbé mo tún fi <laughs> rí visa ìbò olóyèdè ni mo gbé síbẹ̀ yẹn do you understand me wọ́n sì ń bọ̀ ẹ sábọ̀dù àmì Koko Zaria dẹ̀ máa ti sọ fún Kudi lé ó máa ti sọ fún Kudi bó ṣe wà yẹn do you understand me so ẹ sábọ̀dù àti Koko Zaria àwọn máa máa gbá gbogbo àwọn kẹ́ńdú àbí kí náà ló ń jẹ́ kẹ́ńdú àti àwọn tó ń lọ wá látòṣòdì tó ń lọ wá polówó ilẹ̀ amóní kan four one nine wọ́n máa jọ gbá wọn ní owó tó bá gbà tó bá lóun gba ó lè gba three million you know this bí Zaria ṣe máa ṣe nǹkan nìyẹn tó bá fẹ́ nìyẹn ní five hundred thousand ní kò sọ fún ẹ pé five million náà fóun ó ń pa fọ́ irọ́ tó bá wá farabalẹ̀ wá wá faragbẹ̀gbà wá máa rí pé gbogbo tó sọ irọ́ ni so ó ti kọ́ ẹni yẹn náà ní baba ńlá irọ́ ṣé o ti yé torí ọjọ́ tó ń sọ sórí kan báyìí nípa Ọ̀ṣọ́dì mo wà ní àhá Ọ̀ṣọ́dì pé KMC tó jẹ chairman Ọ̀ṣọ́dì yẹn ó ti yé kó tó wá lọ sí Lagos state ṣe mọ̀ pé Òṣòdì nìkan ló máa ń dárúkọ kò mọ̀ pé Lagos state kìíní ni MC Ed kò mọ̀ ó tó bá ń sọ̀rọ̀ bíi kí ni wọ́n ń sọ̀rọ̀ ségun sí a máa ní lóṣòdì yẹn Òṣòdì yẹn torí pé ọmọ Ìbàdàn oko ni màdámù yẹn do you understand ọmọ Ìbàdàn oko ni wọ́n bọ̀ instead ó kàn fẹ́ jágboro because ó ti rí pé Auto Bola bá sọ̀rọ̀ báyìí o Auto Bola bá sọ̀rọ̀ báyìí ìwọ́n tó ó fẹ́ máa you know ó fẹ́ belong you understand me ó fẹ́ belong but iṣẹ́ rí ngbà míì tá bá dákẹ́ tá bá fara balẹ̀ ẹ́ tá bá fara balẹ̀ <laughs> tí ojú wa bá tá bá fara balẹ̀ báyìí tá bá fara balẹ̀ ojú wa máa rí mú you understand me wọ́n jọ ń gbẹ ẹnìkan ni tí ó bá ń gbé èèyàn kan tí sáré à ń nà ṣé èèyàn wá tádẹ̀ máa ba wọn yẹn jẹ́ a máa sọ gbo sórí wọn tó bá ti yá báyìí tó bá di pé ó fẹ́ dìjà òun ló máa nà gbo yẹn àti nà gbo àwọn pípín yẹn fún sọ́wọ́ Esabod ìyẹn á máa drag wọn kẹlẹ̀ mọ́ pé tipẹ́tipẹ́ tó ló ti wà lọ́ndà Esabod ọmọ ìtọ́ ti wà lọ́ndà Esabod bẹ́ẹ̀ ló ti gbé gbogbo iṣẹ́ oríṣiríṣi ló ń gbé wá fún màdámì yẹn Kudi ti sọ̀rọ̀ systematically ó ní ẹ olórí burúkú yẹn gbà tó ló ń fẹ́ olórí burúkú alára ń jọ ìyá arúgbó wèrè yẹn ṣé Bísí tó ń jẹ́ tó tọ́lá jẹ́ pé Bísí ló fẹ́ máa pòwe mọ́ ṣé Bísí màláìkà tó wà lamẹ́ríkà kò ń ṣòun ìyá tó wà mẹ́ẹ̀ dublin yẹn òun ló sọ bọ̀ tó bá ṣe pé olórí burúkú ẹ̀ tó wà ní dublin lẹ́ ṣe kíní kan fún you understand me kò ní lè you understand me but ìyẹn ò gbọ́fẹ̀ but bó ṣe ti sọ ìyàwó àti mọ̀ pé ìyá tó ń sọ nìyẹn but ẹ̀ máa gbọ́ later wò bible lélẹ̀ bible lélẹ̀ ṣó mo dẹ̀ sọ fún yín gbà yẹn pé ní oṣù òdìyẹ náà ti ń da gbogbo marriage àwọn tó bá kọjá lọ́dọ̀ wọn rú can do nígbà tó ń fi bẹ́ẹ̀ kẹ̀ǹdú nǹkan tó ń sọ lójú mi lèmi sọ yìí o ẹni tó sọ mi ò dẹ̀ ní sọ nígbà tó ń bẹ̀ sí Fúnkẹ́ Akíndélé torí pé ó gba oh god ó gba àbáṣẹ́dọ̀ ehm, I mean kíta ló ó ṣe àbáṣẹ́dọ̀ fún Glo ńgbà yẹn wọ́n ní wọ́n san ten million abẹ́lẹ̀ náà kọ́kọ́ san fún so nígbà yẹn owó yẹn sì heavy ó dàbí kí wọ́n sọ pé èèyàn gba hundred two hundred million sí i so owó tó gbà ń gbà ẹ̀ mọ́ṣe ti gbọ́ báyìí wọ́n dẹ̀ kì í gbọ́ pé wọ́n gbowó kan lóṣòdì sáré àwọn kò kì í gbọ́ pówó kan wọlé sọ́wọ́ èèyàn ó máa máa clinch mẹ́ni ni you know gbogbo àwọn èèyàn tí ẹsáwọ́ọ̀dì màmá lòun fẹ́ nìkan lówó lánàá two hundred thousand tí ó bá fún ẹni yẹn lówó gbogbo àwọn tó yẹ kí Koko Zaria máa fún lówó gbogbo pátá ni ẹsábọ̀dì màmá ló máa ẹsábọ̀dì ló máa ní kó máa bá because nísìn ṣe àmọ́ pé MC ò sí ní position so wọ́n máa ti fún wọn so wọ́n máa ní kán fún wọn tó bá dẹ̀ ti gba hundred tó bá ní kán fẹ́lẹ̀ ní hundred tó bá fún ní hundred á gba owó yẹn padà lọ́wọ́ ẹni á fẹ́ nìyẹn twenty five àmú seventy five bí Koko Zaria ṣe ń ṣe nìyẹn bó bá dẹ̀ tún ṣe náà ìyàwó ẹ̀ Kudi yẹn ó mọ̀ ń pa ẹ̀ Kudi ó mọ̀ everything do you understand me ó mọ̀ everything so. Koko Zaria involve nínú baby factory do you understand nígbà yẹn tó gbowó bó ti sọ sẹ́yìn mi ò fẹ́ máa sọ gbogbo story yẹn mọ́ torí kò sáyè fun. nígbà tí ngbà náà nǹkan ó ti yé mo ti sọ ngbà yẹn tí wọ́n yan èèyàn láti Ọ̀ṣọ́dì mẹ́yẹn kó tó di pé MC jẹ kinní kan lóṣòdì ni mo ti wá sóṣòdì yá mọ̀ pé mo sọ ibi tó ẹni tó bá sọ pé ibi tó bá jìnnà làwọn èèyàn máa sọ pé lẹ́rìí òun wà àwọn kí la fẹ́ sọ kí la fẹ́ sọ nínú irọ́ bọ̀ Koko Zaria yẹn tí ò bá jẹ́ pé ìjọba ló ń bẹ̀ níṣẹ́ ó yẹ kí wọ́n pa á torí mo ń gbọ́ wọ́n máa nawọ́ sókè àwọn ìjọba ló bẹ̀ níṣẹ́ o ìjọba ò dẹ̀ lémi rò pé wọ́n lè bẹ̀ ní Koko Zaria níṣẹ́ tó bá dẹ̀ jẹ́ ìjọba náà kán bá wa kán bá wa pa torí pé tán bá ti lòyàn fún iṣẹ́ burúkú náà gbà míì táwọn èèyàn bá sọ pé kán lọ assassinate ẹnìkan tán bá tún yáṣẹ náà máa sọ pé kán lọ yanjú ẹ̀ sọ̀rọ̀ káṣọ wọn bá tú ẹ tètè pa sáríà o tòró wà ní ó wà involve torí wọ́n lọ́mọ tí Kúdírà pé baby factory ni ó nìyẹn wọ́n ní baby factory lọ́mọ yẹn nítorí pé ó fẹ́ compete pẹ̀lú MC Koko Zaria Koko Zaria lè bá ti kò sí ẹni tí ò lè bá ti ẹ̀jẹ̀ ṣé mọ̀ kan báìbù lélẹ̀ ṣé nígbà tí mo máa ń rí tí mi ò lè ń gbogbo wà mo wà nínú tí mo rent lé sínú ilé yẹn tí Bísọ́lá náà ń gbélé mi lè mọ̀ láyé pé ó ń bá Wàsíù Àyìndé sọ̀rọ̀ pé tó bá rí Wàsíù báyìí ó máa dàbí pé ó máa pa ni tó bá bẹ̀rẹ̀ èpè burúkú burúkú ní orí Wàsíù Àyìndé báìbù rẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ èpè burúkú burúkú lórí Wàsíù Àyìndé bọ̀tí níjọ́ kan ṣe mọ̀ pé fúláàtì ti ẹ̀ rèé mi rèé so tó shi flat e ẹ̀ báyìí ẹ máa rí pé Wàsíù Àyìndé picture ló gbé kò tún gbé ti MC gan i mean kò gbé ti Pasuma gan kò gbé sínú flat ẹ̀ Wàsíù Àyìndé picture báyìí ló gbé sínú picture ẹ̀ ló gbé sínú pálọ̀ ẹ̀ mi ìwà lè sọ bóyá ti Paso wà ń bẹ́ẹ̀ sí o Wàsíù Àyìndé picture ló gbé síbẹ̀ tó bá dẹ̀ kù tí ò bá sí Wàsíù ń bẹ èpè burúkú èpè burúkú Koko Zaria ma máa ń wò pé ẹjọ́ sáà lẹ tínú bá ń bí mi síyàn sìn I show it to people mi ní ṣépè fún ẹ lẹ́yìn kí n bẹ rẹ́rìn lójú ayé tínú bá ń bí mi tí n bá rí àti ẹ fẹ́ báyìí bí mo ṣe máa ṣe lẹ́yìn náà nìyẹn tí bá dẹ̀ rí àti mi ò ń pretend anyway bọ̀ mo sọ fún yín bọ̀bọ̀ tó ń pè ní Koko Zaria yìí ó yẹ kí wọ́n pa ni kì í ṣe rọ́ ó ti pa ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe rọ́ ọlọ́run lẹ́nu màrí gbọ́ ẹ̀jẹ̀ ti pọ̀ lọ́wọ́ Koko Zaria Koko Zaria nígbà yẹn ó ní à tombos ẹ tẹ́lifọ̀dì bá ṣẹ̀mí mo ní kò sẹ́ni tó ṣẹ̀mí à kí n bèrè lọ́wọ́ Bísọ́lá ojú Bísọ́lá náà ló sọ òun lògùn gan òun gbogbo ṣe wọn respect hùn èmi ò rí pé gbogbo ṣòdì yẹn gan àti gbogbo wọn yẹn àtẹ̀mísí gan pọ́fíìsì náà máa jókòó sí mo dẹ̀ rí pé tòótọ́ náà ni bí ìmọ̀ nǹkan tó kó sí nínú lọ́jọ́ náà tó fi ń boast ogun ní kì í ṣe pé lágbára báyìí ogun ní gbogbo kò sí bí gbogbo Abẹ́òkúta àwọn alágbára ẹ̀ abẹ́òkúta náà pọ̀ sí jù láti lọ sí gbogbo ibi tí wọ́n mú àwọn tó ń gé orí tó ń gẹ̀rẹ̀ yẹn bẹ́ẹ̀ ni dé gbogbo abẹ́òkúta bẹ̀ ló ti ń ṣe ògùn torí ẹ̀ tí wọ́n bá sọ pé wọ́n mú èèyàn kó tó bá pa èèyàn àfa o ẹnìkan o àwọn babaláwo kan lábẹ́òkúta ní ti máa ń sọ sínú mi pé kò sí tí ò ní mọ Koko kò sí tí union ẹ́ eh? anyway ọ̀rọ̀ wọn ṣe rí pé gbogbo ìgbà tí wọ́n ń tí wọ́n pariwo àwọn èèyàn ń gbé wọ́n like ẹ̀ wọ́n trend lọ́dọ̀ tèmi kò ṣe nǹkan tó lè tó tó jẹ́ kiri kan sí mi because I know them we been talking we been telling you all gbogbo nǹkan tó ń ṣe ṣó ti yé tí ìbá jẹ́ pa pariwo ni irú ọmọ àdùnní tó àdùnní àdè tó ló ń ṣe fíìmù yẹn gbà ẹ̀ tó bẹ̀rẹ̀ sí threatening á ti fi ṣètùtù ayé bẹ́ẹ̀ ni kì í ṣe rẹ́ o ṣó ti yé gbogbo kiri yẹn ló máa fi wọ́n gbogbo olè owó owó olè tó owó olè gbèsè àtowó olè tó kó jọ tó kọ́ sí ìkọ̀tún mẹ́ẹ̀ sí um, kí lorúkọ yẹ ìkọ̀tún náà níbẹ̀ yẹn tó lé hòtẹ́ẹ̀lì òun tó ní nígbà máa dá hòtẹ́ẹ̀lì sílẹ̀ tó pè ní sambisa system of sambisa ló kọ sí ó pè ní sangisa I mean sabasa forest sagasa ló pè bọ́sà nígbà bá sagasa sagasa àti sambisa ṣé wọn ò jọra àti sabasia forest ṣé wọn ò jọra wọn. ìkọ̀tún ló kọ sí wèrè tí mo bẹ̀rẹ̀ sọ fún yín jọ sí pé bọ̀bọ̀ kan tí wọ́n mú gbà yẹn tí wọ́n ní ọmọ Ìgbò tó ló ń ṣe tó máa ń kidnap Magodo ọmọlẹ̀ àbíbo ló ra lé sí bọ̀t gbogbo bí tó fi ṣe handout gbogbo ọ̀nà hòtẹ́ẹ̀lì Koko Zaria yẹn bẹ́ẹ̀ ló máa ń kó àwọn èèyàn pamọ́ sí mo ti dé Canada ń bíbà kó tó di pé I mean America mo wà bí Canada nígbà tó ń ṣò tó ń sọ pé ìkọ̀tún bíbọ̀ nígbà tó ń ṣò gbogbo ẹ̀ nínú kí ni mo ní ẹ̀ Sambisa Sagasa forest hotel ti sí Koko Zaria lóun nínú so èyí tí ọmọ yẹn tó wá sọ pé wọ́n kúrọ́ mọ́ òun wọ́n lòun fẹ́ mi sí ni tó o bá fẹ́ mi sí gbàgbé ẹ̀ tó o bá fẹ́ mi sí wọ́n gbogbo wọn yẹn ìyá àbèjì nìkan àti èyí tó jẹ́ wá láti Ìbàdàn yẹn ìyàwó ìyàwó ìyàwó MC tó wá láti Ìbàdàn tó jẹ́ ọ̀kọ̀là tán ló ń tàgbó tẹ́lẹ̀ kó tó fẹ́ tán ti pupa pupa yẹn àti ìyá àbèjì àkọ́bí tó fẹ́ àwọn méjì yẹn bóyá ni wọn ò ní í ṣe gbogbo ògbóró ṣáwọn yòókù anybody wọ́n fẹ́ra wọn jọ ni wọ́n fẹ́ra wọn mọ́ra wọn ni ṣó ti yé kí ló ṣe ìyá kí lórúkọ ẹ ìyá tó ṣọ́tọ̀ ẹni yẹn sọ pé ṣe wọ́n lé ìyá ṣọ́tọ̀ wọ́n ṣẹ̀tì ìyá ṣọ́tọ̀ bọ́ọ̀pù ni tọ́níkà ẹnìkan bẹ́ẹ̀ ni ó lóun lọ sí Amẹ́ríkà wọ́n ṣẹ̀tì ẹ̀ ọ̀pù ni wọ́n set up ní ṣe bí ìyá ṣọ́tọ̀ wọ́n set up ní so kí wá ni ìgbà tó fẹ́ fi ìyá ṣọ́tọ̀ búlẹ̀ ń gbà yẹn tó fẹ́ le ó tó lóun lọ sí Amẹ́ríkà àbó lóun fẹ́ lọ lọ́nà àbí mi sáà mi tó lóun fẹ́ lọ ó ṣà lóun travel ó dẹ̀ dé torí pé ó fẹ́ le ó fẹ́ le ó fẹ́ please ẹnìkan yọ ọ̀nẹ́sà mi ó fẹ́ please bóyá Kudi then ó dẹ̀ set ẹnìkan sí ó dẹ̀ padà wálé ó dẹ̀ lóun ka pẹ̀lú obìnrin àmì òun ka pẹ̀lú ọkùnrin òun ló sẹ̀tì ẹ òun ló sẹ̀tì ẹ ó ń pa irọ́ tí Koko Zaria bá pa irọ́ mọ́yàn Koko Zaria ń pa irọ́ ẹni tó wálé mi ò mọ̀ bóyá efele ló ran jọ yẹn àbí Wàsíù mo ṣáà mọ̀ pé òun àti Wàsíù àti efele wọn jọjọ close no nígbà tó wá sí Ìjẹ̀bú Òde ńgbà yẹn ṣe ti understand tó wá tẹ̀mí ò pé sínú ilé mi mi ò invite ẹ̀ you understand me ó dẹ̀ wá torí pé ẹni tó ní ilé mi èmi gan ò mọ nǹkan ẹni tó nínú ilé mi mi ò mọ̀ pé union ni but ó wá jẹ́ lára àwọn road yẹn that's road ṣé road ni àbí federal ìṣàmù mi ò mọ̀ torí mi ò i'm not used to mi ò mọ nǹkan tó ń pè wọ́n so another uh, eh, carcass ni máa yẹn wà èmi gan tí mo ń gbélé máa yẹn àgbámiyan mi ò mọ̀ pé it's a union man but àwọn mọ̀ ọjọ́ yẹn gangan ni wọ́n fún máa yẹn lóye sáré adé ẹ̀kọ́ mọ́tò sẹ́yìn òun àti gòdì àti àwọn mẹ́wàá ẹ̀ wọ́n dẹ̀ wá wọ́n dẹ̀ fẹ́ á yin ìbọn fún màá yẹn wọ́n dẹ̀ dé wájú ilé wọ́n dẹ̀ wú géètì ó dẹ̀ ṣetán wọ́n dẹ̀ sọ pé wọ́n bẹ̀rẹ̀ míì dẹ̀ pé wọ́n tó bá jẹ́ pé wọ́n ti lọ yìnbọn fún màá yẹn tó pé orí mi ò gbàbọ̀dẹ̀ wọ́n ṣe máa pa èèyàn tó máa ṣe tó máa lémi ní wá mí èdè dẹ̀ kọ́ èmi kọ́ mi invite wọn èmi kọ́ náà wá wà wọ́n ṣe máa pa èèyàn bọ́n ṣe pa èèyàn sílé Bukky Black tó fi dèrò Germany mi ìfi yẹ̀yẹ́ Bukky Black tó tọ́ bó ṣe ṣẹlẹ̀ this is what these people they are doing Koko Zaria gẹ̀dẹ̀rẹ̀ ó ti pẹ́ tó ti ń ṣe òṣì yẹn Koko Zaria tó pa ẹ̀gbọ́n ẹ̀ àkọ́bí ìyá ẹ̀ tó ní kò rọrùn ní school yọ́dẹ̀ ló pa torí kò fẹ́ ó fẹ́ sacrifice èèyàn ni àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ they are very learned ọmọ ẹ̀gbọ́n ẹ̀ kan dàbí afghans báyìí ni bóyá last born ẹ̀gbọ́n yẹn Koko Zaria a máa sọ fún gbogbo èèyàn pé òun lòun ní àwọn ọmọ yẹn ó fẹ́ pa gbogbo ó pa máa yẹn kó ba lè máa kílèmù àwọn ọmọ ẹ̀ àti àwọn nǹkan tẹ́ni yẹn bá ní kọ́ lè bá ṣiṣẹ́ fún do you know Koko Zaria is a terrible person àwọn kan wá rí ẹ sábọ̀dọ̀ a máa rí Koko Zaria a máa play ẹ̀ tó bá bí ẹ̀rẹ́ tó bá ṣe gírí kan má kàn máa wò nígbà míì I just leave him má kàn filẹ̀ má pẹ́ pẹ̀lú Koko Zaria pé olè kò mọ anything tó bá mú nǹkan kan you no post Koko Zaria on your platform who is Kokosaria? Kokosaria, Koko Zaria pure one Kokosaria, Zaria kò sẹ́ni tí ò lè pa bó ṣe tó bá rí ẹ́sà bọ́ọ̀dù face to face tó bá gbowó lọ́wọ́ ẹ̀ tán tó ṣe nǹkan tó fẹ́ ṣe tó fúnra rẹ̀ ló máa pa tó bá ọlọ́run ilé ìmàlè pa tó bá rí ẹ́sà bọ́ọ̀dù face to face tó bá gbowó tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tán fúnra rẹ̀ ló pa ọlọ́run bible rẹ̀ tó bá parí iṣẹ́ ẹ̀ tó face to face tó bá ti gbowó ẹ̀ tán fúnra rẹ̀ ló máa pa ẹ́sà bọ́ọ̀dù torí ẹ̀ ń gbà mí ti bá wò pé ṣé lọ́dọ̀ ẹ́sà bọ́ọ̀dù òun ló máa pa fúnra rẹ̀ tó bá yá Koko Koko Zaria ń pa irọ́ gan Koko Zaria ń pa èèyàn Koko Zaria kò sí nǹkan tí ò sí lọ́wọ́ ẹ̀ ó lè ní tẹ́bá ló lè nígbà tó ń tó máa ń sọ̀rọ̀ ṣé mo èmi máa ń jẹ́ nìkan bíi àwọn èèyàn máa rí pé bóyá mo máa ń wà lórí Facebook ni mo kàn máa ń sọ̀rọ̀ báyìí nígbà tí mo ti wà Nàìjíríà mo ti ni mo ti máa ń ṣàlẹ́yìn tí èèyàn àrẹ́yìn tó ṣe nǹkan burúkú mo ti ṣàlẹ́yìn tẹ wọ̀n lójú ní public rí mo ti ṣàlẹ́yìn MC láàrin èrò rí mo ti ṣàlẹ́yìn mo bèrè lọ́wọ́ ẹ̀ ni pé wọ́n ní pé o máa ń pa èèyàn àwọn wo ló sọ mo ti bèrè lọ́wọ́ ẹ̀ rí ó ní ó ní ta ló sọ mo ní Koko Zaria sọ pé àwọn tó Yorùbá pé o máa ń fi èèyàn ṣe tuntun pé Koko ẹ̀ màláìka náà tún sọ pé o fẹ́ pa síndodo ṣé ti yé pé o fẹ́ fi síndodo ṣe oògùn owó àmì pé òun ti pa pé òun ti pa pé òun ló rà padà kò dá mi lóhùn síndodo kò dá mi lóhùn màláìka kò tó dá mi lóhùn ọ̀rọ̀ ó kàn ṣe èkì orí ó wá ní tí ó pé everybody hate Koko Zaria àgọ́ gbẹ́gbọ̀tọ́ láwọn náà máa ń wò mọ́ lára òun ló mú wá sóṣòdì pé bọ̀tí tó dẹ̀ ṣe fóun gbogbo tó máa ń ṣe fóun lòun mọ̀ pé gbogbo tó ṣe fóun pé gbogbo nǹkan tóun fi lè gbàgbé ẹ̀ láyé òun òun náà ni wípé ńgbà tóun bímọ ó ní ọ̀rẹ́ òun ni ó ní ibi tó ti máa ń ṣe ibi tó ti ń kọ́ṣẹ́ ó máa ń you know o máa ń sùn tá ó máa sá kiri mọ́ jalè nù kò ní sọ gbogbo bẹ̀rẹ̀ ṣá báwọn ti ń ṣe nù. ó nígbà tó ń bímọ ó ní kò sí ó tí àwọn fẹ́ fi ṣe ìkómọ bóyá ìbejì ẹ̀ yẹn ni ṣé ti yé ó lóun ló lọ jí owó wá pé sọ ó ti máa ń jalè kókó sáyà ti ń jalè ti pẹ́ ó ní owó ọ̀gá ẹ̀ tó ń gbé fún ibi tó ti ń kọ́ṣẹ́ ìṣòwò láti iṣẹ́ fọ́níṣọ̀ kápẹ́ńtà ní kókó sáríà ṣé rọ ni mo pa bá mo ṣe mọ̀ ó ní òun ló lọ jí owó ní wọ́n wá gbé iṣẹ́ kan fún ọ̀gá ẹ̀ ní ọjọ́ yẹn láti ṣe fọ́níṣọ̀ fún olówó yẹn tán ṣe gbé fún ọ̀gá ẹ̀ lóṣòdì mẹ́ẹ̀ ó ń kọ́ṣẹ́ níbìkan lóṣòdì mẹ́ẹ̀ ó ló rẹ̀ lọ gbé owó yẹn ó ṣe jí owó yẹn gbé nìyẹn bó ṣe gbé wá fún un yẹn ó ní ọ̀gá ẹ̀ mọ̀ pé ó ló sẹ́pọ̀ nǹkan lòun gbé oníbọ̀ tó ń mọ̀ pé òun ló gbé ó nítorí ẹ̀ ó lòun ò lè fi sí ó nítorí ẹ̀ lòun kò máa ń wò mọ́ lára ó lówó yẹn ó gbé owó yẹn wá fún un kò sọ iye owó tó jẹ́ níjọ́ yẹn bọ̀ tí ẹ mọ̀ pé owó tó máa fẹ́ ṣe fọ́níṣọ̀ tó owó yẹn náà máa pọ̀ tó ti lè ẹran tó ń ṣe patí ó ní nǹkan tó òun fi lè lé ni ó lóun mọ gbogbo tó máa ń ṣe fóun Koko Zaria tó bá pa èèyàn tó á sọ fún ẹ pé kó tó pa èèyàn yẹn á ti máa sọ fún ẹ tó bá ti fẹ́ ṣe nǹkan á ti kọ́kọ́ ba gbogbo ẹ̀wọ̀n tó wà ní sọ̀rọ̀ àǹdí ìwọ ló fẹ́ ṣe kàyẹ fún o á ba gbogbo ẹni tó wà ní sọ̀rọ̀ àǹdí ìṣẹ́yẹn jẹ́ á ba wọn jẹ́ fún ẹ á ba ìwọ náà jẹ́ fún wọn so bàtà ìtọ́ bá parí iṣẹ́ yẹn you one of you be fighting yourself you won't know ilé mama in fact eléyìí akọ ẹjọ́ wá ẹ̀ máa rojọ́ fún eléyìí náà àmọ́ akọjọ́ wá máa ní ìnó ìnó ẹ so sá mo ti sọ fún yín mo ti sọ fún yín ìyàwó Koko sare èyí tí ìyàwó ẹ̀ sọ pé ẹ ni bóyá ìyẹn ó sì ń jọ lójú tó bá ń sọ̀rọ̀ báyìí tó wà lamẹ́ríkà yẹn àwọn tó bá wà lórí Facebook lóòrùn máa jẹ lójú amẹ́ríkà àwọn èyí tó wà lamẹ́ríkà yìí ẹ Koko Zaria ẹ ẹ kò kàwé ẹ Koko Zaria ẹ ó parọ́ jù wọ́n tún bàbá wa sọ fún ọjọ́ bá mi bá mi edit kí ni kò bá mi ṣe bá mi so bá mi post ẹ kẹ́kọ̀ọ́ lè gbọ́ látẹnu ẹ̀ fúnra rẹ̀ because ó pọ̀ tí máa ní kí n máa play ẹ̀ ṣe ti hmm. so kú ní kẹ̀dẹ̀ rèé ẹni kó wá búra girlfriend mc ni kó tó fẹ́ Zaria so ń gbà yẹn náà kẹ̀dẹ̀ rèé Zaria kàn gbé fún ni torí ẹ̀ sáré ẹ̀mí mc máa mọ̀ nípa mi mo ní sáré àkàn pé mc kàn máa gbé fún ṣé o ti yé bẹ́ẹ̀ so torí ẹ̀mí lè sọ bóyá ńgbà tí aṣọ tó máa kó lé tọ́jọ́ wọ́n jọ set ẹ̀ up ni wọ́n jọ torí awo gidi ni wọ́n o bọ́lọ̀ ń ṣe da mc àti sáré àrò ọlọ́run ló yé o àdúrà wa ló gbà náà kì í ṣe rọ́ tí àṣìṣe àdúrà wo bá gbà ẹnìkan tẹ̀lé nǹkan bá wá sọ pé mc <laughs> tádùúrà ò bá gbà gbogbo nǹkan tá à ń sọ ń sìn kò níye yín pé nǹkan tá à ń sọ pé tòótọ́ ni ẹlòmíì máa ní you know ó máa ó ti bàyàn jẹ́ jù ó ti fi rọ́tù gbogbo lé ó ti tú gbàgede àbí àti purọ́ ni sáré à ń pa bastard rọ ó ń ja bẹ́ẹ̀bẹ́ olè ṣe rí ngbà yẹn tí mo sọ pé wọ́n máa ń wọnú ilé mi yẹn sáré à wà nínú àwọn tó máa ń wọnú ilé mú kọ́kọ́rọ́ ilé mi dání níṣẹ́ ṣe rí ngbà tí mo rẹ́ǹtì ilé yẹn ṣe mo kí n tó mo kọ́kọ́rọ́ kan náà fún mi wọ́n ní kọ́kọ́rọ́ yìí yẹ kó pé méjì ó ní àyọkàn làwọn rí mo wá ní mo fẹ́ lọ ṣéǹjì kọ́kọ́rọ́ yìí ó kọ̀ tí n bá kówó sínú ilé báyìí gbogbo yẹn máa yọ ni wọ́n máa yọ owó mi ni máa ń yọ owó mi nínú ilé yẹn sáré àmà ń jalè gbogbo nǹkan wọ́n máa ní àá ah, ah, owó wo ló fẹ́ jí kò sí nǹkan tí sáré à kì í jí o lè ní sáré à á dẹ̀ sọ fún ẹ ṣé orí bàbá tó ń talẹ̀ yẹn o lè ní o ṣé orí bàbá kan tó ń talẹ̀ ní tó ń ta mọ́tò mẹ́yẹn o lè ní o wọ́n ló lọ jí mọ́tò kọ́ mẹ́yẹn òun gọ́gọ́ ló lè o olè Zaria so ẹ̀yin tẹ́ ń sọ pé Kudi ẹni tó lóun máa release gbogbo Kudi kìíní yẹn àwọn tó máa ń rán obìnrin ìyàwó wọn sí ọkùnrin tó máa rán ìyàwó tó ń fẹ́ ìyàwó ilé wọn tó máa rán lọ bá sínétọ̀ tó dẹ̀ ṣe ń fẹ́ sínétọ̀ yìí tó máa wá jọjọ pawọ́pọ̀ tó máa ní kan pa sínétọ̀ tó rí sínétọ̀ bá bàbọ̀ dàbí ẹni tó bá wà pàwà <laughs> ṣé òun máa sọ pé ẹ Kudi ó ń fẹ́ nìkan girlfriend MC ni kó tó níbẹ̀ bìgínì ayé ẹ̀ ìyàwó lára ìyàwó MC ìyàwó wà sí wà ń bẹ wọ́n tún máa fi bóòsì ẹ kí ni ẹ̀yin máa máa ṣakọ ọwọ́ girlfriend ẹ̀gọ́ ló ti gbà á a máa lọ́ọ́ lè ṣe kiri kan girlfriend Wàsíù ní tọ́pẹ́ ṣẹ́rọ̀ mo pa ṣẹ́rọ̀ mo pa third wife wa eh, third wife MC gbogbo ìjà tó ń jà yẹn kò ń ṣe pé ìjà yẹn máa gbé pé ó ń fowó bẹ́ gbogbo obìnrin ó ń bá yé gbogbo obìnrin jẹ́ in tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé MC máa wá ń fún àwọn obìnrin yẹn lówó tí wọ́n bá dè wọ́n mọ́lẹ̀ mọ́ pé wà sí òkín fóbìnrin lówó èèwọ̀ ni tó bá ti gbóbìnrin ó gbúdọ̀ fojú ẹ̀ gbolẹ̀ awo kan lòun àti okòtárì àṣe awo ọ̀dájú awo àjálẹ̀ wọn yẹn so tí ó bá ti wá tí MC bá tó bá bọ́ sọ́wọ́ MC MC máa wá tu ṣe bíi pé ẹyọ ó lè má tiẹ̀ bá sùn á wá máa fún lówó ṣó ẹ̀ẹ́ nǹkan tẹ́mi ti máa ń ṣe nìyẹn so ó dẹ̀ máa ń bí wọn ní sẹ́mi kó mo sọ fún yín pé ńgbà tó fẹ́ẹ́ Eh, kí lorúkọ ẹ̀ Bísọ́lá Badmus tí máa ń fún lówó ńgbà yẹn èló ni mò ń fún gbà yẹn twenty five thousand ní bá fún a ní Auto má fún lówó náà two thousand la máa ń fún àwọn táwọn bá wọn sùn ó fẹ́ bàjẹ́ nìyẹn kò ní fẹ́ kó orí kọjá iye kan torí pé wọ́n fẹ́ lògbò ẹ̀ oògùn ló ń jẹ́ bẹ́ẹ̀ so gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà ni wípé ẹ̀yin obìnrin wọn yẹn ẹ má jẹ́ ntọ̀ yín bóyá kẹ́ ẹ padà lọ bẹ MC torí ikú fi àtàpàpò máa fi ro òdì yóò dẹ̀ ti sin ẹsẹ̀ yẹn mi ò mọ ṣe mọ̀ pé sáré àwọn àti sáré àlọ́ ìjọba ń ṣe ti yé I don't know hmm. so ẹ lọ bóyá kẹ lọ support MC nítorí sáré à kò ní jẹ́ kí ségò lè fún yín sílẹ̀ kan sáré àdẹ̀ tí wọ́n máa bá ti yín jẹ́ ni tó bá yẹ ṣe mọ̀ pé tẹ́bi bá dẹ̀ pọ̀ jù a máa níyà ló ń jẹ́ pé ẹ̀fẹ́ ṣiṣẹ́ wọ́n dẹ̀ máa lò yín pa wọ́n máa tún pa yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan sísẹ̀mù tún ni òótọ́ mo sọ fún yín ìwọ ìyàwó sáríà tó sọ pé àmì ìwọ bébí mama ẹ̀ tó wà lamẹ́ríkà gbogbo tó ń sọ yẹn wọ́n purọ́ mọ́ ẹni wọ́n black mail ẹ̀ kí ni irọ́ tó pamọ́ ẹ pé o fún sí. Koko Zaria àgọ́ lè gbé ìyá ẹ̀ tó wáyé pé ó ní ìyá tí ìyá ẹ̀ bá wọṣẹ́ ó máa gbé fún ó máa gbé fẹ́mi sí. ò ń gbọ́ ó kàn fẹ́ fi ó fún bó ṣe ṣe fún ìyá ìṣọ́ nìyẹn kò fẹ́ fún ẹ lówó so ó ti bímọ yẹn kó lọ máa tọ́jú ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé o ti ṣe bẹ́ẹ̀ yẹn kò fẹ́ fún ẹ lówó bó ṣe ṣe fún ìyá ìṣọ́ nìyẹn ìyá ìṣọ́ tọ̀pù ní gbé jáde ó ti bá yí ẹ̀ṣẹ́ ó ti fi ṣògùn owó ó gbé sí kòròdú bí mọ́bí tán nìyẹn wà ìgbà kan ṣáà ìkòròdú ló wà gbogbo ọ̀rẹ́ tí Koko Zaria bá ní táwọn yẹn bá lọ́gà tán léèyàn kan tó lówó tó máa wọ̀n ṣiṣẹ́ ẹni yẹn máa kú ẹni tó lówó yẹn máa kú nínú ilé wọn kì í ṣe rọ́ọ̀sẹ̀ wọn ò bá jẹ́ kò ní pẹ́ta fẹ́ tó bá ba Koko Zaria jẹ́ wọn ò bá jẹ́ kí wọ́n fẹ́ bàjẹ́ lára ẹ̀ ayé Zaria ti bàjẹ́ láti ilẹ̀ kò sẹ́ni tó tún lè bàyẹ́ ẹ̀ jẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ kọjá dáadáa tẹ́ ẹ bá gbọ́ bó ṣe lóun wá láti ilé Oyedepo tẹ́ ẹ bá gbọ́ gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ nípa bàbá Oyedepo ẹ mọ̀ pé olórí burúkú ni Koko Zaria Koko Zaria ẹ pádànù tẹ́ ẹ bá pa ọmọ àmà pààyàn ni tó bá tún ti rí pòrọ̀ lára jẹ́ pé tún ti ń jó sí tó bá bí ẹ̀rẹ́ ó ti ní aláṣẹ alága ẹ̀sàgà Sambisa Forest Hotel alága oníkiri kan Sambisa Forest Hotel ó máa ṣe tán tó bá ti ṣe tán bíbá ìgbà yẹn tó bá ti ń wà lẹ́kọ̀ọ́ á sá lọ sí jọ́ọ̀sì á sá lọ sáríà á sá lọ sí Kaduna bó ṣe ń sá kiri nìyẹn àlùmọ́ńjèrì tẹ́lọ́ tẹ́lọ́ olókàn mi ó máa pa gboyún tó ni ó wá gbé wèrè kan sí orí ọmọ ṣe tó ń sìn ó gbé yẹn sórí social media ẹ jẹ́ àgbélé e díẹ̀ fóònù mi ti fẹ́ dáhùn o torí kò mọ̀. báyìí sọ̀rọ̀ àwọn tó máa ń bá rú àwọn ìyẹn sábọ̀dù yẹn jà but ìyẹn sábọ̀dù wọn náà wò mí olóòfà lè mí àwọn òun ṣe àwọn àwọn àwọn àwọn àtẹ̀kí ń bọ̀ orí àtọ̀rẹ́ sùn orí mi kọ́ inú ìyá mi kọ́ àkínbá ẹ̀gbọ́n àtàbúrò sùn ìgbésí ayé mi da torí ẹ̀ mo sọ pé kí Zaria tó bá mọ̀ wípé o ní evidence lọ́wọ́ jáde ìbò èmi náà ti jáde tán láti release gbogbo evidence ẹ̀ fáwọn bloggers káwá gbogbo ẹni tó èmi ò já mò ń jàjà torí mò ń jàjà torí wípé ẹ fi ẹ̀sùn kan wípé mi àná ti lọ́mọ àjọ ní àfíẹ́sì papọ̀ kan tó jẹ́ wípé o tálíṣì méjì mi láyé àti lọ́run tó o borúkọ mi jẹ́ òun lèmi ṣe jáde sí ẹ èmi ò side I'm not siding nobody I'm not fighting again but I'm fighting you Zaria torí wípé torí pé mo sọ fún ẹ wípé mi ò ṣe mọ́ torí mo ti move on láti twenty eighteen a fool at fifty five tó máa pé fifty ó tẹ̀sí pé fifty five a fool a fool at forty ni mo gbọ́ èmi ò túmọ̀ pé fifty wa ṣé ìyẹn ò ní rántí Zaria pa ni Zaria láwòrí tí gbogbo yín tí láwòrí tí gbogbo yín kàn dẹ́mu lẹ́nìí nǹkan tí Zaria ṣe fún láwòrí Zaria gangan ló máa ní kí wọ́n fi fọ́ ìgò mọ́ láwòrí lórí ṣẹgbọ́n ẹ̀rọ kó nírú ayé ni Zaria tí Zaria bá parọ́ fún yín ṣẹgbọ́n tó bá bẹ̀yàn jẹ́ lójú yín bí kẹ́ ẹ pa ẹ̀yìn Zaria ṣe rí. mi calling me. gbogbo nǹkan tó ń ṣe mo ti sáré à ń ṣe tó rò pé bóyá ẹbí stop calling me gbẹmí stop calling me stop calling me màá block yẹ ọ màá ṣe ń block it màá fi ṣe tán o so ẹ mọ̀ pé gbogbo nǹkan tí Zaria máa ń ṣe tó máa ń bá àwọn ìyàwó ilé sùn òun ló rò bóyá èmi náà máa máa ṣe ìgbésí ayé mi dà ó sọ. ní aṣọ péńpé aṣọ kéékèèké lèmi máa wọ̀ òun sọ pé aṣọ péńpé lèmi máa ń wọ̀ torí ẹ̀ ló ṣe ń pè mí láṣẹ́wó mm, mm, aṣọ kékeré mm. nígbà tí mo wà nàìjíríà gan everybody knows me mi mo bọ́ ṣe ń wọ ṣòkòtò short gown ni máa ń wọ̀ short skirt ni gbogbo aṣọ ti máa ń wọ̀ mo nítorí pé o èmi aṣọ kékeré lèmi ń wọ̀ kiri o wọ́n ti dó èmi pa ní gbogbo amẹ́ríkà o wọ́n ti dó èmi pa ní gbogbo amẹ́ríkà o but èmi wá jẹ́ pé ìwọ Zaria kò mọ̀ lẹ́nu wípé ìgbésí ayé tèmi da torí èmi ò fẹ́ ẹ ìyàwó inú ilé ẹ under your nose ló ti ń dóyàwó inú ilé ẹ ló ti ń dókúdí ó ní wọ jàlábíà wọn ló ń dókúdí nínú nínú under your nose fi ń bá kúdí sùn mo fẹ́. kò ó lè má máa fún kúdí lówó bó ṣe wà yẹn ó lè má máa fún kúdí lówó yes ó lè má máa fún kúdí lówó mo ní mo ti fún kúdí lówó rí nígbà tí ó invite mi wọ́n lẹ́nìkan kú nínú family wọn ìyá kúdí mo bá yọ owó báyìí mo bá kó fún ìyá kúdí mo yọ owó mo kó fún kúdí ó dẹ̀ ṣe pé fún ìyá kúdí lójú mi kòrókòrò Koko Zaria ó ṣe èpè burúkú burúkú fún ìyá kúdí èpè burúkú burúkú ẹ bí èpè ni o <laughs> ṣáwọn èèyàn àwọn èèyàn jẹ́ èèyàn ṣáwọn èèyàn jẹ́ èèyàn ìyẹn ló máa wá sórí mídíà ìjọsìn máa sọ pé à ṣọ́tò bọ́lá ló ń sọ ìyẹn jẹ́ èèyàn a máa háìpà rẹ̀ fún yín lórí mídíà <laughs> lórí eh, in fact anyway èèyàn kì í gbókèrè mọ́ dídùn ọbẹ̀ ṣáá tán bá gé onion sílẹ̀ onion lásán tán data atarodo sí ó lè máa scent good ọ̀ntì tó bá fi sáwọn ló máa tó mọ̀ pé pepper ni pé kò ní taste yàtọ̀ sí pepper taste. ó lè má máa fún lówó ó lè jẹ́ MC ló máa ń fún lówó ó dẹ̀ lè jẹ́ pé ó ṣe fẹ́ káyé ẹ̀ bàjẹ́ MC ò wá fẹ́ kó bàjẹ́ èṣe ló máa jẹ́ lójú Zaria because Zaria máa ń ṣètùtù ó ń fi àwọn obìnrin ṣètùtù àtọkùnrin àtọbìnrin kì í ṣe rọ́ ẹ̀gbọ́n sáré àtọkù yẹn wọ́n dá owó fún wọn ó forúkọ bàbá yẹn gbọ́ owó tó fi kú ni ètò máa fi kówó yẹn sílẹ̀ á lóun ṣe pátì kan á lóun ti fún ọ lọ́wọ́ lónìí ó lè lọ kan kiosk á ní wọ́n máa bẹ̀rẹ̀ lọ́jọ́ báyìí báyìí á lọ́ máa bẹ̀rẹ̀ báyìí kó tó dìgbà yẹn ó máa fi ìṣẹ̀ ní ẹ̀dà lọ á ní ẹ kò ó kú kó tó dijọ́ yẹn sáríà sáríà hòtẹ́ẹ̀lì ẹ̀ sambisa ó lóun jẹ́ sangasa sanga àbí sagasa Sambisa Forest Hotel system ló fi ń sọ ipò òun belongs to those people tó àwọn tó ó mọ àwọn tó ẹ pa Koko Zaria àdànù Koko Zaria ìṣiṣẹ́ ní ọ̀fẹ́ máa dárúkọ kí ni ẹ̀ mọ́ lórí bíbá yìí. ohun yẹn dájú pé ìgbésí ayé tèmi dá ìgbésí ayé tèmi sùn èmi mo wẹ́lẹ̀ mi. kò jẹ́ ní kó jáde because kò sáré àgọ́wọ̀ náà mo ti mo sáàpù ẹ̀ mo ti sáàpù ẹ̀ nínú fídíò ẹ̀yọ kan tí mo ní lọ́wọ́ nínú eighteen videos tí mo ní mo fún ní sample ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ ẹ̀mí ẹ̀ bọ́ ni ó ó mọ̀ wípé ó mọ̀ pé èmi ò náà. ṣẹ́rí sáré àmì ẹrí bó ṣe fọ orí àwọn méjèèjì pọ̀ àwọn obìnrin yẹn máa ń ṣẹ̀sìn wọn máa fi ra wọn ṣẹlẹ́yà do you understand me so ó ní wọ́n ń dóyàwó sáré àyẹ̀ Kúdí <laughs> tani sáré àti wọn tí wọn eh, anyway ṣe ti rí ìjà tó wà ńlẹ̀ tó máa sọ pé gbogbo ìyàwó oníyàwó tí ẹ sábọ̀dọ̀ máa sọ léṣe ló ti fẹ́ tán ló ti ṣe kíní kan bọ̀tẹ̀ mò ń sọ fún yín ní bìkíní kó tó ní pọ́ bọ́ sọ́wọ́ sáríà girlfriend MC òun ni Kudi jẹ́ kì í ṣe rọ́ o girlfriend MC ni Kudi jẹ́. kí bàbá tèèyàn jẹ́ o torí ẹ̀ mo ṣe bá a àṣírí ẹ̀. kó tó fẹ́ sáré àná. mo fẹ́ tánìṣì méjì ni ẹyin kájọ kọ̀ntínú kájọ kúkú tánìṣì méjì. ẹ máa gbọ́ o. èmi mọ̀ pé o oh, nígbà tí sáré àmọ́ wá sílé ayé kò gbá ṣọ̀tì ju torí pé o ò lè kà o ò lè kọ so believe wípé anybody even gan. ẹ ní kò lè kà kò lè kọ tó bá fọlọ́pàá mú sí tán kó ṣẹ́kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ tí nàìjíríà gọọmẹ̀ tó gbé sí ojú ayé kán sọ gbogbo ọ̀fẹ́ǹsì ẹ̀ fún kó wà ojú máa bóyá kò ní tì í ojú ò ti bá wò pàtó pé tó bá ti pààyàn àpagbé ni tó bá jẹ̀yàn àjẹgbé ni tó bá ti ṣe nǹkan kan burúkú àjẹ àṣegbé ló bìlì so kí ni oko ojú ò ti bá wò ojú ò ti bá wò tójú ò bí tí ò bá ní tìjú mú àtọ́sọ pé fọ́gò tó di ọ̀rọ̀ kìnìyẹn kí ló dé tó jáde tó ń tó ń dìfẹ́ndà rẹ̀ tó gbé fún kìnìún bẹ̀yẹn ó lè ṣì àti ọmọ ẹ ìgbà tí ọmọ Zaria gan kọ Zaria jáde pé kò tọ́jú òun Zaria ní láti máa sọ fáwọn èèyàn wípé ọmọ òun fóun ní fáǹsì ni ó káwọn èèyàn fọ́lọ̀ òun ó káwọn èèyàn fọ́lọ̀ òun because kò gbaṣọ òtìjú bọ̀ Zaria lè bàyàn jẹ́ Zaria lè bring èèyàn down láti òkè nísàlẹ̀ kò Zaria ò ní pé bóyá oṣù òun lóore Zaria tó lè wò mí nígbà tí gbogbo yín sọ pé ó bí three mc mi táwa mi. kawalemi kawalemi mi ati ndeti mi nígbà tí mi àti ẹ̀ ń déètì ìwọ ló sọ pé ìyàwó ilé ẹ̀ ṣìṣìnà ló ń ṣe pé ìjẹ́kọ̀ọ́ ó kú dí báyìí ó kú dí bí ẹni máa kú nínú ilé báyìí. ìgbà tó máa fẹ́ kú dí bó ṣe ṣe fún ìyá aṣọ náà nìyẹn ó ní ó dìdí ìgbà ó dìdí sẹ́ẹ̀tì yẹn ọ̀pù báyìí ni láà ọmọ union ó ní ó dìdí sẹ́ẹ̀tì yẹn ọ̀pù báyìí ni. ẹni tó yẹ pé kò ń ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ òun that's their lifestyle style MC kì í ṣe yẹn style Wàsíù Àyìndé náà ni àwọn àjálẹ̀ gúrùpù nǹkan tó máa ń ṣe nìyẹn ṣó ti yé wọ́n á bẹ ẹnìkan ìnà ah, mo ti sọ fún yín rí náà tí Wàsíù òun ló jẹ́ kí n mọ efele òun ló bẹ́ẹ̀ tì mí o ó dẹ̀ máa sọ pé òun dẹ̀ máa sọ pé á lóun fẹ́ because he want ó fẹ́ nígbà yẹn ó ti rò pé ó ti rí ẹ̀tọ́ ó ti fẹ́ ṣe iṣẹ́ kan ó ti fẹ́ ó ti fẹ́ strike ẹ̀ gbogbo nǹkan tó máa ṣe yóò mọ̀ pé tó máa ti ń jà mí lólè bẹ́ẹ̀ yẹn tí ò bá tá à bá jà kó sọ pé òun fẹ́ nìkan ìwúbe wàá máa sọ̀rọ̀ pé òkè wàá béèrè wàá sọ nǹkan báyìí nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ṣe so our attack here by telling you that you are marrying somebody you are dating somebody wrongly you understand me bó ṣe máa ń ṣe nìyẹn ọmọṣẹ́ ẹ̀kọ́ ọmọṣẹ́ kéwọ́ ní so gbogbo ìwà tí ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ tí MC ṣẹ̀ gbogbo àwọn tó bá ti fẹ́ yẹn tó bá ti wá ti sọ́dọ̀ òun òun á bá máa pọn bíi kinní kan á máa pọn wọn lé inú ẹ̀ náà máa dùn a máa kówó fún wọn òun máa sọ pé ṣé o ti rí sí kò sówó mọ́ o tó ti yé because wọ́n bìlí pé àwọn obìnrin táwọn fẹ́ fìyà jẹ yẹn ìwọ ń tọ́jú wọn báìbù lélẹ̀ ẹni tó bá purọ́ kò ní dáa fún Koko Zaria sọ fún mi Bisola Badmus èmi kàn rí àṣọ obìnrin pé à wọ́n ti dojú ọmọbìnrin yìí èmi dẹ̀ wá òkè mo lè help ẹ̀ tó ti yé tó bá ní kó tún fẹ́ help ẹ̀ nìyẹn wọ́n á tún kọ lù ẹ́ wọ́n ń ṣe fèmí náà ń bí tó bá fẹ́ rajà lọ́wọ́ mi wọ́n máa pè wọ́n máa tẹ́tì wọn wọ́n máa disturb ẹ àwọn tó yẹ kó pawọ́ pọ̀ kó pawọ́ dànù a máa sọ pé kó má ṣe rálì bọ̀ tí ń gbà mí báyìí torí tó bá fẹ́ ṣe rálì yẹn sìn àyàwó inú wọn àyàwó wọn máa dànù ọ̀lẹ́ ni wọ́n o ọ̀lẹ́ ni wọ́n bí mo ṣe gbé síta pé ẹ má da ìjọba kìnnì kan rú o Lagos state a kàn fẹ́ kó má lọ pa innocent people ni ọ̀lẹ́ ni wọ́n ẹ̀yin ẹ jẹ́ kó ọ̀lẹ́ ni wọ́n wọn lè ja gbogbo ẹ̀ńtẹ̀ gbogbo ẹ̀yìn wọn ti ká ṣé wàá sí ilé ìjà ni wọ́n ṣe ni wọ́n gbé nìkan tó bá ní ẹnìkan lọ sókun state báyìí ara ẹ̀ má máa gbọ̀n ni ara ẹ̀ má máa gbọ̀n ni ara ẹ̀ má máa gbọ̀n ni ọ̀lẹ́ ni wọ́n náà ó yẹ máa sọ̀rọ̀ ẹ pé wọ́n ń fẹ́ nìkan yẹn gbogbo yẹn tátìsì wọn ni kán purọ́ mọ́ ẹ kán ló ní ṣìnà ni ẹ so má máa sọ yẹn ó ti yé ọ̀dọ́ orogún ẹ̀ ní Kudi but the problem ẹ gangan ó ní Zaria ó ní olórí burúkú. ọ̀gá ìgbógbó ẹnu ẹ̀ ó wó Kudi sá lọ sọ́dọ̀ ẹ̀ ń sí lọ kàkà gbogbo àwọn èèyàn tó rí wọn ó sáré ó sá wọn sọ fún mi ó sá lọ sọ́dọ̀. imagine ó lu ìyàwó ẹ ẹnu ẹ wú ojú ẹ wú hmm? ẹnu ẹ wú ojú ẹ wú ẹ mọ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo fún Bísọ́lá Badàn tí bá fún lówó máa sọ fún mi pé ọtọ bá fún lówó two two thousand ni kò máa fún two thousand làwọn máa ń fún òun tó máa ń bá sùn two thousand lòun fún mo fẹ́ bàjẹ́ ni kò ní gbọ́ràn ọmọ tó bá ti yá ah, ah. mo wá wí pé èmi obìnrin ẹni tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó tó di pé ó wá bọ́ sọ́wọ́ ayé tókó tó kó sọ́wọ́ ẹ̀yìn ayé you two two thousand fún obìnrin tó ti ń ka owó at least bó ṣe wà yẹn á ti máa ka ten thousand fúnra rẹ̀ fúnra rẹ̀ fúnra rẹ̀ kó máa kẹ́nìkan máa fún twenty five thousand gbà yẹn kó máa sọ pé two two thousand ni owó wọn nísìnyí báyìí ó lè má ju ten thousand lọ tó mọ̀ pé ó lè fún bí kúndìṣe wà yẹn wọn kò bẹ́ẹ̀sì gbogbo wọn sórí sálárì ní sálárì òṣì kan bóyá eight thousand náà máa fún lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ àbí ten thousand kò jù bẹ́ẹ̀ lọ ó ti yé ìyẹn a máa lọ ṣe fine bara káàkiri a máa lọ́ máwọn èèyàn a máa lọ èèyàn káàkiri wọ́n dẹ̀ fi lọ́kú lọ lọ do you understand and sleeping around them come and mess up ìyàwó ara wọn àwọn girlfriend ara wọn is Is they are used to it ṣe rí nígbà míì tó yẹ pé olórí burúkú màdámù yẹn náà máa sọ pé ẹ gbogbo wa gbé àjẹkù kínní kan o wa gbàjẹkù kínní kan o wa gbàjẹkù kínní kan sáyà ló sọ gbogbo nǹkan bẹ́ẹ̀ ní tí ò ṣojú ẹ̀ àjẹkù Koko Zaria àjẹkù Malaika àjẹkù Pasuma àjẹkù Wasiu àjẹkù Bada àjẹkù Awo because this is what they live this is what they do in the midst of among themselves do you understand a dẹ̀ máa sọ fún ìyẹn náà a dẹ̀ máa sọ story tí ó jẹ́ ọ̀tọ̀ do you get me so Saria is the arm robber Kudi aṣẹ́wó arm robber àtàṣẹ́wó ló máa ń fẹ́ra wọn tẹ́ bá wò nínú history aṣẹ́wó àti arm robber ló máa ń fẹ́ra wọn náà ṣe lè jẹ́ partner in crime tí wọn ò bá jẹ́ èèyàn tí aṣẹ́wó tí Kúdí ò bá jẹ́ aṣẹ́wó kò ní lè dúró pẹ́pẹ́pẹ́ pẹ̀lú kò síwín tó ń pààyàn tó dẹ̀ tó ń jalè tó ń rọ̀bù tó ń kidnap tó ń ṣe gbogbo nǹkan burúkú àbá borúkọ ẹ̀jẹ̀ ni àwọn kan lè máa sọ pé wọ́n borúkọ sáré àjẹ́ báyìí ìwọ́n tó bá ń sọ ọlọ́kùnrin pé wọ́n borúkọ sáré kó oṣù kò dànù àǹtí àǹtí o dárí àti fẹ́ pa àwọn o wọ́n lẹ́yìn ilẹ̀ ń dùn o irọ́ dẹ̀ ni o irọ́ ló pa o torí pé fẹ́ kí MC Bazari àjà ó máa ń parọ́ òun àtìyàwó ẹ̀ wọ́n máa parọ́ mọ́ nílé wọ́n máa parọ́ nílé wọ́n máa bà tèèyàn jẹ́. no Zaria ló máa ń pa irọ́ yẹn tòbí kálẹ̀ bóyá you don't know maybe you don't know wọn ò dẹ̀ sọ story yẹn fún ẹ bóyá ò mọ̀ Kudi girlfriend MC ni kó tó fẹ́ Zaria tó bá yí ẹ lọ́bìnrin ó dẹ̀ lè má jẹ́ girlfriend làṣẹ làṣẹ là but ó ti gbé tàgbésùn ẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó sì ń nà tà tó bá gbọ́ pé ìta ni wọ́n wà ó ti yé bẹ́ẹ̀ tó sì ń ṣe hookup gba ẹ̀wọ̀n ń lo hookup bí olóṣó tí ó ti yé how much you go pay bí elébòlò àkó how market kúdí wọ́n ní ọmọ twins yín yẹn wọ́n ní wọ́n ní baby factory ni ó máa sọ débẹ̀ nsìn how far ti ṣúọ̀ fún ẹ tó bá ṣúọ̀ fún ẹ wá ṣe DNA kàlídì tó bá tún ṣúọ̀ fún ẹ àwọn ìbejì ẹ tó wá ṣe DNA wọn èmi máa jẹ́ kó yí àwọn aráyé pé bébí fàtì ni dísòlàgọ́ mo rí pé dísòlàgọ́ fẹ́ tú àṣírí yín nígbà kan tó ní káwọn kan wọn lọ rọmọ ní bébí fàtì gbogbo yín pọ̀ ẹ mọra yín gbogbo ẹ̀yin tẹ́ rọmọ ní bébí fàtì ẹ bí ìbejì fẹ́ẹ̀kì ní gbogbo ìbejì tẹ́ gbé dání ọjọ́ ọjọ́ kan ẹ̀jẹ̀ àwọn tó là ọmọ yẹn wá béèrè wọn wá gbà àwọn ọmọ yẹn lọ́wọ́ yín lọ́jọ́ kan. tó ti yín ìyẹn mi pé ó náwọn ẹyin gbogbo ẹyin tẹ bíbejì ìyẹn mi pé à èèyàn mélòó ló bíbejì ṣé bímbọ ò sí nbẹ torí bímbọ náà bíbejì o ọmọ àti ìwẹ̀ mímọ́ wọ́n ní baby fat gbogbo ẹyin ìbejì connection ìbejì tàwọn wà ẹ ìbejì ti mc yẹn ṣe fa baby fat ò tí ì dé ńgbà yìí torí ìyá ìbejì luko ìgbà yẹn ó ti yé báyẹn ìyá ìbejì ò gbà yẹn o but allegation tó fi kan èmi ló jẹ́ kí èmi wá síta pé you said i'm dating MC Olúọmọ má kà lè ṣe image mi Zaria àwọn tó bá mú ẹ kọ́ fà é létí torí tí bá fi lè tí bá rìlíìsì bọ́ǹbù ẹyọ kan ìgbésí ayé ẹ ti bàjẹ́ tó pátápátá social media yìí máa di èèwọ̀ fún wọn ẹ láti là wá. irọ́ ni kò lè dèwọ̀ fún just release ẹ̀ o torí ọlọ́run má wọ̀n ẹ̀ release ẹ̀ fún wa we want to hear o ẹ bá wa bẹ̀gẹ́ yìí o kó jọ kó wa release ẹ̀ o because America tó wà yẹn náà torí olóhùn ti lọ fẹjọ́ ẹ̀sùn America ipa America fúnra wọn fẹ́ dì pẹ̀lú ẹ̀ àwa níbi náà ti bá ẹ fẹjọ́ sùn ó ti yé bẹ́ẹ̀ ìyẹn mo tún ju ó mà tí mo ṣe tọ́jú mi ìfẹ́ sọ̀rọ̀ ẹni sílẹ̀ kan ní tán bá bí ẹ̀rẹ́ èmi ọlọ́rin lẹ́nu máa lè gbọ́ ọjọ́ kan lẹ́kọ̀ọ́ máa rí mi lẹ́nu máa kọ̀ mí ní ìdí láti máa bó òsì pẹ̀lẹ́nu ẹni bá ní má dé wá sí Nàìjíríà mọ́ ó ní mi ò ní dé bá ní ìlú tí mi náà forí mi sọlẹ̀ sí <laughs> wọn ò tí ì bí yín kú <laughs> ẹni bá ní má wà náà já mi ní dé abẹ́ni tó bá máa hàn mí ní orílẹ̀-èdè nàìjíríà yẹn mí ní dé báyìí nígbà tí bá máa dé o máa ti kú dànù o máa kúkú yà mí. a ti sọ̀rọ̀ wá nírọ́ náà pa ọláìyá igbe sọ̀rọ̀ gbogbo yín mú ọláìyá ẹ mú bú ẹni pé torí àtẹnujẹ everybody kọ́ látẹnujẹ ṣé ẹ mọ ẹ mọ mọ́tò tí mò ń lò lamẹ́ríkà ni mo ra mọ́tò mi lexus mi i bought my lexus seventeen thousand dollars kẹ́ẹ̀ láì sí yín gbogbo yẹn kọ́ látẹnujẹ iṣẹ́ ìlágùn mi lèmi ṣe iṣẹ́ sweat mi lèmi fi ra mọ́tò tèmi gùn lexus tí mo gùn ẹ lọ ṣe seventeen thousand dollar seventeen thousand. ó máa tó twenty something thousand twenty something million. àtẹnujẹ gbogbo èèyàn kọ́lá látẹnujẹ o àwa ń ṣiṣẹ́ ẹni bí mo ṣe làgùn iṣẹ́ ìlágùn wa iṣẹ́ inú snow iṣẹ́ inú oòrùn lèmi fi ń jẹun lèmi fi ń mí. ṣe ti gbọ́. kùmí sẹ́. Come, mi sẹ́ fi mí lẹ̀ wọ́n ń sẹ́ndì àdá ṣẹ́rí ẹ̀yin tẹ̀ sẹ́ndì kí ni ìpínlẹ̀ máa kọ́ ṣé o ti yé yín èmi o èmi awele o seventy mi ì tí ì lówó torí pé mi ò tún lówó nìyẹn o torí pé iṣẹ́ kékeré mo tún ṣe o òun ló jẹ́ kí n seventeen thousand dollars ẹ lọ sí ẹmọye tó ń ṣe dọ́là ń sìn Dollar is one thousand five hundred naira ẹ wá one thousand five fifty ẹ wá lọ times ẹ times seventeen thousand dollars kẹfà bí twenty something million. ọkọ ẹ̀yin olórí burúkú tẹ máa fẹ́ lọ sọ pé à torí pé àtẹnu bóyá mc ń fún lówó mc èmi ti èmi ti àbọ̀ gbogbo kémi máa kí n máa sọ pé kí lágbájá kan fún mi lówó tí mc bá fún mi lówó mo yọ̀ sí wọn torí bàbá sọmọ ni torí bàbá sọmọ ni Zaria ò tọ́jú Khalid Zaria ò tọ́jú àkọ́bí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fàkọ́bí ẹ̀ kó kọ́ ní bàbá ẹ̀ dá gbogbo yín lè pè yẹn máa bọ́ sórí ẹ̀ torí èmi lèmi mọ̀ òótọ́ pé kò tọ́jú ọmọ yẹn mi ìdẹ̀lẹ̀ tìtorí ẹ̀ kì í bá MC jà torí wípé nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ nígbà tó rẹ̀ ń ṣẹlẹ̀ ó sọ fún akọ́bí ẹ̀ pè mí náà akọ́bí ẹ̀ sọ pé ó ní ẹ tó dà pé àwílé ó dà pé MC làwílé máa bá lọ o wáì tí mi ṣe ní bá MC lọ nígbà everything tight fún mi nígbà tí everything tight fún mi tọmọ mi wà kékeré ẹni kan ṣoṣo tí mo rí láyé lọ́rùn is MC Olúọmọ MC Olúọmọ nìkan ni mo rí nígbà tí mo ti tí mo wo ẹ̀yìn tí mo sọ fún ìyá mi rí pé ah ìyá mi ṣé mi ní máa padà bọ̀ wá sílé báyìí mọ̀mísí mi ní dúró síbẹ̀ ò ní wá sílé ṣáà dúró síbẹ̀ ọlọ́run máa ráàánú sí ẹ MC olómọ tí Zaria ò fẹ́ kó máa bá mi ṣe torí kò fẹ́ kí ìyàwó ilé ẹ̀ bínú sí mi o torí ó pé Kúdí Kúdí òun àti Kúdí wá fẹ́ lọ́ra wọn pa tí Kúdí bá fi lè rí ìrìn àjẹ sí papọ̀ ó máa nà pa wọn fẹ́ para wọn pé so o ṣì ń dáwélé sọ̀rọ̀ onímọ̀ akẹ́niyàn àdẹ̀fẹ́ra mú mo ti move on pẹ̀lú láìfún mi ní twenty mo ti marry I'm legally married I'm legally married in America mo ti marry mi ì wọ́n kọ́ mi ì fọ́kọ́ mọ́ even gan mọ́ mi gan mi ì mọ̀ bóyá kàdídì gan lè rí Zaria gan kó dá Zaria mọ̀ torí kò mọ̀ ní bàbá ẹni tí mò ń fẹ́ ló mọ̀ ní bàbá wọ́n máa sọ pé ẹ̀yin yorùbá lè máa ń ti ọmọ sọ́kùnrin lọ́rùn pé ó gba ẹ̀ máa collect money o àmọ́ collect owó oúnjẹ o amẹ́ríkà wọ́n ń pè bíi ọlọ́run fún amẹ́ríkà rọ̀ wá lọ́rùn a dẹ̀ máa kéré oko délé lágbọ́rọ̀ ọlọ́run ọlọ́run fún amẹ́ríkà mo ràn lọ́rùn so èmi o mo wá wá sórí social media láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí Zaria àti EFCABOD ń sọ wípé ó ń dún ìyàwó ẹ̀ tó wà lamẹ́ríkà bébí mama ẹ̀ tó wà èmi ò ṣe ìyàwó bébí mama ẹ̀ tó wà lamẹ́ríkà ó ń do MCR irọ́ ni Zaria ń pamọ́ MCR Zaria Zaria ò bẹ̀rù ọlọ́run mo wíṣ kékeré mo Zaria Zaria ló ní pé kọ́ fọ́ ìgò màtẹ́mọ́ láwòrí lórí gbogbo yín dẹ̀ ń bìlíìfù gbogbo ọ̀rọ̀ tí Zaria sọ Zaria mi ẹ̀ mọ Zaria tó wa àwa làwa mọ́ra wa mm-hmm. Zaria gbogbo obìnrin indọ́sírì ló ti lóun ti bá sùn tán gbogbo obìnrin inú indọ́sírì ló ti bá sùn tán àbí ọlọ́mọkọ tó tiẹ̀ ń fẹ́ ní dọ́sí o nìyẹn náà bá ń sapá lingilingi lòun náà sọ pé ẹ ó ní wọ́n ta ó ní one million lòun ń sẹ́ndì sí Khalid ẹ̀jọ̀ ẹ bá mi ní kí Zaria bá mi mú proof omi tó ti fún Khalid one million Zaria kò lè ra kẹ̀kẹ́ dà kẹ̀kẹ́ mo ṣe ra kẹ̀kẹ́ fún ọmọ mi ni mo ṣe ra kẹ̀kẹ́ fún ọmọ mi Zaria ò lè ra báísíkù kékeré èlò náà ta báísíkù lamẹ́ríkà one hundred and fifty six dollars Zaria ò rí kẹ̀kẹ́. ṣé rí nǹkan tí lady sọ yìí ṣé lọ́jọ́ tí Koko Zaria tọ́nà wá fíṣítì tó kó èrò wá tọ́nà fẹ́ fíṣítì lẹ́nu kì í ṣọjọ́ ti bí ṣọjọ́ yẹn lẹ́yìn tí wọ́n tí wọ́n ṣẹ́tù ìjà tán torí wọ́n jàjà ẹ títí di òru ọjọ́ tí mo ló fẹ́ pa á èèyàn kan nínú ilé mi ẹ lálọ́dún mi ṣé nígbà tó wá sẹ́tù ìjà tán ṣó ti yẹ yín mẹ́yẹn tí wọ́n wá wá sínú compound ó wá lòun fẹ́ lò tẹ́lẹ̀ nígbà tó wọnú ilé mi inú ilé mi ó rí bẹ́ẹ̀dì ọmọ mi bẹ́ẹ̀dì ọmọ mi this my baby gbogbo yín tẹ́ ṣí ogun ti ọmọ mi ẹ ní jèrè gbogbo àwọn irú eléyìí tí ò dá sí ẹ báyìí tí wọ́n support ẹ wọ́n máa jèrè ọmọ o ṣùgbọ́n gbẹ́ni tó bá support ẹ ẹni tó bá bímọ fẹ́ tó support ẹ fún ìkà tó máa ń ṣe fáwọn èèyàn wọn ò ní jèrè ọmọ tiwọn ọmọ wọn ò ní pé sí wọn lọ́wọ́ ṣe rí nǹkan tí ẹni sọ torí nǹkan tí wọn bá lè ṣe fún obìnrin tó bá ṣe àbúná bá rí ọkùnrin kan tó bá ṣe é wọn máa rí bí offence ni wọn máa rí pé òun tọ́jú ọmọ yẹn àti pé it's an offence for you to take care of your child you know demon tó wà nínú àwọn pípù yìí ṣẹ́gbọ́n nǹkan tẹ́ni sọ ó ní pé kò lè ra kẹ̀kẹ́ ọmọ wọn ò kì í kò lè lo tọ́ so nígbà tí wọ́n rí mi mo spoil ọmọ mi kì í ṣe mo spoil ẹ o normal ti tí mo gbọ́dọ̀ ṣe fọ́mọ mi ni i'm working and we we have to take care of our child even for etí mi tí mi ò tiẹ̀ tí ìdàgbà kí n tó bí tí mi tí lówó tí mi tí ṣe kí n tó bí mo tọ́jú ẹ̀ tọ́kẹ́sì ọ̀bẹ tí mo jẹ ìyà kí n tó bí tó sọ̀rọ̀ ẹ̀ sí ọ̀rọ̀ àlùfàjà sí mi olùṣeré bẹ́ẹ̀dì ọmú mi ẹ lè mọ pé ó dẹ̀ bèlè ó dẹ̀ bẹ̀yàn pé kọ́ lọ bà bẹ́ẹ̀dì yẹn jẹ́ ìyẹn bẹ́ẹ̀dì àkọ́kọ́ ẹni tó bà bẹ́ẹ̀dì ọmọ mi tàkọ́kọ́ jẹ́ túraká ló bàjẹ́ ṣé wá nígbà tí mo parí ilé mi tí mo wá ṣe yàrá fọ́mọ mi mo ku yàrá yẹn ní pink mo ṣe bẹ́ẹ̀dì ọmọ mi náà ní pink wọ́n wá lọ lé mi náà ẹni tí ọláyẹgùn ẹ sọ pé ó pè tó ń lọ ṣiṣẹ́ fún ẹ́sà bọ́ọ̀dù yẹn bọ̀bọ́ yẹn tó ń pè ní wàsó ó wá lé mi náà ṣèbó rò ló ṣe ó ní olópè play major role nínú fíìmù kan tó wá ṣe lára fíìmù tó wá ṣe nínú lé mi kò ṣe fíìmù kan tó wá ṣe nínú mi wọ́n ṣe like three films ó wá sílé mi náà ìkan wọ́n wá ní pé wọ́n fẹ́ lo yàrá ọmọ mi ní ọjọ́ ìmọ̀ wọ́n sọ pé ẹ jẹ́ ẹ má bà bẹ́ẹ̀dì yẹn jẹ́ o ẹ má bà nǹkan yàrá ọmọ mi jẹ́ o wọ́n náà kàn fẹ́ lo yàrá yẹn mo dẹ̀ ṣó yà wọ́n dẹ̀ lo yàrá ọmọ mi wọ́n dẹ̀ bà bẹ́ẹ̀dì yẹn jẹ́ lẹ́ẹ̀kejì purposely and deliberately Zaria àti ọ̀gá ẹ̀ tó ń jẹ́ kéwọ̀n bẹ́ẹ̀ mi lè sọ pé kéwọ̀n ò mọ́ pa ẹ̀ wọ́n bà bẹ́ẹ̀dì yẹn jẹ́ wọ́n máa bẹ̀yàn sí ẹ báyìí pé kó wá tó bá wọlé tiẹ̀ wọ́n á ní kó wá bà gbogbo nǹkan ẹ̀ jẹ́ torí pé àwọn ò lè ṣerú ẹ̀ fún ọmọ wọ́n bìlí pé taking care of your children bó ṣe ń pariwo sí yìí àwọn èèyàn ẹ̀bẹ́sù wọ́n ẹ̀bẹ́sù àwọn náà wà ní tó ṣe ń gbógun ti àwọn churches wọ́n wà ní àwọn tó ń gbógun ti àwọn churches o meanwhile hotel táwọn ń kọ́ nobody coming against those àjálẹ̀ àǹkó gbogbo àjálẹ̀ tí wọ́n níwọ̀n yẹn kò sẹ́ni tó ń sọ̀rọ̀ ẹ o tó bá ti ọ̀wọ́n gbẹnu kúrò bẹ́ẹ̀ gbẹnu kúrò wọ́n plant àwọn èèyàn sórí social media tó yẹ pé wọ́n máa ṣépè fún ọmọ kékeré tó bá pa bàbá ọmọ yẹn tó wọ́n ti fẹ́ pa ìyá ọmọ yẹn wọ́n ti fẹ́ pa ọmọ yẹn torí wọn fẹ́ gbórúkọ ẹ̀ lára àwọn tó bá ti wà nínú gúrùpù ẹ̀ mọ́ṣẹ́ máa ń ṣe dẹ̀ sáìn wọn nìyẹn are you with me sáìn wọn nìyẹn bẹ́ẹ̀dì mi àkọ́ bẹ́ẹ̀dì àkọ́kọ́ bẹ́ẹ̀dì ọmọ mi yẹn double decker báyìí ní ìtàkọ́kọ́ yẹn ṣó ti yẹyìn ó dẹ̀ bèèrè lọ́mọ ìjọ pé àyè ló ni mo ra bẹ́ẹ̀dì nígbà yẹn mo ní mo ra ní four something thousand ṣé mo gbà yẹn wọ́n ń ṣe owó ní one twenty so it's about bí owó tí mo ra about three thousand plus ṣe mo bí three thousand plus dollar bí three thousand plus mo ra mọ́tò I mean mo ra bẹ́ẹ̀dì yẹn adẹ̀fowó gbé so ó béèrè lọ́mí jẹ́ mọ̀rọ̀ bóyá ó láìkẹ́ mọ̀ a máa rò pé tó bá ti wọṣọ tán dé fìlà tí wọ́n ṣe yẹn máa rò bóyá èèyàn gidi ni wọ́n a máa bẹ̀rẹ̀ mọ̀rẹ̀ pa bóyá ó fẹ́ rà bóyá ó fẹ́ ra arú ẹ̀ fún ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ yìí mo dẹ̀ sọ fún wọ́n wá ba nígbà tí a wá kó bẹ́ẹ̀dì yẹn wá sí ilé tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe yẹn mo kó sínú yàrá kan mo ra bẹ́ẹ̀dì míì tuntun fún new room ọmọ mi ọmọ tó pè ń túra káyọ̀ tó bá ti dé iṣẹ́ kó lọ sùn sí guest room kò ní sùn sí iṣẹ́ kó sùn sí orí matras ọmọ etí bẹ́ẹ̀dì tàgbàlagbà kò ní sùn sí a kàn lọ bẹ́ a wá gun staircase lọ sókè sí orí bẹ́ẹ̀dì ọmọ mi yẹn a wá bẹ́ láti òtòkè yẹn a wá bẹ́ sí meanwhile ẹ mà wọn fọmáìkà àwọn bẹ́ẹ̀dì bíi pink ba tó ń sàn ó bà bẹ́ẹ̀dì yẹn jẹ́ deliberate nígbà yẹn máa rò bóyá ṣe ló ṣe mistake kíní kan máa kọ́kọ́ kán bẹ̀ kíní kan máa kọ́kọ́ kán bẹ̀ wọ́n máa ní kó máa bàjẹ́ bó ṣe ń ṣe ní edé bí tó bá súnmọ́ ẹ wọ́n máa gbogbo nǹkan ẹ jẹ́ gbogbo nǹkan tí ó tún fi accuse eléyìí sí pé MC o kìnìkan kìnìkan tó bá dẹ̀ ti bá yàn jà wọn ò ní fẹ́ kẹ́ni bọ́dì kó wà lẹ́yìn ẹni yẹn mọ́ bẹ́ẹ̀ ni wọn ò ní fẹ́ wọ́n máa mẹ́sọ̀ pé oúnjẹ lè yàn burúkú tó yẹ kó ń sá fún o ṣó ti yé ó máa mẹ́sọ̀ pé kò sẹ́ni bọ́dì group eh, style MC I mean style kéwọ̀ ló lò kì í ṣe rọ́ ṣe mọ̀ pé tí o mọ̀ wàá mọ̀ style kéwọ̀ ló lò style kéwọ̀ ló lò. sáré òrí kẹ̀kẹ́ kékeré kan kéré gan kò rí pátárà fún Khalid rí Khalid seven good years tí sẹ́rí kò kò. nígbà tí mo sọ fún Wàsíù pé à ah, ọmọdé yìí kó máa tọ́jú ẹ kó tọ́jú ọmọ owó ń bìlì gbọ́dọ̀ tọ́jú ọmọ bóyá ìyá wọn ti ṣìrìn mo sọ́rí tó ṣe bóyá ìyá wọn ṣìrìn wọ́n wá nìkan dájú tọ́jú ọmọ so wọ́n ṣe nìkan dájú tọ́jú ọmọ wọ́n bìlì pé you have to tọ́jú ọmọ alone also even kò jẹ́ pé wọ́n wọ́n máa mọ̀ọ́mọ̀ ṣe ni ẹ máa rí tẹ́wọ̀ náà nígbà tó bá ti pé àwọn yẹn máa need a lot of things akànlé wa ní kó lọ máa dání kan gbọ́ ṣòtí is a like a taboo torí pé ìyá wọn wọn ò dúró ìyá wọn kò tiẹ̀ rówó tọ́ wọn bí àwọn ẹni ẹlẹ́ni kan sun gáràjì kan jalè kan lọ dúró síwájú onílé onílé kan pa ẹni tó bá help wọn dànù bẹ́ẹ̀ ni kan jalè tó bá fẹ́ kó wọn ṣe kan jí owó ṣe kan dá ẹni gbèsè ṣòtí yé so wọn gbúdọ̀ jẹ́ kí obìnrin gbúdọ̀ máa face gbogbo bí ìyá wọn ṣe face So ti yẹ yín mẹ́yẹn bí ìyàwó ṣe face abómi gbọ́dọ̀ face trouble tó bá face trouble ò ní jèrè ọmọ that's it kọ́ àwọn dẹ̀ máa ṣayé kiri àwọn ọkùnrin to yẹ kó padà ní anybody tí ò bá ti responsible ìjọ ẹjọ́ ìkú ló yẹ kó ń dá fún wọn lamẹ́ríkà wọn máa ń dájọ́ ikú ní òun ọ̀dájọ́ ikú wọn máa ń ni you then you are there you are claiming a big man you are a big man in, uh, in Nigeria that you are a big person working and then you be sending all your children kudi náà ti wá ó ti wá visa sí owó America visa o owó America visa tó bá ti lè America visa gbàmbáì àgbàgbé ni ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ó máa gbàgbé sáré átúngbẹ́ lòmíì dísà ò wọ́n máa plant gbogbo mi má bínú o irú àwọn ọmọ irú àwọn ọmọ tó àwọn tó lọ adopt nsìn àti àwọn ọmọ tó jẹ́ pé ẹ̀jẹ̀ sáríà imagine nǹkan tó máa jẹ́ wọn tó bá yá ọmọ burúkú náà máa yà tó bá ti yá tí wọ́n bá ṣọ́ra káwọn ìyá wọn lọ gbàdúrà dáadáa bí ọmọ bí bí kan pààyàn because ó ti wà nínú DNA wọn mọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ khalidi he just kò mọ anything nípa khalidi kò mọ nǹkan kan nípa khalidi kò mọ anything nípa ìfún ìgbà tẹ́ ń sí gan sọ́kà wílé jọ jẹ́ kíkẹ́ eh, kadzaya máa bá khalidi sọ̀rọ̀ tó bá bá khalidi sọ̀rọ̀ ní september lónìí ó tún di another december next year tó tún rí khalidi bá sọ̀rọ̀ so ẹ jẹ́ kí wọ́n sọ nǹkan tó máa wá ń ṣe tó bá wá di pé òun wà níbi tí olúọmọ wà nǹkan tí zaria máa ń ṣe lélẹ̀ tó bá di pé òun níbi tí olúọmọ wà táwọn èrò pọ̀ mẹ́ wá ṣe báyìí ah ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀ ní khalid ni mo ẹ̀ mo fẹ́ pe khalid ń sìn ẹ máa wọ ọmọ ní ọ̀gá kò lówó tó fẹ́ fún o because mc ló máa padà fún khalid lówó kò sówó tó fẹ́ fún khalid ó kàn máa nítorí pé kò sówó tó fẹ́ fún khalid níbo ló ti fẹ́ rówó owó wà lọ́wọ́ ẹ o ìwọ̀nba ṣéǹjì wà lọ́wọ́ ẹ o ìwọ̀nba ten thousand ten thousand ló lágbára ìjọ hundred thousand ìjọ five thousand ìjọ ìjọ ìjọ twenty thousand ìjọ five five naira àwọn owó sísáríà máa fi ń tọrọ nìyẹn tó bá sísáríà bá. ṣẹgbọ́n kò lè fún kúdí jù bẹ́ẹ̀ lọ ó ti yé kò lè fún Kudi jù bẹ́ẹ̀ lọ gáràjì dẹ̀ ní owó tó ń pa ní gáràjì wọn máa pin bọ́n ṣe máa pin ó ti yé kò lè fún Kudi jù bẹ́ẹ̀ lọ so ẹni tó bá fẹ́ fún Kudi ní hundred thousand sí àbí two hundred thousand ṣé kò ní tẹ̀dé fún kò ní di ẹlẹ́yà kó lọ máa bá wọn sùn káàkiri so abẹ́ni tí ò bá fẹ́ kí tíyàwó ò dẹ̀ ṣe bọ́ọ̀nì gé tí ò fẹ́ kíyàwó lọ sùn tákà kó tó bá dẹ̀ ti rẹ́ni tó fẹ́ ṣoríire bíi pé kó pe gbogbo àwọn tó bá ti bá sùn rí bí àwọn onítíátà yẹn kó pè wọ́n kó wá gbé fún MC tó má ti kó wá fún MC kó sọ pé kó wá gbowó lọ́wọ́ MC so nǹkan tó kàn ṣẹlẹ̀ ara ìjà tó ń bá MC jà ni pé gbogbo àwọn tí wọ́n bá fẹ́ lò fún ètùtù ṣe mọ̀ pé wọ́n tó ibi bá parí dáadáa wàá ṣá kó máa sọ pé òrìbó ti ti ṣá ẹyọ ó ti ṣá òrìrì ẹ̀jọ́ pé Zaria ò kì í fẹ́ kéèyàn dún kò ń fẹ́ kéèyàn ṣe dáadáa kó má mọ̀ ó mọ́rí o ó kò pàdé ẹ̀ lọ́nà àgbákò ló pàdé ọlọ́ọ̀ ilé ìmọ̀ àrègbọ́ gbogbo tó bá make sure tó bá allow ẹ tó bá ní ẹjọ́ mo fẹ́ invite yín sí party ma. ó lè tẹríba fún ẹ tó bá ti invite ẹ sí party the next thing ni gbọ́n ma bá yí ẹ̀jẹ̀ lókun ọlọ́run eléyìí máa rí gbọ́ wàá kó rí pé kan ń jà ẹ̀ ní system tóun àti pàṣọ o màláìka o wàsíù o bọ́tò òun là ń sọ lọ́wọ́lọ́wọ́ sí. àti owó tẹ bá rí tí Zaria máa ń ná MC ló gbé fún wọn MC ló gbé fún wọn MC MC ló gbé fún wọn kò dẹ̀ tiẹ̀ ló yan lójú agbọ́gọ́ kò yẹn lójú agbo. jẹgbọ́. ó ń lọ torí pé tó bá ẹni tí ló máa tún gba yàrá fún room ẹni tí máa tún gbà fún gbogbo wọn àwọn àwọn luxurious room yẹn àwọn tó máa stars bedroom yẹn ló máa ń gbà fún. ẹni tó bá gbọdọ̀ ń gbọdọ̀ ẹni tí máa sanwó yàrá ẹni tí ló máa tún sanwó ọmọ tó máa gbé sùn ẹni pa ayé ṣé ayé ò bàjẹ́ MC ọ̀hún náà ló wá MC tó ní kó kó má bá mi ṣe léèmí mi ní sọ pọ́lọ̀ because àwọn náà ò fẹ́ bá òun ò ní lè betray Zaria bí Zaria ṣe betray he cannot betray Zaria the way Zaria betrayed him so part of ogun tí ó ja MC gbogbo èèyàn náà sọ ló mẹ́rin pàtó jáde wàá máa kóyàwó oníyàwó kiri mélòó ló fẹ́ sọ eléyìí sìn tó bá fún lówó tí ó sáré ò bá fún lówó tí ó sáré MC bá ń fẹ́ lè lówó a ló ń fẹ́ ni a ló ń fẹ́ mi ìwà ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ máa ń mọ̀ mọ̀ fi Koko Zaria i mean MC parọ́ in fact nígbà yẹn mo pe MC ẹ mọ̀ pé mo sọ pé MC ló gbà mílẹ̀ lọ́wọ́ Koko Zaria kò ṣe pé ó lè mú èmi o bọ̀ṣẹ́ rẹ̀ wọn ti bá kó síbi iṣẹ́ yẹn á lọ bá wọn tẹ́mi ò bá sí mbẹ̀ àbí kó pè wọ́n lórí lórí fóònù pé Zaria ló mọ̀ èyí tó bá ti ṣe kiri kan máa pa ẹni ta ló máa gbórúkọ Zaria pé òun máa pa tí wọn ọ̀dẹ̀ ní sá á pààyàn ní so ọ̀ǹtì tí wọ́n wá sọ fún mi pé kí n lọ pe MC lẹ́mísí wá fún mi lẹ́nìkan pé kò níwọ̀n òbí rẹ pé kò ní dèjì stop mọ́ ni mo tó rí ilé yẹn parí tó bá jẹ́ pé ní ti Zaria ni mí ní parí ilé yẹn kò ní lè wálé o kò kí ń wálé mọ́ o ṣó ti yé yín mẹ́yìn kò ní wálé because mo sọ fún ìsàlẹ̀ tí n bá rí ń gbà yẹn mo ń sọ fún pé tán bá bì yẹ́ ẹ̀ dáadáa because ẹmọ kan frustrate ẹ kí ìwọ náà sọ pé tán bá rí bì yẹ́ ẹ̀ dáadáa tá a bá rí ra ìdá kíkọ́ pàkọ́ nínú ẹ̀ tó bá dẹ̀ lè pàkọ́ kò jẹ́ ẹ tán sàn so kò ní wá kò ní wálé yẹn mọ́ so bọ̀ tá máa pe gbà àwọn tó bá ń ṣiṣẹ́ ṣáìtì yẹn pé tán bá lọ bẹ̀ tó bóyá owó á ní ti sanwó wọ́n ti sanwó á ní kó gbó kó kúrò mẹ́ yẹn kó wá bá àwọn níbi bàbá bàbá bí sáyà ṣe ń ṣe nìyẹn ti TMC so ti yé ọ̀hún ti TMC ìgbà tó wá rí i pé mo ti wá sọ̀ sí láti parí lè wá tìbẹ̀rẹ̀ sí sọ fún mi gbogbo àwọn tó bá ṣe kíní bẹ́ẹ̀ MC ló máa ń lò wọ́n àbórí Bísọ́lá bá mọ̀sán náà ó ti lò ó ti lò gbogbo wọn kíní kan ó ti lò kíní kan ó ti lò ó in fact Bible rèé Only ní Only MC Lolo lo meanwhile Saria Lolo lo Bísọ́lá kì í MC Saria? àti Wàsíù Lolo lo Bísọ́lá báìbù rẹ̀ MC Tilo lo Only Lolo dẹ̀ Only lo Bísọ́lá òun ló sọ fún mi pé excuse me ipe Bísọ́lá ń kọ́ ọkọ ọmọ tó bí sẹ́ pé ọmọ tó bí yẹn pọ̀ lòun ni òun ló sọ fún mi oníṣẹ́ mi rí ọ́ní torí mi ń fẹ́ bá sọ̀rọ̀ wọ́n kàn lè fẹ́ dùnú. ó ní ọ̀tò ọ̀tò mo ní kí ẹ̀ kí la tún ti rí gbọ́ ẹ ti understand kẹ́ máa wò pé onírọ̀ jẹ́ ó ní Malik ṣé mi rí pé ó jọun mo ní àá ẹni tí òun bá sọ̀rọ̀ tó kéèyàn kọ̀ sọ̀rọ̀ kan tó máa kọ̀ jẹ́ kó lanu mo ní àá Malik jọ ẹ mo ní kò mà á oníṣẹ́ mi rí ni ó ní kí lọ wò dáadáa mi rí ṣèpò orí ẹ̀ ní pé ṣèpò orí òun mi rí pé kinní kan kinní kan máa ní ṣé mọ̀ ó ní bọ̀tì mo ní ṣé o ti fẹ́ rí ni ṣé o ti fẹ́ Bísọ́lá ìgbà yẹn mo fi owó kò fẹ́ sọ fún mi ṣé o ti yé mo ní má má bá yí ọmọ ọlọ́mọ jẹ́ ìgbà tí wàá sí òun fi yà ń sìn kúkú gbà tó bá jẹ̀wọ̀ ló ní o ṣé o mọ̀ pé o ti bọ̀ ọkùnrin ìgbà yẹn kò tí ì sọkùnrin ọlọ́run ò tí ì fún lọ́kùnrin ṣé o ti yé ó lè ra ó lè jẹ́ ọmọ lọkùnrin ló ń wá káàkiri máa ìtọ́jú lé lọ ra ọmọ yẹn òótọ́ ni bóyá kékeré ò lè dọmọ kò lè dọkùnrin ṣó ti yé ó lóun ó lóun jọhún mo ní má má bá yí ọmọ ọlọ́mọ jẹ́ ó tún wá yá ó ní kì í ṣe òun ṣá bóyá ọmọ bọ̀bọ̀ kan báyìí tó ń jẹ́ kiri kan kìrìkan kìrìkan òun ló máa ń sun nígbà yẹn ẹ kìrìkan kìrìkan pọ̀tù nígbà yẹn tó ṣáà lóun lóyún ẹ kìrìkan kìrìkan ó ṣáà sọ gbé ẹ̀ mọ́ra èmi wá sọ níjọ́ ìmúna Bísọ́lá dẹ̀ ti sọ fún mi pé kí n wo irun ojú Malik àti ọwọ́ Malik bó ṣe tick níjọ́ tí mo kọ́kọ́ lọ kí pé kí n wo irun ojú Malik àti ọwọ́ Malik pé ọwọ́ Wàsíù ni ìyẹn dẹ̀ tún sọ pé kí n wo orí ẹ̀ wọ́n ní. bó ṣàṣe wá sọ̀rọ̀ pé bọ̀bọ̀ kan ń pè ní ṣẹ́sùkọ̀mí àbí kankan ni wọ́n tún pè bọ̀bọ̀ kan ẹ̀ ó ṣe tíátà wọn á sùn bẹ̀yẹ̀ yẹn ló pupa you know you know these things ẹ jẹ́ Ọlọ́run ó mọ̀ wípé ẹni tí wà sí ẹ̀mí tí Bísọ́lá ló ń bímọ fún yẹn ó mọ̀ pé mo mọ̀ o ó mọ̀ pé mo ní nọ́mbà ẹ̀ o ó mọ̀ pé a máa sọ̀rọ̀ o ó mọ̀ pé èmi àti ẹni yẹn nígbà yẹn o kọ́ má jẹ́ kí a ó mọ̀ ti dàá pọ̀ rí o ṣé tó ń sàn kó a máa sọrú nǹkan bẹ́yẹn ẹ ẹni tó ń sọrú nǹkan bẹ́yẹn nínú ẹni tó bá tó bìrì pé orogún ni Bísọ́lá orogún ni yàtọ̀ sígbà tí mo wá sórí social media yìí nígbà tí gbogbo wọn wá ṣe tí wọ́n fọ́ gbogbo ẹ̀ mọ́yọ́ mọ́ra wọn tí gbogbo wọn ṣe bíi saint tí mo ń tú gbogbo wọn láṣìírí ni mo sọ̀rọ̀ Bísọ́lá ṣé Bísọ́lá kéwọ́ lè sọ pé mo ti sọ̀rọ̀ Bísọ́lá ọmọ Bísọ́lá ọmọ kékeré fún un bàdì rí no but ó fẹ́ ṣe é débi pé kò ní ní ọkọ mú ọmọ yẹn ò ní gbélé ayé tó dáa wọn ò ní gbà á iwájú òjò lọ ẹ̀yìn kò ní ṣe padà sí ṣé irú èèyàn ni ṣáwọn èèyàn nìyẹn kó ba ayé èèyàn jẹ́ kó hun jégégégégégégé ìjà tó bẹ́ mi síjà mi ìsọ pé mi sí òkè ń pààyàn àbò ń pààyàn àbò ń ṣe nǹkan tí ò da o torí MC ẹ mọ̀ kan orí mi kàn mú kì í ṣe orí àwọn olórí olórí gbèsè bí orí ẹja dúdú mẹ́ẹ̀ orí wọn kọ́ ló mú wọn orí àwa ẹlẹ́dàá wa ló ń bá wọn jà bọ́n ṣe wà yẹn ló tú wọn láṣìírí tígbà tí MC wà lóṣòdì tó bá rí nígbà tí mo ti wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mi tí mo ti sọ̀rọ̀ mi tó dẹ̀ rí pé bàbá ọmọ mi wọ́n ti pa bàbá ọmọ mi sí o lóríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ o ṣé tí gbogbo wọn bá tiẹ̀ wá sọ wípé tó máa jáwọ́ kò lọ́rọ̀ mi tó ọ̀dà mọ́ ayé mi mọ́ ṣé kò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ tẹ́nìkan bá tiẹ̀ wá fẹ́ polówó ọjà gan lóṣòdì kan sọ pé Auto Bola nìkan máa gbé lárugẹ ṣé kò tó bẹ́ẹ̀ kò jù ara àwọn nǹkan tí right person ló yẹ kó ń ṣe nǹkan fún tí wọn bá ṣe fún tán dẹ̀ ti jẹ epo tán jata mi tán ti ṣèkà fún mi ara orí ẹlẹ́dàá mi ló ń bá MC jà kì í ṣe orí ẹsàbọ̀dù ẹsàbọ̀dù ò lẹ́lẹ́dàá anybody jà do you understand me olú pa jà meanwhile ẹni tó fẹ́ ba ti ẹ̀jẹ̀ dẹ̀ ti wò pé tó má ti ba ti ẹ̀jẹ̀ báyìí ọ̀dọ̀ Zaria MC ọ̀dọ̀ Esabod ló máa lọ nǹkan ló jáde yẹn you don't be surprised nígbà tí Sunday Igboho tó tó dé sórí social media ńgbà yẹn ó launch ìwé Esabod kò pẹ́ kò jìnnà ńgbà tó ní problem Esabod gbé síta ó gbọ̀n ṣèkèlè ó ba ti ẹ̀jẹ̀ ni pátá kúrigede nígbà tó di kí lórúkọ bọ̀bọ̀ tó ń yìnbọn pa ní Ìbàdàn yìí ṣúgà wọ́n yìnbọn pa bọ̀bọ̀ yìí ó gbéṣẹ́ fún Esabod wọ́n bá yìnbọn pa nígbà tó yìnbọn pa báyìí lọ́jọ́ ìgàn gọ̀gọ̀gọ̀ kò jẹ́ kó wọlé ó bẹ̀rẹ̀ sí í bu ni èpè ńláńlá lórí ẹ̀ ó ní wọ́n sọ pé báyìí báyìí o wọ́n sọ pé báyìí ìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta Tóyìn Ìgbìrà ó máa ń jà fún ni torí gbà yẹn máa ń rẹ oògùn kánsà lọ́wọ́ ẹ̀ torí wọ́n láti ti yẹn ní kánsà kó tuntun pọ́n wọ́n kú kò mọ̀ pé oògùn kánsà tó ń ra lọ́wọ́ ẹ̀ sábọ̀ máa tún pa òun ní kíákíá <laughs> àti ìyá máa sá lórí mídíà bá ló máa bú gbogbo èèyàn káàkiri nítorí ẹ̀sà bọ́ọ̀dù níjọ́ tó kú báyìí wọ́n máa lóun fáǹsì ẹ̀sà ọjọ́ tó kú báyìí Esabod bu ṣegele ṣe rọ̀ mo pa àbótọ́ ó di mẹ́ta. àjùmọ̀bí eh, nìbàdàn pípa ẹ̀ nẹ jàbàjàbà ẹ̀kùn lẹ́yìn tó gbowó lọ́wọ́ ẹ̀tọ́ tó jẹ́ torí pé yẹn ló máa ó ní kí yẹn ṣí fátìrì yẹn ò ṣí fátìrì ó kú o ọ̀tí tó kú ló tó padà lẹ́yìn wọn ló máa sọ mí báyìí pé eh, eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé nínú àwọn tó tó tó jẹ́ kí lorúkọ ẹ̀ ah, ẹ ṣọ́ra yín o hmm. ó láwọn tó hospital tó ń gbé àjùmọ̀bí sí ẹ gbogbo wọn pátápátá àwọn ọmọ ewé wà ń bẹ àwọn ló ń tọ́jú ẹ̀ bíi dókítọ̀ ní Ìbàdàn pé àwọn ọmọ ewé wà nínú hospital yẹn bóyá àmọ́ hospital ẹ tiẹ̀ bá wa find out hospital tí Àjùmọ̀bí kú sígbà yẹn ó lọ́mọ ewé wà ń bẹ ìkan tó náà ti ń fún wọn ní abẹ́rẹ́ àti oògùn tó ti expire àmọ́ bóyá àwọn ọmọ ewé náà ni àwọn people yẹn ó ga o nǹkan bẹ o oríṣiríṣi wà nínú Ìbàdàn Ìbàdàn gbogbo èdè fún o ìyẹn náà ó ìgbà tó wá tún yá o ló bá tún bẹ̀rẹ̀ sí Olúbàdàn gọ́gọ́ Adétúnjì kò rí bó ṣe rí pẹ̀lú president Bọ́lá mẹ́tì wọn ti di president gbà náà lọ sí mi ò mọ kí lórúkọ àdúgbò tí wọ́n ní bàbá yìí ń gbé ní dádì ń gbé ní kí lórúkọ ẹ̀ yìí wọ́n lọ bá wọn ní ilé wọn ní Ìkòyí wọ́n ṣe wáá dé wọ́n ṣàyà fọ́tò bá gbé síbẹ̀ ló bá tutọ́ sókè ló bá fojú gbà kí ló dé ó ṣe máa dá lọ bàbá Adétúnjì àgbàyà ó bá bẹ̀rẹ̀ ó bú bàbá yẹn títí wọ́n fi pa bàbá yẹn dànù pátá korogodo kí ló lọ ṣe ń bẹ̀ ṣèbí Wàsíù Àyìndé ló mú lọ sílé elé Tinubu tó wáyé kó máa dá lọbẹ̀ lẹ́yìn ṣé bàbá bàbá Adétúnjí ní ìgboro Èkó ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn tó ti ní ṣọ́ọ̀bù sí Èkó tó yẹ pé bàbá Adétúnjí òun àti ìyá Wàsíù Àyìndé náà máa jẹ́ gúrùpù ẹ́ ó wá ní òun ló gbé lọ ṣé kò ní mọ President Bola Ahmed Tinubu ká má purọ́ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ti bàbá yẹn bàbá yẹn jáde láyé ó pa bàbá yẹn tó pa bàbá yẹn bàbá yẹn tó sinmi nígbà tó tún dẹ́dọ̀ aláàfin ọ̀yọ́ náà ó tún mú aláàfin ọ̀yọ́ báyìí ni òun àti sáríà yìí ni o òun sáríà wà lábẹ́ ẹ̀ nígbà yẹn o yonisami àti wàsíù kì í ṣe rọ sáríà àti wàsíù i'm very sure of that one ikú aláàfin ọ̀yọ́ kẹdẹ gbogbo ẹ̀ pátá ló yé wa torí pé wọn ní bàbá aláàfin ọ̀yọ́ ńkọ́ kó ṣe pè fẹ́nìkan nígbà ẹnìkan ní sùúrù lérè pé òun ló lo àṣẹ fún tó fi gbówó gbó yẹn kọ báyìí wọn ṣàṣeṣe gbogbo ẹ̀yin anyway má jẹun sọ̀rọ̀ púpọ̀ jù torí kì í ṣe ẹjẹ́ tẹ́ẹ̀tì ẹ̀ torí àwọn tí ò bá lọ́pọ̀lọ́ kò lè yé wọn ó ti yé òun àti sáré àìní o ó bẹ̀rẹ̀ tí wọ́n pọ́ tí wọ́n pátápátá Koko Zaria àmì MC nígbà yẹn kó jẹ́ kó mọ́ sọ̀rọ̀ àbí kẹ́ má ṣèkà fún mi mọ́ àbí kó tiẹ̀ sọ pé any assistance tó ń bá lè rí kó fi help mi ìṣòro tó dé lónìí kò ní dé tí wọ́n bá sọ pé tán bá fẹ́ sọ̀rọ̀ sí tó máa ní kó má padà síbẹ̀ ṣé owó tó ti rí ṣé o lè jẹ́ títí o máa fi kú ni àwa náà dẹ̀ la iṣẹ́ tó le jù tó le jù tí ó máa jẹ́ tó máa gba àwọn èèyàn lẹ̀ àwa yìí là ń ṣe o mọ̀ kí nìkan ká ṣiṣẹ́ káwọn kan wá sọ pé àní gbowó a máa bèbè pa yín Koko Zaria ò ní jèrè torí pé nígbà tí mo tí Bísọ́lá Badmus ìwọ náà ni ó máa wà nínú àwọn tó máa ní kán tàn mí wá sínú ilé tó ti wá rí pé ilé tó ti tó ti invite mi sí party níjẹ̀bọ́dẹ tó ti wá wá sílé mi tó rí pé ilẹ̀ tẹ́jú tó kàn rí pé mò ń rẹ̀ǹtì lẹ́ngbà yẹn ni o ó kàn rí pé ó kàn wo gbogbo ilé wo gbogbo set àti bẹ́ẹ̀ tọmọ mi fi ń sùn àti títí wá ó kàn wo gbogbo ilé ó kàn rí pé à ah, ẹni máa wà òkè ó kàn ní kí wọ́n tàn mí wá sínú ilé ẹ̀ mi Bísọ́lá ò sọ fún mi pé mo fẹ́ rẹ̀ǹtì lé nínú ilé ẹ̀ o ọmọ lè àbí màgódò ni mo fẹ́ rẹ̀ǹtì lé sí ó láwọn girlfriend wà sí wà ń bẹ́ẹ̀ o mo ní kí ló kàn mí ṣe bí mo máa rí ṣe bí èmi àtọkọ mi mo ní kí ló kàn mí wọ́n máa ṣọ̀rẹ́ fún ẹ torí ẹ téèyàn kan bá advice ẹ tó ń ṣe bí ọ̀rẹ́ sí ẹ inú jìnnà ju ọ̀run lọ o tó máa ṣe tán sàn máa sọ pé ó máa ń kọra óbítà ayé mi sì dá kò sẹ́ni tó máa sọ pé òun fẹ́ já mi bọ́ tí mi ní ga jùlọ láyé tó bá mi lókè tí mi ìdẹ̀ já ẹbọ tó jẹ́ pé ó jẹ́ pé mi rí òjá kúta mi rí ayé yín ò ní sẹ́tù sáríà ayé ò sẹ́tù láti bẹ̀rẹ̀ kò dẹ̀ lè sẹ́tù mọ́ ọlọ́ ìlédìmọ̀ ṣé o ti rò pò tẹ́ ẹ̀ tó níyẹn ọjọ́ kan náà máa sọ nọ́ọ̀sì náà máa sun ìwà àtòtẹ́ yẹn papọ̀ write it down ìgò náà máa fi pa ẹ́ bó ṣe ń pààyàn yẹn náà máa ṣe fẹ́ ṣètùtù ayé ṣó ti yé tó bá ní pé babaláwo àbẹ́ni kò lè pa ẹ́ mẹ́rin ikú burúkú òjijì ló máa wọlé tọ̀ ẹ́ Koko Zaria gbogbo àwọn ológun ẹ̀gún wọn máa bàjẹ́ agbára wọn máa bàjẹ́ àwọn ọkùnrin àtobìnrin tó ń sọ̀pọ̀tì ẹ̀ ọlọ́run á padà lẹ́yìn ọlọ́run á fojú wọn gbolẹ̀ àdàbí tó yẹ pé irọ́ ni wọ́n pamọ́ ẹ̀ kò sẹ́ni tó ó lè fìdà pààyàn àbí kó máa ṣèkà fún yàn kó wá ní tiẹ̀ máa dà olórí burúkú èèyàn ọ̀rọ̀ tí mò ń sọ ǹjọ́ yé yín òun ló sọ fún sáríà òun ló sọ fún bísọ́lá ń gbà yẹn ṣó ti yé ìyẹn ní à kíríkan kíríkan ó wá mú mi lọ́mọ fẹ́ by fire by force kò lè tó ìgan lára ọmọ mi ṣọlá yẹn kò lè tó yìí torí ọmọ yẹn náà mo máa ń fún ní kọ́kọ́rọ́ ilé Koko Zaria ni gbogbo àwọn ọmọ ọ̀dọ́ gbogbo sẹ́ni tó bá wọnú ilé yẹn tó padà di ọ̀rẹ́ mi ọ̀tá mi ni gbogbo wọn dà because they will have all of them to themselves to wọ́n ń gba èrò sí ìjọba òkùnkùn wọn lójoojúmọ́ ni láti máa lo àwọn ọlọ́mọ fún iṣẹ́ burúkú orúkọ tí Koko Zaria à ń jẹ́ kò yà nílẹ̀ nu hòtẹ́ẹ̀lì hotel ń jẹ́ sagasa sambisa o kàn fi sambisa ló fẹ́ pè forest. Zaria ni àtìyàwó ẹ̀ wọ́n fẹ́ kán bí wọ́n torí MC MC nífẹ̀ẹ́ Zaria ó láìkí Zaria dákú ó ti nífẹ̀ẹ́ jù. tòótọ́ ni. ìwọ tó bá bá sáré àjà tí sáré bá fi lè rojọ́ fún. tòótọ́ ni torí ngbà yẹn mo máa ń wò pé ah, ah, àbó ní kòkó tó ń jọ ṣe ni sáré àmọ́ ó máa ń bàjẹ́ bí pé ọlọ́run lè máa rè pé nígbà jẹ́ pé bóyá MC máa ń lọ pẹ̀lérò àbérò máa wà bẹ́ẹ̀ ó lè pa kó pa tó bá ti pọ́ máa kú lẹ́sẹ̀kẹsẹ̀ ó lè pa bọ́tì ibi tó bàjẹ́ dé mo máa ń béèrè mo béèrè pé olóṣè sọ ó ní nǹkan tí ó lóun mọ̀ pé máa ń ṣèkà fún ó dẹ̀ máa ń bà wọ́n jẹ́ ó ní ṣùgbọ́n n tó ṣe fóun tóun ò lè gbàgbé ni pé ó lọ jí owó ọ̀gá ẹ̀ ó ní òṣè kọ́ iṣẹ́ ìṣó yẹn parí dáṣẹ fọ́níṣọ̀ ṣé rọ́la pa olórí burúkú ẹnìkan wá ń sọ fún mi ò gbèjà mc okílọ́kàn mi ó wá ń sọ fún ó wá ń sọ pé <laughs> ó wá ń sọ pé mc òyìnbó tí sáré àná kan máa mo ti rí fídíò ẹ̀ kan mo screenshot ẹ̀ bọ̀ mo wò pé mi ìlè gbólórí púpù yẹn continuously sórí platform ó ní hello everyone ó dẹ̀ ṣètò ẹ̀yin olólùfẹ́ mi mọ́ àwọn pé ó lóò ṣí ẹ́ gba tó ti sọ hello everyone yẹn tó bá rí kó sọ hello everybody yẹn sì ẹ máa rò pé ṣe ló gbóyìnbó èèyàn tiẹ̀ lè ní ó tiẹ̀ lè ka memory kí ló máa ń kàn kó máa kà á sórí àkà sórí yọ́nísàmì ìgbọ̀ kò bọ́jú yẹn lọ ìyẹn wá jáde ń jọ yẹn pé ẹ mc ṣì kàwé jù ẹ lọ kàwé pé kọ́ máa sọ pé mc kàwé jù <laughs> àmì kọ́ máa sọ pé sáré àkàwé ju mc lọ <laughs> ọlọ́run anyway mi ìfẹ́ bínú jẹ́ mi pé mo ti bá ti ń bínú bá ti ń sọ̀rọ̀ àwọn eléyìí when it comes to ti bá rántí àjàjà tí láìfẹ́ mi tó ti sọnù lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ní site mi it gets me upset and I cause do you understand àwọn eléyìí kí ni wọ́n ń ṣe láwùjọ tó bá pẹ́ a ní orílẹ̀-èdè kò mc ò ní bẹ́ẹ̀ ṣe mọ́ ká wò wípé ah o ti bọ́ rẹ̀ ń jà kí ló ń fẹ́ máa bẹ́ẹ̀ sọ mọ́. but ọ̀nà ìyàwó mc àti Aisha lè mí jẹ nìyẹn wò pé ah láyéláyé ò lè táwélé dànù. òun àti Aisha yẹn dẹ̀ jọra o awele yìí òun àti Aisha yẹn that's Tọ́pẹ́ Aisha ló ń jẹ́ Tọ́pẹ́ Aisha àbí mo kúrò Aisha yẹn ṣé girlfriend Wàsíù ní tẹ́lẹ̀ àbí kìjọba girlfriend Wàsíù àwọn olófò gbogbo everything tí Zaria bá ń sọ lórí social media mo fọ ọlọ́run bá tó dá mi ṣe ẹlẹ́rìí ọlọ́run bá tó dá mi ṣe ẹlẹ́rìí. in tó pa mí lẹ́yìn tí mo rẹ́rìn àwọn èèyàn mọ̀ pé mo rẹ́rìn látànà nígbà tí mo rí <laughs> fídíò <laughs> ọláìyá igwe <laughs> ó ní ó ní wọ́n Esabod fẹ́ fún un lówó ó lòun ò gba owó yìí <laughs> ẹ̀wọ̀n kéèyàn rí owó kan sọ pé èmi sí owó ẹ̀ kébi ikú máa pa òun gan ọlọ́run máa jẹ́ tí ó ń sàn àwọn tó wà lórílẹ̀‐èdè nàìjíríà tó ń gbéṣẹ́ fẹ́ Esabod yẹn they need to be queried that's why àwọn ọlọ́pàá wò ó ṣiṣẹ́ ìyẹn ló fi ń bà mí ó ń jà mí lẹ́nu pé ṣé àwọn kan lágbára jà wọn kan lọ ni àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá nàìjíríà bí ìjọba nàìjíríà òun ò tí ì ṣe àwọn iṣẹ́ kan tí mo rò pé kó yẹ kán ṣe those people tó ń gbéṣẹ́ fún Esabod yẹn náà ó yẹ kó wà ó yẹ kó investigate wọn eléyìí ń sìn náà all of them tó ń gbé Albert fún Koko Zaria àmì fún Esabod wọ́n máa ń ní kéèsì bí ọmọ jíjọ́ ọmọ gbé kọ́ máa ṣe pé wọ́n lọ jí ọmọ gbé baby factory stealing people children. Oh. Hmm. òun lẹlẹ́rìí mi irọ́ ńláńlá ni Zaria máa ń pa gbogbo ọ̀rọ̀ tó bá sọ níbi ayé yìí Zaria ò tọ́jú ọmọ gbogbo kò tí ẹ bá mọ̀ pé ẹ mọ̀ pé àwọn kan máa ń sọ̀rọ̀ kan tẹ̀yìn ẹ̀yin yóò tí mo fẹ́ kẹ́ tí mo fẹ́ kẹ́ dìmú lẹ́nìí gbogbo ẹ̀yin tẹ̀yìn tí màá rì tẹ̀yìn tí màá rì irú mistake tí mo ṣe mi nífẹ̀ẹ́ kẹ́ ṣe irú mistake yẹn ọkùnrin tó bá ti ń fẹ́ tí ò bá ti ní olùbáwí máa fẹ́ ẹni ọkùnrin tó bá ti ń fẹ́ nílé ayé rẹ̀ tí kò bá ti ní olùbáwí tí kò sẹ́ni tó because Zaria ló ń gbọ́ gbogbo àwọn ẹbí ẹ̀ Zaria ló ń fún àwọn ẹbí ẹ̀ ní ten thousand naira òun ló ń fún àwọn ẹbí ẹ̀ ní twenty thousand gbogbo wọn wọn lè bá kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ the only person ní ayé àkọ́run tó lè bá Zaria sọ̀rọ̀ tí Zaria tí Zaria lè fi fún ọmọ ẹ̀ ní owó oúnjẹ tó lè fi fún Bísọ́lá àkọ́bí ẹ̀ ní owó oúnjẹ òun lẹ́nu sí olóòmọ́. shut up ló ń jẹ́ Désọ́lá àbí. the only person that can talk to Zaria tó lè fi wò wípé Bísọ́lá wá gbowó oúnjẹ and torí pé tẹ́ǹtì bá jókòó pẹ̀lú ẹ̀ ni o òun ló máa ń pe Bísọ́lá o òun ló máa pàkọ́ bí ẹ̀ o torí kó fẹ́ fi bùgá ó máa ń fọ ọmọ bùgá ni kò tọ́jú ọmọ oore kárí mi oore kinní kan oore pé eh, industry gbogbo àwọn indọ́sì gan mọ̀ wọ́n mọ̀ pé irọ́ tó bá sọ̀rọ̀ báyìí irọ́ ni gbogbo gbèsè ayé irọ́ ni hòtẹ́ẹ̀lì tó kọ́ hòtẹ́ẹ̀lì tó kọ́ hòtẹ́ẹ̀lì tó kọ́ sóṣòdì pẹ̀lú gbogbo owó tó ń mèkì láyé òòrò owó fi parí hòtẹ́ẹ̀lì yẹn mc olúọmọ ló dúró fún ẹ nílò bẹ́ẹ̀ gbowó jáde ní báńkì láti fi parí hòtẹ́ẹ̀lì. ní hòtẹ́ẹ̀lì Òṣòdì kọ́ o sóṣòdì ni. mc olúọmọ ló wá wò kó fẹ́ máa bá wọn ló fẹ́ wò kókè ọ̀rọ̀ awé ilé ló fẹ́ fi ba yé mc jẹ́ má fọ̀rọ̀ mi ba yé mc jẹ́ má fọ̀rọ̀ mi bá EFCC jẹ́ èmi ò ní advice kankan tèmi fẹ́ sọ fún eh, dàbí ségo o dàbí ségo èmi ò ní advice tí mo fẹ́ sọ fún yín o èèyàn tó bá dalẹ̀ ọ̀rẹ́ tó dalẹ̀ mi ó pọ́sibú náà kó padà dá ẹ̀ ọ̀tọ̀rí wípé èèyàn tó èèyàn tó lè dá mi mi lè sọ pé ẹ má gbogbo ọ̀rọ̀ tí ìyá sábọ̀dì sọ wípé ọmọ eh, yóò rán wọn pé MC rán Zaria níṣẹ́ ó rán wọn ní kinní kan ẹ mọ̀ gbogbo wa ọmọ ẹ̀yin ọmọ Yorùbá mo mọ̀ pé ẹ understand pé tá ń jà kò sọ̀rọ̀ tá a kì í sọ tá a bá ń bínú kò sọ̀rọ̀ ká tá a kì í sọ wàá fẹ́ bring ẹni tẹ́jọ́ ń jà wàá fẹ́ bring ẹ̀ down pátápátá gbogbo nǹkan tó bá ní nílé ayé ló máa fi bring ẹni yẹn. ẹ mọ nǹkan tó ṣe Zaria ni wípé Zaria bá MC nídìí iṣẹ́ yẹn ṣe mọ̀ pé ẹ sábọ̀dù sọ pé ṣe ni MC ló wá bá Zaria nídìí iṣẹ́ ṣé ti yé ẹni tó bá ti mọ̀ ẹni tó bá ti mọ̀ tó bá ti gbọ́ story yẹn tó bá ti mọ̀ á ti mọ̀ pé ah obìnrin ń pa series rọ ẹ mọ̀ pé tẹ bá ṣe series of ẹ ti understand so ìgbà tí sáré àdé bó ṣe wá ń bá ọ̀rẹ́ ṣe yẹn obìnrin pọ̀ rẹ ni wọ́n láti kó tó di pé wọ́n wọ́n lówó ṣe ti yé bọ̀ tìyẹn ti pẹ́ ń gbòòrò jùlọ torí òun kọ́ṣẹ́ ni MC ti wà ní gáràjì ṣe ti yé òun ló fà á mọ́ra ó wá wòó pé ó wá ń rówó wá bìlí pé ọ̀rẹ́ ni wọ́n nà án ipò yẹn wù ú bíi pé òun ló yẹ kóun jẹ́ number one ó ti try ikú fún MC tí ò kú àwọn tó fi yẹ pé ó wá lìsò eléyìí náà àwọn obìnrin tó máa ṣe pé ó fẹ́ yẹn ń gbà míì ó lè sọ fún MC gan kó sọ pé à ta sí bọ̀bọ̀ gẹ̀yẹ̀ ẹni kò sóbìnrin tóun ò lè gbé fún you understand what I mean anyway mo fẹ́ pòsì ìwé yìí ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́ nǹkan tí bèbí ń sọ ọ̀rọ̀ tí bèbí ń sọ ó wà bẹ́rìbẹ́rì kẹ́lẹ̀ mọ́ ńgbà tó gbogbo wọn ń pariwo tán ti sanwó fún ọ lórí social media obìnrin gbogbo obìnrin yẹn pátápátá obìnrin ló lé MC kúrò lára àwọn nǹkan báyìí níjàmbá pé òun sọ ṣé ti yé bẹ́ẹ̀ yẹn irú Bisola Badmus nísìn ó fẹ́ MC rí ṣé ti yé gbogbo wọn báwọn ṣe máa ń fẹ́ra wọn nìyẹn pàṣẹ gbogbo wọn wà sí òwò abímọ fún wà sí i ó fẹ́ sáré àná ìgbà tẹ́mi ò mọ̀ tó rẹ́mi sílé mi rè pé ó fẹ́ ṣótiyé tó dẹ̀ mọ̀ tí gbogbo èèyàn mọ̀ sáré àfúnra rẹ̀ ó fúnra rẹ̀ wá sọ òun ló máa fẹ́ wọn tó bá ti fẹ́ wọn tí ò bá rówó fún wọn á wá gbé wọn fẹ́ MC MC gan wọn ṣe máa ń sọ nígbà mi kò bá wọn sùn but láti lè jẹ́ kọ́rọ̀ yẹn dúró ló sọ pé máa ń sí èkánná a máa ti èkánná sí wọn nídìí èkánná tó dẹ̀ tì tí wọ́n dìyẹn náà pé ó ti sìn ṣó hello Auto Bola ẹ mò ń gbọ́ yín ẹ já máa gbọ́rọ̀ bèbí lọ ó ti yọ Koko Zaria ayé ẹ̀ ti bàjẹ́ ẹ já máa gbọ́ lọ down whereas kẹdẹrẹ òtítọ́ ọ̀rọ̀ ẹ̀yin naija ó kọmọ láàrin yìnyín ní naija kẹdẹrẹ òtítọ́ ọ̀rọ̀ ẹni tí gbogbo yín bá ibi tí ibi tó bá da gbogbo yín lọ wà. ẹ lọ wò ó ṣe rí Kúdí tí mo sọ lẹ́ẹ̀kan pé ó fẹ́ rí MC Faye kó tó fẹ́ Kúdí ni o àmì kó tó fẹ́ Zaria ni o kó tó bímọ fún Zaria ni o kẹfẹ dẹni sí mi ẹ lọ bèrè tí n bá sọ fún yín gbà bẹ́ẹ̀ kọ fún amẹtù dẹ́yìn sì tó sọ̀rọ̀ ìyàwó ilé mi ìrírí wọn ló ń ṣe fíìmù ní ìrírí ṣùgbọ́n wọn ò parọ́ ọmọ ní ni òun àti Tọ́pẹ́ wọn jọra bàjẹ́ láti kí lorúkọ ó dárúkọ ẹ lẹ́ẹ̀kan Aisha àbí kí ló ló ń jẹ ìyàwó MC yẹn do you understand kọlọ́run kó ṣe wà lọ́wọ́ ẹni tí ọ̀rẹ́ ṣòro gan-an ṣùgbọ́n tó bá yẹ pé tó bá ń sọ̀rọ̀ èèyàn fún ẹ má dìgbà tó bá kùn sí ẹ kó tó di pé o sọ pé okay do you understand tí wọ́n bá rán MC níṣẹ́ kan ó lè fi àmì tó bá rán sáré àníṣẹ́ kan ó lè ṣe mẹ́wàá kó dẹ̀ sọ pé mẹ́wàá ìwá yẹn MC ló bẹ̀ ọ̀hún ó ti yé yín àló fẹ́ yìnbọn bàbá tó pè níjọ́ yẹn lọ́hùn níjẹ̀bú òde tó ní tó lòun fẹ́ tó ń kò fẹ́ àfìgbó wọn kò fẹ́ wá tọ́bù ní sọ̀rọ̀ àní ẹ̀ kọ́kọ́ yìnbọn fún ẹni ẹni ẹ ò ṣẹ́ ẹ̀ wọ́n kàn fún lóyè ni nígbà tó àṣírí ẹ̀dẹ̀ mà tó lòun ó ní òun lòun jẹ́ mi sí ẹjọ́ iṣẹ́ sáríà ló ń jẹ́ mi sí mi ò wá lè sọ létà bóyá yẹn máa mọ̀ pé eléyìí tó bá rí sáríà lórí stage nínú ibì kan ó máa fẹ́ pẹ́ mi sí lélẹ̀ ó pe rẹ̀ fún wọn lẹ́mi sí bọ́ ní ọjọ́ yẹn tèmi kúnlẹ̀ báyìí pé ọlọ́run kan gbà mí torí pé thank God pé mo ti gbàdúrà síwájú ọjọ́ ìbí mi ì máa pè sílé mi this is how they go wọ́n máa kóra wọn lọ jìgan jìgan máa lọ káàkiri máa lọ visit àwọn yọ̀kí tó bá rí wàá rò pé yọ̀ gidi bí mo ṣe ti wá sílé Koko Zaria báyìí tí mo gbélé Koko Zaria tí mísọ́lá tọ̀ mí wá sílé Koko Zaria Koko Zaria bẹ̀rẹ̀ sí ní visit South Africa ní go and check it mo rent ilé sílé Koko Zaria ó ń gbélé yẹn fún mi ní two thousand and thirteen december mo dé ṣé thirteen àbí àbí fourteen mo ṣáà ẹ lọ wò ó pé lẹ́yìn ìgbà tí mo lọ sí South Africa yẹn ni Koko Zaria bẹ̀rẹ̀ sí wá sí Nàìjíríà àmì ló bẹ̀rẹ̀ sí lọ South Africa. òun àti Bísọ́lá bá mọ̀ ṣe rí rẹ̀ àti sọ̀kú oní slate tán bá gbówó owó kọ̀ọ̀kan in fact ọlọ́run ló ní kí MC ní nǹkan kan gan wọ́n ló lòtẹ́ẹ̀lì ìbá máa ní nǹkan kan láyé ẹ̀ gbogbo plan tí Koko Zaria plan fún MC bíi pé kó má ní nǹkan kan láyé ẹni tówó kan bá ń bọ̀ lọ́wọ́ ẹ̀ tó fẹ́ gba owó torí gbogbo tó bá pín láti ọ̀dọ̀ ìjọba náà ó máa rí sẹ́yìn máa máa rò pé Koko Zaria nígbà kejì kì í ṣe Koko Zaria Koko Zaria bíi nọ́mbà three or four ló jẹ́ nígbà tó wà lóṣòdì gan Koko Zaria ò jẹ́ nǹkan kan ní Èkó nígbà tó wà lọ sí tí MC lọ sí federal do you understand àmì tó lọ sí state Koko Zaria máa pe gbogbo àwọn girlfriend ẹ̀ àtàwọn tó yẹ kó fún lówó àtàwọn ọmọ ẹ̀ àti responsibility tó yẹ kó ń fúnra rẹ̀ gbọ́ á gbé wá sọ́run MC bó ṣe máa ń ṣe fíìmù náà nìyí gbogbo àwọn tó yẹ kó fún lówó á ní kó lọ sọ́dọ̀ tó bọ́lá ẹ máa gbọ́ lọ ń bọ̀ aṣọ mi mo ka sókè mi ò ṣe fẹ́ dìde o jẹ́rìí mo ka sókè ẹ má lọ wò jù mo fẹ́ sísẹ́ gbọ́ báyìí ẹ rí mi kí n jáde báyìí rí o mo jáde for the first time fún gbogbo lórí Instagram just for you guys to know ah, pé bí o èmi àtẹ́ńsí o àfẹ́ra o ọdún òde kó tó bá mú mi kí n lọ padà fẹ́ ìdílé ẹni tó blue tí bá mọ̀ wípé mo mọ Zaria àgàn rí gan tí mo kọ̀ mọ traces ẹ̀ gan ọdún òwe lẹ́dàá òní jẹ́ kí n fẹ́ ẹlẹ́dàá òní jẹ́ kí n kí n rírú ẹ̀ nílé ayé mi bọ̀ tí Zaria bá mọ̀ pé òun tó bá ń gbá sùn lọ́yẹ kó tó ní ìṣòro ọdún ẹ̀bísà bọ́ọ̀dù kẹ́bísà bọ́ọ̀dù náà wá gbé mi náà wá sórí láì kí gbogbo àjọ wá sọ̀rọ̀ kájọ wá sọ̀rọ̀ kó wá kó wá kọjú sí mi kó wá sọ lójú mi Múyísíkà nídìílé fún mi níbi ní kínní ibi tí ibi tí Zaria tó ti pè tó ti sọ pé ibo lòun ti sọ fẹ́ sábọ̀dù wípé MC ń gbè mí sùn mo ní mo ní voice note yẹn lọ́wọ́ Zaria ní Zaria dìde ṣe voice note rékọ́dì tó rí tó rékọ́dẹ̀ mo ní lọ́wọ́ ibi tó ti sọ wípé òun ọ̀bẹ anybody sọ pé MC òun wúwo lòun ti ṣé òun gbé lamẹ́ríkà ní ṣé òun wá sí Amẹ́ríkà tó máa ti sọ pé èmi àti MC ní affairs pé òun ò mọbi táwọn ti gbọ́rọ̀ yẹn o wíyàrá àsìkèdèrè ló ń fi ọ̀rọ̀ yẹn blackmail eh, ẹ̀ sí lọ́dọ̀ efsabod because ọmọ kan efsabod efsabod ìyá àgbàlagbà ni wọ́n mo máa tuntun sọ ìyá àgbàlagbà ni wọ́n ọpọlọ wọn ti yàtọ̀ sọpọlọ ti tàwọn ọmọ sí yìí ọpọlọ àwọn ọpọlọ pọ ẹ mọ̀ pé àwọn kan ó máa ń ní orúkọ tá a máa ń pè wọ́n níbi bàbá mi nífẹ̀ẹ́ pé orúkọ yẹn orúkọ oríṣiríṣi náà ni orúkọ yẹn máa ń jẹ́ àwọn àgbàlagbà wa nílùú yìí tó bá ti dàgbà tó bá ti dàgbà bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣìrànràn wọ́n kọ̀ máa máa sọ̀rọ̀ anyhow ni ọmọ lè gbà ládùúrà fún yín pé ọlọ́run olújọ mímọ́ ọlọ́run celestia àbámi fún yín lálàáfíà tó péye àbámi wò yín sàn àbámi wò yín sàn tọpọlọ inú ẹ̀jẹ̀ gbogbo bí tọpọlọ yín ti ráàmì sí tó jẹ́ wípé ẹni ẹni ẹ ṣàkíyèsí pé tí ìyẹn sábà bá máa sọ̀rọ̀ ni a tó bá máa sọ̀rọ̀ tó rí pé a ti lẹ̀ ibi tẹ́yìn èèyàn ò ti mọ̀ ọ̀rọ̀ Zaria ni wípé nígbà tí Zaria tẹ̀mísí ò tí ì jà rárá àti rárá tẹ̀ bá wọn ti ní two years ago Zaria ti ń lọ sórí péjì yẹn sábọ̀dù nígbà tí yẹn sábọ̀dù kórìíra ẹ̀ sí ó ti ń lọ sórí ó ti lọ sórí péjì yẹn sábọ̀dù ṣé ọ̀rẹ́ irú ọ̀rẹ́ wo ló máa ọ̀rẹ́ wo ló máa wà nílé ayé tí wọ́n máa máa sọ̀rọ̀ sí ọ̀rẹ́ lójú ẹ lórí live tó ní wò wípé à màmá ẹ má bínú ọ̀rọ̀ rẹ̀ mi lẹ̀ ń sọ lẹ̀ ń bọ̀ rẹ̀ mi jẹ́bà ẹ má jẹ́ kí n involve ara mi níbẹ̀ wà á kúrò lórí láìf yẹn lórí láìf yẹn lẹ ti máa rí Zaria tí ìyẹn sábọ̀dù bá ń bú MC lẹ́lẹ́sẹ̀ kan tó bá ń ṣépè fún MC Zaria náà máa jókòó Zaria wọn máa ṣe hmm, wọn já ọ gbogbo táìmù yẹn ó sì ń lo MC sórí péjì yẹn ó sì ń pe MC ní ọ̀gá mi ọ̀gá mi bọ̀ gbogbo táìmù yẹn wọn já ọ bọ̀ Zaria Zaria ọ̀rẹ́ ọ̀rẹ́ tó bá jókòó síbi tó bá ti ń ba tó ẹ̀pẹ̀rẹ̀ ayé lọ́rẹ̀ tó bá ti jókòó síbi tó ti ń ba ẹ̀ jẹ́ tó ti jókòó tóun náà ti ń jókòó tó ti ń tẹ́tí gbọ́ tí kò sọ pé a ah, màmá ẹ má lọ síbẹ̀ a ah, ọkọ ẹ má lọ síbẹ̀ a ah, àǹtí ẹ má lọ síbẹ̀ ẹ má bọ ọ̀rẹ́ mi jẹ́ kò ń ṣọ̀rẹ́ gidi sá fúnrú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ àti ilẹ̀ tipẹ́tipẹ́ lẹ́sàbọ̀dù ti ń bẹ́ mi síjà kí ó tún wá di pé MC Zaria ṣẹ̀ṣẹ̀ wá pé ìyá ẹ̀fàbọ̀dù ní màmá ẹ̀ gbà olóṣèlú ẹ̀sìn pẹ̀sìn pé ìyá ẹ̀fàbọ̀dù ní màmá ọdún wo ló mọ ìyá ẹ̀fàbọ̀dù rèé ọdún mélòó ni ìyẹn sábọ̀dù gbà lọ́wọ́ Zaria Zaria is fifty three ọdún náà Zaria ò mọ iye ọdún ẹ̀ because kò mọ màmá Zaria ti dé Zaria lẹ̀ láti kékeré so kò mọ date of birth ẹ̀ ó kàn máa ń mú kàlẹ́ndà ní kàlẹ́ndà lọ́jọ́ lórí Zaria kan máa ń yẹ ọjọ́ ó máa ń yẹ ọjọ́ ọ̀bí mú tó bá pé fifty one lẹ́nu á pé fifty four lọ́la ẹ̀yin yẹn dẹ́kun dín lẹ́sí ẹ̀ á lóun ti pé fifty nine ó máa ń yẹ because ìyá ẹ̀ ti kọ́ lẹ̀ láti kékeré torí ẹ̀ ni ò ṣe mọ iye ọmọ. ṣùgbọ́n kẹ gbọ́. àwọn azaria ti gbé zaria lẹ̀ láti kékeré wọn ò mẹni tó ní zaria gan sọ́rí tù sí ẹ má bínú zaria ò dúpẹ́ pé òun lòun ní òun mọ̀ pé òun lòun bí kàlídì ó yẹ kó máa ó yẹ kó máa yọ̀ ni because bàbá zaria zaria mú bàbá nígbà ní two years ago kó tó di pé bàbá ẹ̀ kú ni zaria ṣe mú bàbá ẹ̀ zaria bàbá tó bí bàbá ẹ̀ ìyá ẹ̀ mẹni tó bí ẹ̀ kọ àwọn fámìlì sọ àwọn ò gbà yẹn torí wọn náà ò mọ̀ bí tí ìyá ti gbóyún wá torí ẹ̀ ló ṣe ń ṣe rádàrà ẹ gbọ́ o ẹ torí ọlọ́run ṣé ń jọ́ sí mi ò ti sọ fún yín pé story tí bèbí sọ ṣó lè wò tì ṣẹ́gẹ́ èyí tó bímọ fún Koko Zaria ṣó ṣó parọ́ ṣé mo sọ story yẹn fún yín àbí mi ò sọ fún yín pé wọn ò mẹ́ni tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe ni wọ́n máa parọ́ ó lè ní dókítà kan ló bí òun ìgbà kan wà tó sọ pé ìyá kan bàbá kan ló bí òun ṣé kí wá sọ fún yín lónìí ṣé kí n sọ fún yín lónìí tí mi ò sọ rí ó ní ìyá kan bàbá kan ló bí òun bàbá òun pẹ̀lú pásọ Oyèdépò torí bẹ́ẹ̀ tó bá mú bàbá Oyèdépò tó mú ọ̀rọ̀ wọn sẹ́nu ibi tó rọgbọ ìjọba tó mú ọ̀rọ̀ wọn sẹ́nu <laughs> a ní dókítà ní bàbá tòun sí Wàsíù bá dúró sórí ó ti wà lórí stage ní ọkọ̀ báyìí tó ń júwe ara ẹ̀ fún Wàsíù pé dókítà pé àbí adájọ́ àbí ṣé dókítà àbí adájọ́ ló pe bàbá ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín irọ́ màdó pa kò ìyá ẹ̀ wọ́n rí wọn ọmọ bí tó ti bọ́ ṣẹ́ ti bọ́ tòótọ́ dẹ̀ ní bó ṣe rí gọ́gọ́ bí sórí yẹn ṣe rí nìyẹn táwa ń sọ̀rọ̀ ńgbà mẹ́rin mẹ́rin mẹ́rin tó pé wọ́n máa ń ra àràbù lórí mídíà wọn rí pé wọ́n máa rí pé àràbù la máa ń rà no àwọn èèyàn máa ń ra àràbù but I don't I don't mo lè ra àràbù fáwọn èèyàn but mi ì ra àràbù because tó bá ra àràbù àwọn èèyàn ní mọ̀gbà tó bá ń sọ tọrọ ṣe ti gbọ́. súngbà tí wọ́n ní bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ní two years ago kò mọ bàbá ẹ̀ ó bítà bítà soul ni bọ̀bọ́ yẹn òun ló ṣe ń pa everybody ẹ̀gbọ́n yẹn àní kí ni wọ́n ló ṣe fún tó fi pàǹjẹ́ yẹn mo tún máa ń bèèrè pé kí ni ẹ̀gbọ́n ẹ̀ ṣe fún tó fi yẹn ó ní kò rọrùn ní school ìyàwó ẹ̀gbọ́n yẹn woman yẹn very responsible woman báyìí ó gbé sáré tó bá ti wá mo máa ń fún wọn nìkan mo máa ń respect wọn àgbàlagbà bó ti pè mí máa fún un ní kọ́sẹ́ náà sáà ọjọ́ kan báyìí tó fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe ìyàwó náà wá sí oúnjẹ bẹ́ẹ̀ wọ́n ń ròyìn báyìí nígbà ah, wọ́n ní kí wọ́n wò mí pé ẹni tọ́lọ̀ ń ṣe dáadáa fún báyìí bó ṣe ní respect tí bí sọlá bá ti mọ̀ bá ń pè báyìí ní ah, ẹpẹ̀lẹ́ o ẹpẹ̀lẹ́ mẹyẹ o ẹpẹ̀lẹ́ mẹyẹ o ṣó ti yé mo bèèrè lọ́wọ́ ìyá yẹn jọ kí ló dé kí ni sáré àṣe fún yín tí ẹ̀ fi ràn lọ sí kó nírọ̀ ni ó máa ń jalè kiri pé a máa sápá òun fi sígbà tó wáyá ó lóun fẹ́ lọ kọ́ṣẹ́ wọ́n dẹ̀ fi síbi iṣẹ́ pé gbogbo àwọn ọmọ tí ìyá wọn bí gbà yẹn àtàwọn tí family bí bàbá yẹn ló ṣe dáadáa jù nínú ilé wọn ṣó ti yẹ yín mẹ́rin ṣé ó kó gbogbo ọsọ́dọ̀ ń gbé ní ṣé sáríà àbí Kaduna wọ́n ń gbé sáríà sáríà tí wọ́n ń gbé so bọ̀ ṣe mọ̀ pé ọmọ tó ń jalè á kúrò ní gbogbo facility yẹn láti sáríà gbà ó gbé sáríà rí ẹ̀ tó bá ti wá sẹ́kọ̀ọ́ á sá lọ sẹ́kọ̀ọ́ á sá lọ Kaduna ṣàmásá káàkiri ó ń jalè ó ti bẹ̀rẹ̀ ìwà burúkú kì í ṣe ó ti pẹ́ ṣó ti yé torí ẹ̀ láyé máa ń sọ fún yín pé àwọn ọmọ burúkú àwọn ọmọ kọ́mọ wọ̀nyí ẹ ṣọ́ra tí ó bá tiẹ̀ fẹ́ ọkùnrin tí ò bá da gan tó tún wá lọ gboyún ẹ̀ ní ọ̀nà tí ò da ọmọ yẹn máa yàyà kú ya ní torí pé o ti fèrú kọ́rọ̀ ó dà pé èèyàn fẹ́ lọ fèrú gbàbùkún ni torí bẹ́ẹ̀ tó bá ti fẹ́ lọ ṣe ṣìnà sọ pé ọlọ́run jọ má jẹ́ kóyún ṣìnà yẹn má jẹ́ ó dọ̀ mọ́ ṣó ti yé ṣìnà ni ìyá Koko Zaria àná ni wọn ò ní ìyàwó ẹ̀ sọ yìí àbá máa pè ìyàwó ẹ̀ mọ́ bébí mama ẹ̀ ló mọ̀ dáadáa at least ó làálẹ̀ fún for some time kó tó bímọ kó tó di pé wọ́n ló pẹ̀lú àwọn tó ràn lọ sí Amẹ́ríkà ṣó ti yé bẹ́ẹ̀ so ṣe rí àkúrọ́. two years ago kó tó di pé bàbá ẹ̀ kú ni Zaria ṣe mọ bàbá ẹ̀ ẹ̀ má bínú Zaria ò dúpẹ́ pé òun lòun ní òun mọ̀ pé òun lòun bí kàlíǹdì ó yẹ kó àmọ́ Zaria ti gbé Zaria lẹ̀ láti kékeré wọn ò mẹni tó ní Zaria gan sọ́rí tù sí má bínú Zaria ò dúpẹ́ pé òun lòun ní òun mọ̀ pé ọlẹ̀ láti kékeré ọjọ́ ó máa ń ọdún náà. Zaria ò mọ iye ọdún ẹ̀ because kò mọ màmá Zaria ti dé Zaria dẹ̀ láti kékeré so kò mọ date of birth. ṣé ẹ mọ̀ pé lady náà sọ wípé Koko Zaria àgbà mi ò lè sọ pé òun fifty nine lẹ́nu ó lè lóun ti kíníkan lọ́la ṣé ó ti yé kò mọ ọdún ẹ̀ o ó ti yé bó ṣe wà nìyẹn ó lè lóun àti màmá ó lè lóun àti Esabod ṣe bí Esabod ṣe ń bí evgẹlẹ exactly <laughs> irọ́ kan pa irọ́ àti èèjì kan bu èèjì kan máa bu ẹ̀rìn mọ́mọ́ ó ti yé àwọn tó dàgbà kó wọ́n gé kúrò ń bẹ́ ẹnu mi ṣá ẹ jẹ́ máa gbọ́ bèbè lọ tẹ ó kàn máa ń mú kàlẹ́ndà ní kàlẹ́ndà lọ́jọ́ lórí sẹ́yà kan máa ń yẹ ọjọ́ ó máa ń yẹ ọjọ́ ọ̀bí mú tó bá pé fifty one lẹ́nu á pé fifty four lọ́la ẹ̀yin yẹn jákòó di lẹ́sí ẹ̀ á lóun ti pé pé fifty fifty fifty nine ó máa ń he because ìyá ẹ̀ ti kọ́ ọ́ lẹ̀ láti kékeré torí ẹ̀ ni ò ṣe mọ iye ọmọ. ọjọ́ àwọn Zaria ti dé Zaria lẹ̀ láti kékeré wọn ò mọ ẹni tó ní Zaria gan sọ́rí tù sí ẹ má bínú Zaria ò dúpẹ́ pé òun lòun ní òun mọ̀ pé òun lòun bí kàlíǹdì ó yẹ kó máa ó yẹ kó máa yọ̀ ni because bàbá Zaria Zaria mọ bàbá ẹ̀ nígbà ní two years ago kó tó di pé bàbá ẹ̀ kú ni Zaria ṣe mọ bàbá ẹ̀ Zaria ò mọ bàbá tó bí bàbá ẹ̀ ìyá ẹ̀ wọn ò mọ ẹni tó bí bàbá ẹ̀ kọ àwọn fámìlì sọ pé àwọn ò fẹ́ ń gbà yẹn torí wọn náà wọn mọ bí tí ìyá ẹ̀ ti gbóyún wá torí ẹ̀ ló ṣe ń ṣe rádaràda táyà ò lọ́pọlọ lórí irọ́ ti bá yé jẹ irọ́ ìlú ìrọ̀rọ̀ àníjọ́ kan ẹ rántí twenty seventeen ti dárí àwa sí amẹ́ríkà. mo mọ̀ràn ellen ó ní you are my role model and true sayer may god bless you you reach and protect you from all evil you and you have a good heart thank you god bless you uh, Bobby J. Bobby J. Hello, madam. Good evening. Dúpẹ́. Dúpẹ́. Good. Ẹ ṣe ṣá anybody ẹja máa gbọ́ lọ ẹja máa gbọ́ àṣírí olórí burúkú ń tú. Mm-hmm. twenty seventeen Zaria was America. Amẹ́ríkà ó wá sí Amẹ́ríkà ń gbà yẹn àbí twenty eighteen gbà ó ló wá ó wá wá ó wá. a lot of things ló máa ti ṣẹlẹ̀ tó jẹ́ pé Zaria ó ṣe èyí mi sì ṣe mọ́ pé Zaria influence Zaria ń sìn ní ex husband eh, Fúnkẹ́ fi wá sórí ibẹ̀ yẹn ń sìn ṣe ti yé. padà dé nàìjà ah! tẹ bá rí Samsung Samsung Galaxy tí mo rà fún kamage five million ló parọ́ fún gbogbo àwọn gbogbo wọn ní five million lòun ra iPad fún Kamil ẹgbẹ́ ní tilẹ̀ ti tòótọ́ sáré two hundred dollars di Amẹ́ríkà o èmi lèmi ń bọ́ lamẹ́ríkà ńgbà tó wá èmi lèmi ń fún lówó owó iṣẹ́ two hundred dollars kó lọ fi ra kó lọ kó ní ìṣó kó lọ ra Samsung fún Khalid kó má dàbí pé wá sí Amẹ́ríkà kó ra nǹkan kan wá èmi awílé lèmi fún lówó pé kó lọ síbẹ̀ kó lọ kó ra nǹkan fún ọmọ ẹ̀ pé kọ́mọ ẹ̀ lè ní feelings kọ́mọ ẹ̀ lè ní pé àdáàdì ah, mi ra nǹkan fún mi ah, bàbá mi ra nǹkan fún mi ẹ má jẹ́ ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì máa bóbó yín o pé bóyá ẹ rí wọn lówó lówó lówó hish yín mú ṣingáì ọkùnrin tó bá ti tọ́jú ilé ó ṣe. ilé òtẹ́ẹ̀sì kọ́ yẹn gbèsè tó wà lórí ẹ̀ àwọn èèyàn tó kú nítorí òtẹ́ẹ̀ yẹn kán lè gba owó kán ja gbàmbí kán ja gbàmbí even ọkùnrin tó kí ló orúkọ bọ̀bọ̀ tó ń pè ní sọ̀kò onísílẹ̀ mi lè sọ bóyá láìfò sọ̀kò onísílẹ̀ ti ti ṣe ìsinsìn ìyẹn sọ níjọ́ yẹn ó sọ lọ́jọ́ kan báyìí ó ní gbogbo ilé tó bá ti mọ tí yóò tó bá ti mọ tí wọ́n máa jábọ́ wọ́n máa kà you know ó ní gbogbo ilẹ̀ òun lòun ti tà lòun ti kówó ẹ̀ ní sọ́rí àti yá ló ti yá lọ́wọ́ òun ló ti á ní kó ti lóun nìkan á ní kó lọ tà á kówó ẹ̀ wá fún sáré owó mo gbọ́ ibi tí wọ́n ti sọ pé tí awele sọ pé awele sọ pé ẹ sábọ̀dù ti ní dementia kò ní dementia abẹ́rẹ́ ní ṣe mọ̀ pé abẹ́rẹ́ tí wọ́n fi gbàwé ní ní Dublin yẹn kì í ṣe rọ́ ìnáwó ó tiẹ̀ ní respect wọ́n ṣe bu tó kò kò bú ẹ sábọ̀dù padà ó kàn ló ní dementia ni wọ́n ṣàlàyé pé àwọn táwọn máa ń tọ́jú lamẹ́ríkà yẹn olórúkọ oríṣiríṣi tó máa ń pè wọ́n. I'm guys I'm not gonna lie to you tí n bá parọ́ gbogbo nǹkan tí n bá kọjú àárọ̀ mi kó jọ kó má jọ kó má kí n kó gbogbo àbí gbogbo tí n bá kọwọ́ mi kó jọ kó má jọ kó má jọra wọn kó má jọra wọn mi ò lè ever parọ́ mọ́ bàbá ọba ẹni tí mo bímọ fún ni but èmi ti move on pẹ̀lú life mi o mi ò tiẹ̀ mi ìmọ̀ kó má exist gan mọ́ because tí ò bá ṣe wípé fídíò àti ẹ́bísàbọ̀ tí mo rí lè point of correction tó rẹ̀ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ọ̀dẹ ẹ̀yin ọ̀dẹ kọ́ máa sọ wípé bóyá ara ló ń ta bóyá nítorí ìyàwó ẹ̀ bí ọkùnrin ìyàwó ẹ̀ ti lọ́kùnrin gbogbo yín tọ́ra yín ni aró ò lè taró èmi èmi bó o. ìyàwó ẹ̀gbọ́n ò lè yẹ ní kíyàwó ẹ̀ tó lọ sí tó bímọ sí àti ilé alágbo tó bímọ sí ìfún gan tó ẹni tó yà wọn níjọ ẹni tó yà tó yà ìyàwó nínú oyún ìyẹn ní pé ṣe ló ń bonú ṣe ló ń bo gbogbo tó a ẹ má fọwọ́ kàn mí ṣe ẹ̀gbọ́n mọ̀lẹ́ ti rẹ́rẹ́ ń tó fẹ́ ya fọ́tò tó ọmọ ọmọ ọmọ tètè ń ká dísọba release kìíní yẹn gbà yẹn pé àwọn kan o àwọn kan wà tó jẹ́ wípé wọ́n lọ wọ́n láwọn lóyún ìbejì kò ń ṣe oyún wọn lóyún gbogbo wọn yẹn kan àtàwọn celebrities wa kankan tán láwọn lóyún ìbejì tán bí ìbejì fake ni ìbejì wọn ẹ má jẹ ń tàn wọn gbogbo wọn ọkákọ̀ sí wọn wọn mọ̀lẹ́sí gbogbo ti lọ́rọ́ mọ́ ìjọ tí ẹ̀jẹ̀ àwọn ọmọ yẹn bá máa bí wọ́n léèrè ẹ̀jẹ̀ àwọn ọmọ yẹn máa ké tótótótótótó báyìí lọ́jọ́ kan ni because àwọn ọmọ ọlọ́mọ ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ni. celebrity. Ryan, what do you want? wọ́n lè lọ́rọ́ mọ́ mo wé ẹrí mo fi kíni mi wíìgì mi gbé awérí má ti òwúrẹ́ gbé mi sí máa gbé mi. ọ̀rọ̀ tó sọ nípa mi pé awele àti lágbájá àti mc o bóyá wọn ń déètì ni o ara ni o ara mú kazaria o because àtìlẹ̀ náà kò fẹ́ kí mc bá mi ṣe o èmi gan náà ìyàwó mc àtàìṣà ló jẹ́ kí mc máa bẹ́ mi ṣe o òun ló jẹ́ kó máa bẹ́ mi ṣe o mc gan náà wọn ò fẹ́ bá mi ṣe tẹ́lẹ̀ bọ̀ ìyàwó wọn ló sọ pé ah, ọmọ ẹ̀ láwọn ilé jẹ́ wọ́n dẹ̀ gbọ́rọ̀ sí ìyàwó wọn lẹ́nu òun lè máa fi rí tèmi àti mc tí máa fi ń kí wọn because bàbá ẹni tó dúró tì mí nígbà ṣòro ni nígbà tí mo wo gbogbo ẹ̀yìn tí mi ò réyàn mọ́ mc àti ìyàwó wọn àtà ẹ̀tí àyíṣà àwọn ni mò ń rí mi ò rẹ́ níbọ̀dì àwọn ló dúró bí bàbá àti ìyá fẹ́ mi o èmi awélé o nígbà tí khalid nìyẹn khalid nìyẹn ẹ bèrè lọ́wọ́ zara pé ìjọ òun ló ṣó kò mọ skul tó ń lọ kò mọ ibi tó ń gbé kò mọ anything nípa Khalid kò tiẹ̀ mọ kókó so àwọn bàbá social media tẹ́yìn bàbá ti wá rí wọn kán wá ti rí kán ti ń gbà àwọn ọmọ ọjọ́ kán ti tó kán ti lẹ gbogbo wọn papọ̀ gbogbo àwọn ọ̀dẹ̀ àwọn ọ̀dọ́ ọ̀yọ́ àwọn àǹtí ọ̀dẹ̀ lórí social media wọn ló máa comment síbẹ̀ ah he's a good father ah ọlọ́run níjẹ́ mo gbàdúrà pé gbogbo yín o irú bàbá bíi eh, Zaria àkókò Zaria irú bàbá yẹn mo gbàdúrà fọ́nú yín kọ́nà òfin tọ́lọ́ fún gbogbo yín irú bàbá yẹn ni mo gbà aládùúrà fún yín kọ́lọ́ fi tọrọ fún mi. anyone that is good that is responsible tó bá ti rí láàrin àdé obìnrin kan wọ́n máa pàdánù ni because they won't cause of themselves you understand lórí burúkú bọ gbogbo yín tẹ máa sọ pé ara ló ń ta ṣé òrí kò ti níyàwó ni ìyàwó ilé ẹ̀ náà rí náà kò rí ìyàwó ìyàwó ilé ẹ̀ ìyàwó tó ti dáyà kọ́kọ́ fẹ́ Kúdí jẹ́ ọmọ ọ̀dọ̀ síyàwó yẹn Kúdí ọmọ ọ̀dọ̀ ló jẹ́ sí i. ọmọ ọ̀dọ̀ ló jẹ́ sí ìyàwó yẹn sókè bá mọ tẹ bá fẹ́ sọ̀rọ̀ sí mi ìwọ tó bá máa sọ̀rọ̀ sí mi á jẹ́ pé single single guy ló fẹ́ o and single guy tó lè fẹ́ gan mo fẹ́ kó torí fún gan ìwọ tó fẹ́ single guy gan tó rò pé ó ti wà nínú ilé ẹ̀ tó bá mú mọ̀ pé tó bá fi dọjọ́ ọ̀la má rò pé wọ̀ nìkan ló ń fẹ́ o single guy tó bá <laughs> ìwọ tó pẹ́ bá níyàwó ilé ẹ̀ àwọn abúmi ò don come from. ó ní pé ọmọ ọ̀dọ̀ ni Kúdí jẹ́ fún. ọmọ pé màmá ẹ náà ilé olórogún ló ti wá má bù mí o bí bí ẹlẹ́dàá ṣe sọ pé ẹ̀dá ṣe máa rìn nílé ayé la ṣe máa rìn bí ẹlẹ́dàá bá sọ pé a ṣe máa rìn nílé ayé la ṣe máa rìn tó tó bú mi èmi gan ti búra mi but point of correction mo ti kúrò ń bẹ̀ mi ò fẹ́ mi mọ́ láti twenty eighteen mo ti kúrò ń bẹ̀ èmi àtẹ́mi yóò sì mọ́ ẹ jọ ẹ bá mi bẹ Zaria wípé kó yọ ọ̀rọ̀ mi kúrò tó bá fẹ́ mọ̀ kó òun fẹ́ bá MC jà kò ṣe kó jẹ́ ọmọ ọ̀dọ̀ pàṣẹ ìná bó ṣe sọ torí ọmọ tó ń jẹ́ tí sáré à ń fẹ́ gbà ẹ̀ kí lórúkọ ẹ̀ etí ẹnì gélétí tó fẹ̀ṣẹ̀ gélétí níjọ́ yẹn torí bóyá jú sí mọ́mí ẹ̀ ọmọ yẹn sọ á ní bó ṣe wà yẹn náà sìn ó lè di lọ́la òun lè di ìyàwó sáríà torí pé sáríà náà ń kọ́ ìyàwó tó fẹ́ yẹn ó ṣàlẹ́ nìkan náà kúrò lé ni òun náà lè dìlẹ̀ ìyàwó sáré ó máa ń sọ so ó máa ó máa ń bá ṣiṣẹ́ ni bó náà dẹ̀ ṣe ń bá kudi ṣiṣẹ́ ń sì tí wọ́n máa bá kudi a máa lọ kí kudi a máa bá ṣiṣẹ́ a máa bá gbé báàgì a máa bá sáré àná ṣiṣẹ́ so it's possible but n mi ò bá mú mi ì sọ but wọ́n ti sọ́rí dáadáa. nǹkan tó bá ń dùn nínú ọ̀rọ̀ MC ni kò sọ ẹ má jẹ́ kó má mú ọ̀rọ̀ tèmi mọ́ pé bóyá àbóyún àtẹ̀ǹsí òun tó lọ fẹ́ irọ́ ni Zaria máa pa Zaria torí Zaria fẹ́ fẹ́ gẹ̀ yìí ọmọ onífíìmù yìí kí ló ń korúkọ ẹ̀ ẹ́ àdárúkọ bí mo bẹ́ẹ̀ lọ torí Zaria fẹ́ fẹ́ Oyin Adégbéró ó fẹ́ Oyin Adégbéró nígbà tó fẹ́ Oyin Adégbéró sọ fún Oyin Adégbéró wípé wọ́n one million lòun fún khalid every month ìyẹn náà believe ìyẹn náà ní pé ẹ ah Zaria ti ra mọ́tò fún wọn wọ́n one million ló lóun náà fún khalid èmi ò tiẹ̀ mọ̀ pé ó ń fẹ́ àwọn èèyàn àwọn ọ̀rẹ́ náà ló wá sọ fún mi bọ́ tèmi èmi ti àbọ̀ gbogbo yẹn ọlọ́run ti ọlọ́run ti ọlọ́run ti gbé mi ga ní gbogbo ọ̀nà fọ irú èmi ọmọ kékeré láti lè ra mọ́tò seventy àwọn àwọn tó tó àwọn tó àwọn ẹgbẹ́ mi náà ra mọ́tò twenty million twenty million àbẹ́lẹ̀ twenty thousand dollars èmi ra mọ́tò seventeen thousand dollars èmi náà try nínú ìwọ̀nba tó náà fún mi mo gbìyànjú mo ń tọ́jú ara mi owó inú ilé tí mò ń gbé yìí bí lèyìn ṣe kéré tó one thousand five ni mò ń san bẹ́ẹ̀ mò ń sanwó mò ń sanwó ilé mi mò ń sanwó ná mò ń sanwó car insurance mò ń san gbogbo ẹ̀ ó lóun bò mí láṣìírí gbogbo ẹ̀dá tó dẹ̀ ràn mí lọ́wọ́ bírú wọn lẹ́ni tí olómọ wà ẹlẹ́dàá máa bá mi ràn wọ́n lọ́wọ́ ẹlẹ́dàá máa bá mi tọ́jú àǹtí àyíṣà ẹlẹ́dàá máa bá mi tọ́jú gbogbo àwọn ìyàwó MC because àwọn tí ò jẹ́ kójú tì mí nílùú tí mò ń gbé nìyẹn àwọn tó sọ pé awele ah nǹkan tó ń ní nílùú ìwọ náà máa bá wọn ní àwọn tó jẹ́ kójú tì mí lamẹ́ríkà nìyẹn how many minutes ló kù. Hmm. <laughs> wò so guys mi i ṣáà pray for you pé ẹni ẹni ṣẹ̀ṣẹ̀ gbé nílé ayé yín o èmi ò gbèjà pé bí mo wá ṣe social media wá gbèjà mo wá láti wá clarify ọ̀rọ̀ tí ìyẹn sábọ̀dà àti Zaria sọ nípa mi lórí ọ̀rọ̀ MC níbi ìmọ̀ àti MC àjọ ní affairs papọ̀ torí pàjọ wọ àǹkárá kan náà àǹkà ẹ̀ native ẹ̀ native torí guy torí native tèmi àti MC jọ wọ̀ yẹn ibi nìkan kọ́ mu lọ́ba tí mo tún post gbogbo. ó níbì kan tí mo fẹ́ pause lẹ́kọ̀ọ́ tí mo fẹ́ sọ nípa ẹ̀ ó ní níbi two years ago tí Zaria àti MC ò ti jà pé lórí live chat àti MC Zaria a máa bu Esabod a bu MC pé Zaria ò dẹ̀ ní sọ̀rọ̀ Zaria àti wà London Esabod bí according to Esabod o ó ló ti tó thirteen years pé wọ́n jọjọ bẹ̀rẹ̀ <laughs> ṣe àmọ̀ pé irọ́ pọ̀ tó bá gbọ́ pé irọ́ pọ̀ lórí irọ́ irọ́ pọ̀ irọ́ pọ̀ thirteen years ago ni mo ti mọ̀ ìrọ́pọ̀ ìgbà tí ọ̀rọ̀ mi ti wá tí mo wá sórí social media ń gbà yẹn tí mo ti ń sọ̀rọ̀ wọn ìgbà yẹn ni sáré àti lọ click sọ́ndà ẹ̀sà board ṣó ti yé ìgbà tí mo ti wá tí mo ti wá tí mo wá ń gbé àṣírí wọn jáde ìgbà yẹn ni so all of them kò ń ṣe ẹ̀sà kò ń ṣe Koko Zaria nìkan all of them when you four years ago five years ago wàá rí i pé gbogbo àwọn gbogbo pátápátá lẹ sábọ̀ ní ma post my husband my this i'm getting married all these people will be there when i'm marrying this person you understand me you understand what i mean so kò ṣe kó ṣẹ̀ṣẹ̀ wọbẹ̀ kò ṣe kó ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wà ní àtìgbà yẹn níbi five years ago yẹn ni kì í ṣe òun nìkan ló wà ń bẹ̀ òun àti òun àti kí lorúkọ ẹ̀ náà ni everybody wọn ni àti pàṣẹ o in fact irú um, larit larit náà ó wá láti gbogbo wọn yẹn ó láwọn tó ń represent nígbà tó tún yá tí mo ń sọ̀rọ̀ yeah they are represent because ọ̀rọ̀ pọ̀ ṣá nínú ìwé kọ̀wọ̀ kì í ṣòro là sọ ń sìn you understand so ó ti pẹ́ tí gbogbo wọn the mountain they always go under Esabod to defend them láti máa sọ pé gbogbo ohun tí ẹ bá sọ irọ́ ni ìgbà tí mo ti sọ̀rọ̀ wọn yẹn ni gbogbo wọn ti kóra wọn lọ síbẹ̀ kò ń ṣe òun àti mc náà but tó fọ́ọ̀nì sí mi ń gbà yẹn náà ni pé aṣáájú president Bola Ahmed Tinubu gbogbo wọn ló wà lọ́ndà esa board tí ìyẹn náà tó dẹ̀ tó tẹ́ esa board náà máa fojú wọn gbolẹ̀ ṣó ti yé up to date ó sì ń fi ojú eh, president Bola Ahmed gan gbolẹ̀ ó sì fojú wọn gbolẹ̀ Koko Zaria ó dẹ̀ ń pọ́n sí Koko can you be can you imagine so so there is a game going on. post gbogbo video àǹtí tó ń ṣe àǹtí tó ṣe wedding fọmọ eh, Bísí Màláìkà ló ń pè Bísí Màláìkà yẹn was the first wife òun ni legal wife legal wife Zaria àgọ́gọ́gọ́gọ́ bísí màláìka yẹn òun ló ṣe wedding fún ọmọ òun ló pè mí mo dé invite mo dé invite ó invite dadi náà dadi mo dé sọ pé mo ibi sọ́ra mi lè bẹ́ẹ̀ lè mú lọ pé dadi pé àǹtí ẹ dadi o àǹtí bísí màláìka pè mí o ṣé kí n lọ dadi dẹ̀ ní àwọn náà ń bọ̀ ń bẹ́ẹ̀ tó ti raṣọ mo ní mi ò lówó aṣọ wọn dẹ̀ bá mi raṣọ wọn tún bá mi rán wọn tún wọn tún sẹǹdẹ sí wọn bá mi gbé wá kó tẹ fi mi ní pátí nìyẹn ìyẹn sábẹ̀bù sọ pé èmi pé MC Olúọmọ ti wá gba ìyàwó Zaria torí ẹ̀ lọ́ṣẹ́jọ́ ń wọ native torí ẹ̀ láṣẹjọ́ ń wọ aṣọ méjì ni mo lọ mo tún post wedding mo post àwọn tó post wedding yẹn gan mo tún post wọn sórí social media wedding mo lọ ẹ má jẹ́ kẹ́ anybody. ṣé ti rí ní tó fàjà kí lélẹ́yìn sọ wetin Kudi gùn gbogbo mi sọ pé Kudi ṣe nǹkan kan ẹ má misquote mi èmi àti Zaria lájọ lọ́rọ̀ so <laughs> èmi àti Zaria gbogbo gbogbo lájọ lọ́rọ̀ Zaria mo fẹ́ kẹ́ ẹ tag kó wá gbọ́rọ̀ òun tag because I know they are still coming back for me but me I'm not scared me I get approval. I get approval. o even ọ̀rẹ́ mi kan on lórí social media tí mo tiẹ̀ lẹ́ tí mo nífẹ̀ẹ́ sí mo rí òun náà tó òun náà tó ń jáde sí mi tó ní àwọn no, ó lóun ti rẹ́dì láti bà tèmi jẹ́ ìyẹn Lára Gíwá Lára Gíwá náà pè ń tàgbò ó lóun ti Lára Gíwá ní ọ̀sán ìgbọ̀ngàngàn ọ̀sán ìgbọ̀ngàn ni Laragiwa mẹ́sẹ̀gì mi torí èmi mo ti ṣá Laragiwa ń blọ́ọ̀kì lórí WhatsApp bó wá fi another MTN mi ó fi mẹ́sẹ̀gì mi sí mi pé we are ready to expose you we are ready to bring me down that they are ready to bring me is Laragiwa Laragiwa yẹn ta gbogbo ilẹ̀ mọ́ Laragiwa she is my friend she is my friend we are so close then but mi ìmọ̀ kan tó jẹ sóhun náà lórí ẹ mọ̀ póhun náà depression ò da torí ẹ̀ lè ṣe máa rí tó máa ń sunkún lórí social media lójoojúmọ́ ó ní àwọn ọ̀pọ̀ òun náà lára yíwá náà láwọn ọpọlọ depression ni òun náà gbádùn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn náà lọ títí so mo rí òun náà Láràgíwá náà ti mẹ́sẹ̀gì mi ó ti ó ti send mẹ́sẹ̀gì mi sí mi sí pé ẹ̀dẹ̀ mọ̀ pé Láràgíwá àwọn èèyàn sọ pé àwọn lòun àti Zaria papọ̀ èmi ò tiẹ̀ mọ̀ àwọn ó kọ̀ ṣẹ̀ mẹ́sẹ̀gì mi sí pé àwẹ̀dẹ ayé ẹ ti bàjẹ́ we are ready to expose you expose me pé mo mo pọ́ mọ́ ní ìwọ tó ti fi owó ìwé fi ṣògùn owó òpá ó ti fi wúńbù ẹ ṣògùn owó lára kò pa owó fún ẹ náà ó ti fi inú ilé ọmọ ẹ ó ti fi ṣògùn owó gbogbo yín owó owó òjijì ẹ ń owó gbígbóná kiri ẹ ti fi mm-hmm. wúńbù yẹn ẹ ti fi ṣògùn owó kí ló dé wá sọ pé ó fẹ́ wá bà ayé mi jẹ́ kí mo ṣe fún ẹ lára gíwá lára gíwá kí mo ṣe fún ẹ ah anybody bá fẹ́ fẹ́ anybody lè fẹ́ anybody life goes ni ìwà àti bàbá lẹ́jọ́ fẹ́ra tẹ́lẹ̀ ó dẹ̀ kúrò dọ̀bà aládùn ó dẹ̀ sọ́kọ́ Zaria ló ẹ̀ lọ mi ò tiẹ̀ mọ̀ kó lọ́dọ̀ Zaria mi ì mọ́ mi mọ̀ párẹ̀ mi lọ síbẹ̀ mi ì mọ́ mi mọ̀ párẹ̀ mi ti lọ sọ́dọ̀ Zaria àfi mo ṣe rí tó kọ́ ó fi fẹ́ ó mẹ́sẹ̀gì mi lórí WhatsApp dàwílé we are ready to expose you we are ready to bá titi ẹ jẹ́ àmọ́ ah, ni mo tún dáhùn kí mo ṣe fẹ́ ọmọ Nàìjíríà ẹ̀ẹ́dẹ̀ fi mílẹ̀ mo ti fi Nàìjíríà lẹ́kọ̀ọ́ náà ìyá mi ti kú mi níyàá mi ní bàbá mọ́ ọmọ orúkọ níní ọmọ orúkọ ni mí ẹsẹ pẹpẹ bá tèmi jẹ́ but nǹkan tí mo fi mú mi fi ń dùn ni pé mo ní áńgẹ́lì tó ń wò mí lókè lọ́wọ́lọ́wọ́ báyìí òun nìyá tí mo ta rẹ̀ jáde tó dẹ ẹ̀jẹ̀ sí mi lórí òun nìkan ni áńgẹ́lì tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá yẹn náà tó kú ọ̀yẹ́ sí ìyá yẹn tó o bá pàdé àwọn sáré à ṣe gbọ́ kò tí ì pẹ́ tí ìyá ọmọ yìí náà kú tó bá pàdé sáré à kó má pàdé àwọn ilé ìyá ẹ̀ lè má kú kó pàdé wọn lọ́nà káwọn èèyàn kan máa rẹ̀ kú wọn dàgbà tó bá ti pàdé wọn bọ́n ṣe wà ní ẹ pa sáré àkẹjẹ kà sí mi. ọlọ́run mi náà èèyàn gidi pẹ̀lú mi bá a lọ. guys so ọ̀rọ̀ tí mo fẹ́ clarify mo ti clarify yẹn like mm, ìyẹn sábọ̀d ìyáálé jẹ́ sí mi ọlọ́run máa bá mi fún yín lálàáfíà gidi àlàáfíà ọpọlọ <laughs> gidi a fún yín lálàáfíà gidi mi ò wojú yín rèé sábọ̀d but mo rí bẹ́ẹ̀ emphasize lórí ọ̀rọ̀ mi dà pé bí mc olómọ ṣe lọ bó ṣe lọ gbàyàwó zaria lamẹ́ríkà mc olówó olúmọ ló gbàyàwó mi ká ní kálórì. ṣe mọ̀ pé nígbà tí tó bá ti bẹ́ẹ́ sábọ̀dù sí iṣẹ́ èèyàn bẹ́ẹ̀ yẹn tó wá ní ẹ wọlé ọmọ kiri kan ló ṣe ó máa ń bá wọn pààyàn ní assassin ni ẹ sábọ̀dù assassin náà lè sáré o assassin abáàbá lórúkọ jẹ́ ni. <laughs> ó fọ́gò lórí èèyàn lójúkorojú assassin ni o assassin ni o ó ti pẹ́ tó ti ń pààyàn o kì í ṣe bó ṣe ń pa o. ẹ jẹ́ kí n ní máa post yòókù sórí ibẹ̀ yẹn mi ìfẹ́ kó o ti gbìn. but i dey post ẹ̀ ń so eh, please guys mi ò ẹni èmi àtẹ̀mí sí bàbá lẹ́mí sí jẹ́ sí mi o mo dẹ̀ mọ̀ pé àti àyíṣà náà ń wò mí àti àyíṣà máa wò mí lórí live yìí ìyá ni àti àyíṣà jẹ́ sí mi so guys gbogbo ẹ ṣàmú wọn ti tí mo kàn fẹ́ kọ́ mọ̀ wípé onírọ́ ayé nígbà tó láyà igbe jáde pé onírọ́ ní Zaria gbogbo yín sọ wípé ọláyà ti ya wèrè ẹni ọláyà igbe ya wèrè pé nítorí àtẹnujẹ ṣàtẹnujẹ náà ló ń pa èmi èmi tí mo lè bọ́ bàbá bàbá ẹlòmíì. màá rà yẹ ẹlòmíì màá rà yẹn pa lọ́wọ́ táwé léwà yìí màá rà ńlá ẹlòmíì ti yé yín so àtẹnujẹ ṣé náà gbogbo yín gbogbo yín burúkú tẹ máa ń pé bóyá bóyá mc ti gbowó lówó kóun <laughs> bá tó nàìjíríà ni mo máa fi rà mo lè fowó nàìjíríà máa fi ro omi àti chips ní ẹ ṣé orí yín ò pé ni gbogbo ẹ̀yin díẹ̀ sọ̀rọ̀ wípé ẹ bóyá nítorí ẹni sí ń fún lówó ẹ lò ní tó bá ẹ sẹ́ndì tó bá mọ̀ pé léyàn lamẹ́ríkà tó bá léyàn lamẹ́ríkà kò sẹ́ẹ̀lì five hundred thousand owó nàìjà sí amẹ́ríkà wà láìkàláì owó ẹ̀ a máa fi máa fáwọn tó máa ń tọrọ owó lamẹ́ríkà kiri ni owó ẹ̀ five thousand ẹ̀ kò tó ra omi. five thousand kò ra omi five thousand kò kan five thousand naira owó kò ní ọ̀sẹ̀ kan. oké owó tó máa ń fún ọ ní gáràjì hundred eh, dollar. mi ti àmọ́ kọ́ tí mo rà rí sẹ́ńdì tó wọ́n bákan bákan báyìí. kò pé hundred dollar gan ten thousand kan máa ń fún wọn ṣé tó torí Ọlọ́run ìyá mi kọ́ mi dáadáa mo gbẹ̀ kọ́ ó bó ti jẹ́ pé ìyá mi wà lọ́rùn àmì sí mo fi ẹ̀ ìyá mi ó sì wà lára mi pé báyìí báyìí báyìí báyìí báyìí èmi ni mo kọ iye ọmọ tó yẹ tí kú ni tí mo lọ fẹ́ Zaria ọmọ mo yẹ tí kú sí ìyá mi ni ìyá mi ó wù mí ló gòdì ẹ o ilé lórogún ò dá mi ní parọ́ orí social media orí láì mọ̀ wá mo sì mí pè mí lọ́gbọ́n ibi tó bá máa má rì má lọ́ọ́ fẹ́ni tó ti lọ́yàwó ńlé o ilé lórogún ò dá o kò dá fún ọmọlúàbí o kò tiẹ̀ dá fún rògbọ́ tó lẹ́mìí mo sì yá mi mọ̀ mi èèyàn bí ìyá mi mo ṣe jẹ́ but mo kọ̀ kan etí kú fún mi mo dẹ̀ mọ̀ pé ó ti dáríjì mi kó tó kú mo ní kó dáríjì mi mo mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ gbé ọlọ́run dẹ̀ máa ọlọ́run dẹ̀ ti dá mi láre ọlọ́run ti ó ti fún mi lọ́kọ gidi mo ti lọ́kọ ti tèmi mi mi mi lè jọ̀wọ́ anybody ọmọ mi ọmọ mi Khalid is ọmọ mi so guys ẹ jọ̀ọ́ bá mi dìbò gbogbo nǹkan tó ń bá sọ nípa mi pé ẹ maybe òun fẹ́ lágbájá òun mo ti wá sọ fún yín yìí o Zaria máa ń parọ́ o ẹ láyà ẹgbẹ́ sọ fún yín ò gbogbo yín ń bú láyà. Ah, Zaria ń pa irọ́ o eh, awele tó ra mọ́tò seventeen million awele tó ra tó ra gbogbo tó ra nǹkan ten thousand tó ra nǹkan fifteen thousand dollars òun ṣe olówó nàìjà o seventeen thousand dollars ni o hmm. ṣe ẹ lọ bèrè ẹ lọ bèrè iye tó ń ta Lexus twenty fifteen seventeen thousand dollars so kẹ má bàa wá kẹ má bàa káwọn olórí burúkú kan wọn máa sọ pé ẹ àtẹnujẹ bóyá. lówó èlò lówó. so so guys ẹ jọ̀ọ́ tó bá tún di ọ̀la tó bá ti di jáde fún mi ẹ fi dẹ́yìn mo máa mo máa release gbogbo ẹ má bínú pé máa ṣe àwọn máa ṣe àwọn èèyàn gan lórí social media yín gan because my evidence gbogbo videos everything máa gbogbo videos i have videos i have voice note gbogbo ẹ pátápátá máa release ẹ síta kí gbogbo yín rí pé àwọn èlò ò parọ́ mi ò wá láti social media ní èjì tí mo wà kí n máa parọ́ mo ti wá sórí social media mo ti ní mo ti ṣàṣìṣe kò sí mi ìṣe mi ìbẹ yín o mi ìṣe iṣẹ́ social media mo ń bẹ̀ o mo ti mo ṣàṣìṣe pé ah mo ti rìnrìn tó yẹ mo ti mo ti ṣe mistake fẹ́ ẹni tó yẹ kí n fẹ́ láyé mi mo láti twenty eighteen mo dẹ̀ ti mo ti padà mo ti move on pẹ̀lú life mi mi àtẹni yóò sí mọ́ àjọṣe mọ́ èmi fúnra mi mo sọ pé ah ọ̀gá o má bínú èmi àti ẹ̀mí ò lè fẹ́ o mo fẹ́ move on pẹ̀lú life mi o ever since then mo dẹ̀ ti move on pẹ̀lú life mi mo dẹ̀ ń wá happy pẹ̀lú ọ̀rọ̀ ní ayé mi mò ń tọ́jú ọmọ mi ọlọ́run bá mi tọ́jú ẹ̀ kọ́lọ́run jọ kó bá mi dákàlídìí sí kó má ṣàn kó mọ́ mi lọ́wọ́. kó má sọkù gan kí gbogbo ẹyin akọjà tẹ́ ń béèrè lọ́wọ́ mi nígbà tí mo sọ pé khalid lọmọkùnrin kan ṣoṣo tó ní ó máa di bọ́ọ̀kì fún yín ní ẹmọ zaria náà náà ló máa tún wá pa fún yín ẹ béèrè wípé nígbà tó ṣó lọ kò lọ kò kúrò iwájú ta mọ kò ẹni tí wọn kàn rù wọn wá nígbà téèyàn lóhùn bí tó délé kejì <laughs> o dókítà ayé ní But to all my single ladies, because me too, me is a single because I'm legal mutual, legally married in America. So, mutual. ṣé ẹ gbọ́ nǹkan tó sọ ìbẹ́ta tán àbí ṣé triplets náà tẹ̀sán pọ̀ mọ́ náà wọ́n ló bímọ ọjọ́ tó lòun bímọ ọjọ́ kejì ló wálé ó ga ọ baby factory náà nìkan o. irú àwọn iná ọ̀hún sí wọ́n máa tọ́jú wọn dàgbà wà tójú ti káwọn mú báyìí tí wọ́n lè lọ́ọ́ máa fọ àwọn ọmọ ọlọ́mọ ṣètùtù ayé náà á gbà wá o kí lẹni tó sọ french kí ló sọ sí bonjour bonsoir ẹ ní ṣe ẹ ní ṣẹ̀ṣẹ̀ gbé lágbọrọ náà nígbèsí ayé yìí. tolu ẹnìkan kọ́mẹ̀ sábẹ́ ọ̀dọ̀ mi ó ní bonjour bonsoir bonsoir bonjour bonsoir àsìkèsí ríadì tùvẹ́ kí náà wí ẹ ní ṣe ẹsẹ̀ gbé ẹ ní fẹ́ ọkọ tó jẹ́ ọpẹ́ ẹ ní fẹ́ ọkọ tó máa bímọ fún ẹ ní fọ́pọ̀ tẹ máa bímọ fún tó máa wá bá ti ń jẹ́ lórí social media má tọ́dọ̀ mi ò ń ṣe first time kò dẹ̀ ń ṣe. Here it is rare to, to find a haven't found peace in my home since my my uh, since my husband found another woman. Um, oh, once her friends say me making it easy. There's a whole long message and she had she had a phone number That she want people to. It's a long message. Who? Long message, Benye. Yeah, she had a phone number. Uh, 419. 419 she's looking for somebody I mean either she or he Only, lè lọ she eh? Only she lòun wọ four one nine let me, let me, ó me, mi ìmọ̀ bí tó ti ń bọ̀ ìpòbú ó lòun ò ríyàn lọ́ba lọ́ba workers. ẹ jẹ́ ká máa lọ ṣó bá post it? Call lọ wò lórí platform me. so pọ̀ tí kọ́tà kan sọ náà pay? wípé onírọ̀ ayé Ah. àwọn ẹsàbọ̀dù yìí irú Koko Zaria tó anyway ẹni ẹ̀sìn of the highest order ni ọ̀dọ̀ ó lóun gbowó ó lóun gbowó dáadáa ó lóun gba owó wọn ń sanwó látòṣòdì àwọn tó ń plan tó ń talé tó ń ralé all those things wọ́n dẹ̀ yẹ ti gbọ́ ó ń gba owó lọ ń fẹ́ yàwó ẹ̀ kíkọ́ tí kinní máa fẹ́ ṣe é kò ń ṣe pé ẹsẹ̀ Koko Zaria ń fẹ́ nìyẹn ó lè kàn fẹ́ hàn tí ó máa mọ̀ á máa wò ó máa hàn tí ẹ̀gbọ́n yọ ní sàn àbí MC ni mò ń sọ MC máa rògbò máa hàn tí Koko Zaria anyway ṣá. wàhálà ìtàlá ìfọ̀bìlẹ̀ rẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀ tó bá wà lọ́rọ̀ Yorùbá tí bọ́lá ni wọ́n làbújá. èwo lè pè ni mo bọ́lá tó já síta ló tàgì mí ẹni ẹ fẹ́ ṣe pé mo sáré gbé kúrò. <laughs> Anyway, the story is long. We've been telling you that Koko Zaria is a, is a is a bad boy. There's one I I watched yesterday. I have it also. This lady said she reported she picked one one threatening message like that and tried to report it to give it to the immigration of America for Sarah not to step into the America again wọn láti bá ṣe náà níjọ́ sí kì í ṣe rọ̀ òun náà ló máa ma sọ tán bá bí ẹ̀rẹ́ ṣé ti yé ìkọ́ tún ti dé o mo delete ìkọ́ ìkọ́ tún Dr. Umaravo abba kò ní dáa fún yín ni ẹ fẹ́ máa polówó orí burúkú lábẹ́ platform mi mo ti blọ́ọ̀kù ya yín dání Koko hmm, Zaria apààyàn ni o. Mm, ẹ̀yin táǹpà kan yóò tápà pẹ̀lú yín mọ́ ẹ dìde o hello sister hello patronize naija yes o who is this kokosaria na wèrè o. Hmm. <laughs> Koko Zaria ọlọ́run nǹkan tí mo kàn fi ń wò tó bá jẹ́ pé wọ́n lè gbà kí ẹ sábọ̀dù kó rí Koko face to face náà rẹ̀ ló máa pa ìgbà tó ń ná tọ́kì ń gbà yẹn náà ìgbà tó ń ná tọ́kì ẹ ti gbàgbé tó ń ná tọ́kì dáadáa ń gbà yẹn ìgbà yẹn náà gba sixty thousand lọ́wọ́ Esabod very soon ó máa tó ké ha ha ha ó máa tó ké ké <laughs> tí ìbàjẹ́ pa ti sọ̀rọ̀ ó sì àbájẹ́ kọ́ ọ̀gbà ìyẹn ló máa dà wọ́n rú ó máa gbani ọ̀gbá gbani bó ṣe wà yẹn agbọ́tẹ̀wọ̀ agbáyàn wọlé eh, kí lórúkọ ẹ̀ sáríà ọdún òun àtàwọn méjèèjì wọn <laughs> fi tara wọn onírọ́ plus onírọ́ ní <laughs> ah! tó pa mí lẹ́rìn tí mo rẹ́rìn mo fẹ́ dákun lára wà tí mo pa tí mo gbé kíní yẹn síbi tí ìgòrè ti ń sọ̀rọ̀ ó ní. <laughs> jẹ́ ń play ẹ̀ ẹ̀ má bínú ó pa gan Kogo Zaria abatẹnijẹni of the universe. àwọn èèyàn tó bá rí wọn máa rò pé wọn rò pé wọn ti réyàn àwọn olórí burúkú. Elédùmarè. Ah. Ah ṣàánú fún wa pàwá o nàìjíríà bíbí kú bí o jẹ ti o. blackmailing ni blackmailing ni ó ti ní ọlá ìyá rẹ. Esabod ti wà ní live ó ti ń blackmail pé breaking news irọ́ ni o gbogbo nǹkan tí Esabod bá sọ irọ́ ni o ah! irọ́ pọ̀ lórí irọ́ lórí irọ́ ah! ọlọ́run wọ I can't stop laughing seriously ọlọ́run àwọn wèrè apààyàn ọ̀bàyé jẹ́ ọba yéjẹ of the universe. mo fẹ́ mo fẹ́ ibi tó fọ́nì sí mi jù. ibi tó fọ́nì sí mi jù I want to play it. Yeah, play it ok o ti ẹ̀hẹ́ ẹ bá wa wò ó ń bí ẹ̀hẹ́ o ti o ti post mi mọ́ o ti post o ti post. <laughs> àwọn a lot of people tó ń wò mí wọ́n mọ̀ mí ni wọn ò fẹ́ kí n rí wọn tán bá comment ẹ máa ẹ lè comment kẹ́ fi ẹ fi like and love sí Suppose post ẹ mo fẹ́ wò ẹ jẹ́ ẹ jẹ́ wọn orin tí ẹnì yìí kọ ta ló mọ̀ tó mọ orin. ẹ jọ ẹni tó bá mọ̀ tó mọ orin yẹn kó bá mi kọ sábẹ́ platform yìí. ó ní ó wà lórí ìwọ Estabod tó fẹ́ fi ṣe fíìmù tẹ́lẹ̀ máa kó pàmẹ́ fún ara ayé ẹ̀kọ́ wo ló wà lára àwọn Estabod tó máa máa ṣe ìwọ tó bu ọba ilẹ̀ Yorùbá tó yẹyẹ wọn. lọ́nà jẹ́ kí ní ẹ̀ tó sọ pé orí owó bàbà tó gbé kámẹ́rà fóònù sí tó fi ń wọ̀n wáyé nǹkan ọmọ obìnrin má jẹ́ sọ̀sọ̀kúsọ̀ tó fi ìyẹn náà ni a fi a máa kọ mọ́tọ̀ yẹn ká máa fi sọ fún ẹ kí ìtẹ́ ẹ̀ mọ̀ mo ní tíátà lọ mi mọ mi mọ bó ṣe tó mi mọ nǹkan tó wà lára ẹ mi mọ mi mọ nǹkan tó fi mẹ́rìtì ẹ láti gbé kábẹ́ kàn ṣe fídíò kàn ṣe fídíò kémi dẹ́ bá wọn kópa ń bẹ́ orí ẹ ti burú ẹ ẹ orí ẹ ò ti burú Mr. Dog. ṣé òun jẹ́ gẹ́gẹ́ bí olúfúnmi láyọ̀ ra dog kíríkọ dog. olúfúnmi láyọ̀ ó ní good record wa máa ṣe bẹ́ẹ̀ dé ṣàmà máa pọ́n ilé níwọ̀n tó mú ìyá àwẹ̀rò. kókó dog. mi nínú iṣẹ́ yìí tó gbọ́n tútú màá wá so daft màá máa ṣe ṣáàtù fún wọn màá máa pọ́n ilé ah, ah, ah ọkọ mi bẹ́ẹ̀ láti lè wá you are an idiot ẹni tó bá fún mi ní gáràjì rí kó bọ́ọ̀tà kó wá wí tí ò bá bọ́ọ̀tà wípé yes mo ti fún ẹ gáràjì rí ok mo fún ẹ gáràjì eléyìí kó má ṣàkóso ẹ ìwọlá fún lélẹ́yìí tí ò bá bọ́ọ̀tà mọ́tò ló máa pa kò ní ṣoríire ṣùgbọ́n o tó bá yẹ pé mi ò gba gáràjì lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ ṣe tíátà mi ni mò ń ṣe ire ayọ̀ ajẹ́tẹ̀mí ṣùgbọ́n tó yẹ pé mo gbà èmi náà kàn bóòsì níta gbangba sí ni gbogbo ìbànújẹ́ tó wà nù alukura yìí kó jẹ́ tèmi Lukman ẹ̀bùn olóyèdè ẹ̀sítà dọ́ọ̀gì yẹn ẹ̀yin tẹ̀ ń fọ́lù ẹ̀ kílódé tẹ̀ ń waste time yìí mi ò bá yín wíṣà ẹ̀ ṣàfẹ́ rẹ́rìn ìyá tó ti wà ní zayn ó kàn pa àwọn ọ̀rọ̀ òṣì mo ti di gbá àkólẹ̀ lọ́wọ́ wèrè wá tèmi ò jọ ẹ̀ kókó kó lè jọjú púpọ̀ ọba àgbo ti bú dáadáa ó ti ẹ̀mí náà ti di kọ́sọ́mà yẹn náà ó ti gbọ̀n mi tútú n tó dẹ̀ fa gbogbo òṣì tí ìyá Stardoll yìí ń ṣe nìkan ti tó kóun fẹ́ ṣe bẹ́ẹ̀ dèrè nígbà tí mi ò ń ṣe idiot táwọn ẹ̀ máa máa ṣe birthday shout fún ẹ Stardoll ọmọ tó rán sí mi ò tí kú bílédà tó ń pè ní wàásù. wọ́n máa láwọn èèyàn fẹ́ràn wọn wọ́n fowó ra ni o wọ́n fowó <laughs> ra ìwọ mo wá láìkí ìgbé ọlọ́yà wọ́n sẹ̀dọ̀ owó wọ́n fẹ́ sẹ̀dọ̀ owó ọkọ̀ owó yẹn I love that. kódà wọn sọ pé wọn máa wọn máa kówó lẹ wọn máa fún mi lówó ìwọ ẹsàdọ ìdára máa ṣe fẹẹ fi ṣàfihàn máa pọn ilé níwọ̀n tó mú ìyá àwẹ̀rọ ìyá àgbàlagbà respect mama bíkíbi tẹ bá wà àwọn táwọn àwọn òǹwájú ìyẹn tó jẹ ìyá fẹmi ọgá ìyá fún mi nínú iṣẹ́ yìí tó gbọ́. ọ gbogbo ológun tó bá ti rí pé tún ti dá díẹ̀ á tún padà ó fa ọ̀dọ́ òkú ti fa ìyá wẹ̀rẹ̀ ó ó ti fa prince jide kò sọ́kọ́ ó ti fa ọmọ oh god ìtọ́ fọ́ọ̀lì mi níbi báyìí ni wípé màá wá so màmá màmá ṣe ṣáàtù fún ah, ah, ah, mi bẹ́ẹ̀ láti lé wa ẹ̀yin kan tẹ́lẹ̀ kí n má sọ̀rọ̀ ẹ má bínú ẹ dáríjì mi. do you know what is funny you know this person I mean reject somebody's money you know for you to see people with money and you still reject them <laughs> wọ́n ti gbé sára àwọn kọjá bó ṣáájú bàbá wọn pé owó <laughs> irú owó wo lè lè people will not understand but some people wọ́n máa kọ̀ sọ́jú nù bí àwọn kí ló orúkọ yìí tó wá <laughs> tó wá tó wá tọrọ owó lórí Esabod àwọn kílà go group ọtí tó famílẹ̀ rẹ̀ lọ́rọ̀ ilé ilé ọ̀rọ̀ ìpè ìpè wọ́n fi owó pẹ̀lú ẹ̀rí sí wọ́n tún fẹ́ fi ìwé that's what they call dignity and sense money is good but it's money money kọ́ ni ẹlòmíì máa kọ̀ mí ní pé òun kọ́ lè ṣe anything for anybody then after tó bá ti gbowó sílẹ̀ ó you know some people ah hey anyway ẹ jẹ́ ká máa ṣe dáadáa o because some people so much believe in money wọn kàn believe pé okay o fẹ́ kí ni <coughs> anyway ṣá èmi láìkì yẹ pàtẹ́wọ́ fún igwe níbí báyìí mo pàtẹ́wọ́ fún igwe ṣé ti yé you know some people níjọ́ yẹn náà bó ṣe wá sórí platform mi nìyẹn nígbà tó kù dẹ̀ kó ṣe birthday you know she came to give me some star and then want me to wish her happy birthday say ah, ah you want to after all the nonsense you ọjọ́ tí wọ́n pa bàbá ọmọ mi wọ́n ló jókòó ló jáde gbogbo àwọn boys yìí ló wà lọ́ndà ìgbà yẹn all of them and you are clapping you are abusing me and you are mocking me ọmọ mi wọ́n tún command ọmọ mi kó wá sọ̀rọ̀ so that a lè cover gbogbo àwọn olórí burúkú àwọn sáré àwọn kéwọ̀n àwọn kó olórí burúkú wọn do you understand and then later our security tell ah mi ìgbéraga ó ní àwọn kan tó yẹ pé tó bá ṣe nǹkan mi ì má jẹun sọ̀rọ̀ adéwọ̀n tó mi ìfẹ́ mi ìfẹ́ pa mi ìfẹ́ pariwo ó ti yé owó owó dagan ọbọ ah, tì ó sì mọ bí pé kò bá yóò kò bá o ti gbọ́ rí ibi tí èèyàn ti ń kàkà kí n jẹranù mi ní jẹun God forbid so ẹ pàtẹ́wọ́ o ẹ pàtẹ́wọ́ fún Igwe o hmm. so Koko Zaria olè gidi ni olè ìkà apààyàn kò sí nǹkan tí ò kì í ṣe tá a bá sọ̀rọ̀ ohun tí wọ́n máa ní ẹ àyìn tó ní hòtẹ́ẹ̀lì ẹ lọ owó lówó akàìmúyà trọ́sìtì tó ń ṣe ní hòtẹ́ẹ̀lì kó lè parí ọ̀dọ̀ wọn ló lọ yá owó sí náà nígbà tí ò parí tán owó wo ló ní a máa ṣe tá a máa ní alága kìnìkan iléeṣẹ́ kìnìkan kìnìkan anyway ṣá mo wish kí ẹ sábọ̀dọ̀ máa wò bíi pàtì torí ó máa gba Koko Zaria òun ló máa gbéyàn kan wá wọ́n wá gbá ẹ sábọ̀dọ̀ wọ́n máa gba gbogbo nǹkan ẹ̀ ní wọ́n máa gbá ní wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tí ìbá jẹ́ pé bóyá ẹ sábọ̀dọ̀ yà wèrè a máa gbé ọmọ ìyá lọ́jà èkó oṣòdì lásán oṣòdì nìkan ni a máa gbé sókè ẹ ẹsẹ akíndélé a máa gbé yẹn sókè a máa bú tinubu no be say the woman no dey craze so a máa gbé chairman a gbé councillor gbà mí ò lè gbé councillor sókè because doesn't know the meaning doesn't know the difference you understand what I mean ó kàn máa ṣe nǹkan tó bá wù ní so anyway mo gbẹnu sí ọ̀rọ̀ yìí nítorí pé just for people to know that àparọ́ o àbá parọ́ mu ọmọ ẹ ti kọ́lẹ̀ out rí first daughter ó ń pààyàn irresponsible tí ẹni yẹn bá tún ó rí pé gẹ̀yẹ́ ti ń ṣe dáadáa ó wá bó ṣe máa bàjẹ́ ṣàfún ní stress torí kò ṣeé ṣe ètùtù mọ́ fún un anyway bye for now ẹ jẹ́ máa lọ ilẹ̀ tíṣú.